كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أنا أقف الله ọba alágbára ọba ọ̀kan ṣoṣo ọba tí ó fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa láti ọ̀mọ̀gọ́rùn eléyìí tí a gbà kọjá tí í ṣe Ramadan ìjọra 1434 ọlọ́run tó wá ka ìmẹ́ àti yíkún ara àwọn tí yóò tún ṣe kòǹgẹ́ Ramadan ìjọra 1435 tí ò ní tó wá ń ṣe déédéé Ramadan 23 tí ìjọra 1435 tó ṣe déédéé July 20 2014 ààbẹ̀lọ́ ẹni tí Ramadan náà kù sí tí ó parí jẹ́ ká jẹ́ ọ̀kan náà tí a jọ parí rẹ̀ ìlú láìlátùlẹ̀ kọ́dé eléyìí tí gbogbo mùsùlùmí tí ẹ̀sìn bá nítumọ̀ sí tí a máa wá ní òmẹ́wà tó kàn ọlọ́pùn wọ́n ṣe kò bẹ̀rẹ̀ máa rọ̀ wá kí dánilẹ́kọ̀ọ́ ètò bẹ̀rẹ̀ tọ́wọ́ já sí báwọn kéékèèké ní ọmọ ìdìtọ́pù wa bóyá ká kó wọn bì kan ká máa ṣe wá sí tí wọ́n fún wọn lọ́tọ̀ gbogbo àwa tí a bá gbọ́mọ dání tá a bá rí pọ́ wọ́n mọ̀ distop torí tọ́lọ́ ntọ́lá yẹ fún wọn bóyá bisikíìtì lá fún wọn ní bóyá nǹkan míì ni ìdánilẹ́kọ̀ọ́ tá a fẹ́ ṣe ọpọlọ àwọn ọmọ kéékèèké lè má ti gbé ní tó súnmọ́ jù nù ọpọlọ wọn lè má ti gbé tí wọ́n bá dẹ̀ ti gbọ́ yé kò ní nítumọ̀ sí wọn ètí ọmọ ju bọ́ọ̀lù ètí ọmọ ju bàtà níta àdẹ̀fẹ̀ náà kọ́ṣà tá a fẹ́ discuss ọ̀rọ̀ tó já sí pé ó pààyàn lẹ́kún ọ̀rọ̀ tó yẹ káwa mùsùlùmí ká gbọ́ yé òun ni kódà ọ̀rọ̀ tọ́já sípò yẹn kọ́ wọn láwọn orí rédíò àwọn orí tẹlifíṣàn ṣùgbọ́n nínú ohun tó súnmọ́ ni pé wọ́n ní broadcasting láwọn orí rédíò wa bí pẹ̀lú àwọn àkọlé bákan náà microphone yìí fẹ́ máa ó díẹ̀ díẹ̀ àwọn tó bá jẹ́ engineer kan tó ṣe mà á fẹ́ ká farabalẹ̀ torí tọ́lọ́ torí pé tá a fẹ́ sọ tó pàtàkì pọ̀ ni òun náà ni àkọlé tí wọ́n ti sọ fún wa yẹn ohun tó ní a lè pè gẹ́gẹ́ bí wọ́n ṣe pé yẹn náà tí yóò máa jẹ́ kí ni o algozwatu alfikiriya algozwatu alfikiriya tàbí ká pè ní algozwu alfikiri algozwu alfikiri tàbí bẹ́ẹ̀ palẹ̀ pluralize ẹ̀ tí wọ́n jẹ́ algazawatu alfikiriya algazawatu alfikiriya ní ọ̀rẹ́ yàwó yàwó ìtumọ̀ eléyìí òun náà ní kíni o bíbá ni jagun ọpọlọ bíbá ni jagun kí mo pè o ogun ọpọlọ nínú lẹ́tọ̀ tí mo prepare síbí mo mú àwọn ọ̀rọ̀ táwọn àáfàá fi túmọ̀ algoswil fikri mo mú wá ń bì kódà nínú àwọn àáfàá wa ńlá ní sẹ́ńtúrì yìí ọ̀kan nínú wọn òun làbá Ibn Baz kọ́lọ̀ kó bá ní fọ̀rọ̀kẹ́bà ibn Baz mufti àgbà nílẹ̀ Saudi Arabia lánàá kó tó gbọ́n ẹjọ́ lọ́wọ́ bá ní pé nínú àwọn àáfàá tó sọ̀rọ̀ pọ̀ extensively kódà tẹ́mi gangan lo ọ̀rọ̀ wọn nínú nǹkan tí mo prepare yìí bàbá ibn Baz jẹ́ kan wọ́n bi bàbá láwọn àbẹ́ẹ̀rẹ̀ bàbá dẹ̀ fọ wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ nípa kí ni o ìta afẹ́ sọ̀rọ̀ nípa èyí àwọn àfáà míì náà tó wá pọ̀ tí wọ́n ṣàlàyé kí là ń pè bẹ́ẹ̀ ọ̀nà wo lọ́mọ ń gbà wá kí ni tí wọ́n fẹ́ achieve níbẹ̀ àwọn aburú wo ló wà ń bẹ̀ kí làwọn oògùn àwọn solutions tó yẹ káwa mùsùlùmí ó wá sí kí sọ́lọ̀ wọn bá ti ẹ̀sọ́ kankan fún wa nípa arú nǹkan yìí gbogbo àwọn ilé láàmà gbéyẹ̀wò nílẹ̀ láì tààlà tá a bá sọ pé àlọ́ gazuwa tún lè fi kiri yà ní tá à ń pè ní gazuwa òun ni ká bá àyàn jagun ká gbógun ti yàn gbogbo wa la mọ̀ tí ń jẹ́ ogun bóyá lápẹ̀rẹ̀ ní ìsìn a rí pé a ní alagazuwatu alaskariya èyí ò ní ká gbógun ìbọn ìbọn bọ́ǹbù ọkọ̀ àdá kágbètìyàn a rí pé tẹ́nìkan wọ́n sọ pé àáfà òkú tó gbà lórí lọ́ba yọ ìbọn sí mi ọyọ kí ni mo pè é ìbọn sẹ́wọ̀n kò gbógun tì mí nìyẹn tí n bá mọ bí mo ṣe lè escape kí màá ṣe màá escape tọ́lọ̀ bá wá ṣàánú mi tó jẹ́ kí escape tí òfin lè tà mọ́mọ́ mi tí n bá irú ẹniyàn tí bá ń bọ̀ ǹjọ́ mi ṣe ọ̀rẹ́ mi ni màá pe àbọ́ta mi ọ̀tá ni màá pe ṣùgbọ́n alagọ́síwájú lè fi kiri yà máa sọ túmọ̀ rẹ o bàbá ibùdó bá aṣọ ọlọ́ba ní sanwó lẹ́sàn rẹ wàláì bàbá yẹn sọ̀rọ̀ tọ́pọ̀ lórí ta fẹ́ sọ yìí ṣé ẹ wá rí ogun ọpọlọ ẹni tó ń jọ ọ lógun tó gbógun tì ọ́ ó tún máa sí ẹni tó ń bọ jagun òun ni yóò tún rẹ́ǹtì ilé rẹ tí ó gbénu ilé rẹ ẹni tó ń bọ́ jagun ọ̀dọ̀ ìyàwó rẹ níyàwó rẹ ó lọ ẹni tó ń máa ṣe mítìnì mítìnì ẹgbẹ́ mítìnì ẹgbẹ́ aláṣọ mítìnì ẹgbẹ́ télọ̀ mítìnì tẹ́jọ́ máa lo òde tínú rẹ̀ ó ṣe kíni o tínú rẹ̀ ó máa dùn ẹni tó ń bọ ọjà fún yóò ṣe súnú ọmọ ó tún fún lówó owó tó yẹ pé bó ṣe fún yóò tún yọ ìdá mẹ́wàá ńbẹ̀ yóò tún fowó yẹn ṣe kíni o yóò fi kọ́ ilé ìjọsìn tí wọ́n fi máa gbógun ti ọ ẹni tó ń bọ ọjà fún àwọn products tí wọ́n ń produce jáde tọ́já sí pé profit tàn bá rí ńbẹ̀ òun ni wọ́n fi bọ ọjà fún ó tún máa rà ìwọ contribute sí i ẹni tó ń bọ ọjàgún yóò máa fẹ̀yìn sí ọ <laughs> ìwọ náà máa sí wíárás ó ti ń gún ọ lábẹ́rẹ́ ó ti ń yí ọ níbọn nínú aṣọ ṣùgbọ́n tó fura gásùwátù lè fi kìríyà nìyẹn ogun ọpọlọ àáfàá ká tó sọ ìtumọ̀ re gangan gbogbo àwọn ọ̀tá islam lágbàáyé wọn lọ study islam wọ́n kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn wọ́n ṣàkíyèsí ntọ́lọ́nsọ tánàbí sallallahu alaihi sọ bákan náà wọ́n study tarikh islamic history wọ́n rí pé gbogbo ogun tí wọ́n gbé ti àwa mùsùlùmí lánàá algazawatul askariya ni ogun kíni o military wars òun ni ogun ìjà ogun ìbọn ogun àdá ogun ọfà ogun bọ́ǹbù ni ṣé wá rí gbogbo ogun yẹn kò sí ìtọ́sàṣeyọrí ń bẹ̀ gbogbo anáàkú ti kàtó ogun bá dírì akati wood akati azab akati khandak ká lọ méjì péré nú àwọn ogun yẹn ẹ wòye àwọn sàábẹ́ ànábì sallallahu alayhi wa sallam tí wọ́n lọ pàdé àwọn kèfèrí níbi ogun bádìrì ogun kí ló pè jẹ́ àmọ́ ogun bádìrì òǹkà àwọn sàábẹ́ ìtójú lọ́pọ̀ mẹ́ta rẹ̀ lọ lòǹkà àwọn kèfèrí tó ti bẹ́ẹ̀ àwọn sàábẹ́ wọ́n sì wé ní àwọn kèfèrí kódà ogun Uhud eléyìí tó já sí wípé ẹnìkankan àlè ẹnìkankan ni wínà àwa mùsùlùmí la kọ́ ń wìn àwa la kọ́ ń jẹrí àwọn kèfèrí nípìnlẹ̀ ṣùgbọ́n àwọn àádọ́ta tafàtafà tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó ní ká má kúò lórí òkè kété tí wọ́n kúò lórí òkè òun làwọn kèfèrí ìjọ náà lọ́hùn tí ó jẹ́ pé ẹni tó padà gba Islam náà Khalid ibn al-Walid ó jẹ́ kèfèrí ìjọ náà lọ́hùn wọ́n lọ gba orí òkè orí òkè náà wá ń gba àtàfà nọ́mbà yìí nǹkan máa wọn mùsùlùmí tó fi jásí pé wọ́n pa nínú mùsùlùmí tó ti bẹ́ẹ̀ náà apanu àwọn náà ṣe kí ni wọ́n panu wa. ogun azab àbí ogun khandak gbogbo kèfèrí ayé náà parapọ̀ lórí àwa mùsùlùmí lárúbáwá àánú wọn ẹni tí èsè lárúbáwá gbogbo wọn wọ́n kóra wọn jọ wọ́n láwọn fẹ́ kí kọ́mọ̀sí mùsùlùmí kankan láyé mọ́ àwọn fẹ́ kí Islam àtàwa mùsùlùmí ká going to extinction kán gbàgbé pẹ́nìkan kan jẹ́ ìsìláàmù àbí mùsùlùmí kan tó wà láyé rí sẹ́wọ̀n káwọn ọ̀tá ìsìláàmù náà pípẹ́ wọ́n múra lẹ̀ derú nǹkan yẹn lásìkò tiwa yìí náà ṣùgbọ́n ọlọ́run ni ọgbà fún wọn ọlọ́run sì ní gbà fún aláìláì kí ni tí ó wàá ṣẹlẹ̀ ẹ máa wà ní ọlọ́run ọlọ́run tí ó ṣàánú wa ara ń táwa náà sì gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ nínú tó ti lọ nìyẹn anabi sallallahu alaihi wasallam nínú àyà tí máa ń lò pọ̀ òun ni wàá múlùú wòlùṣúrọ̀ bẹ̀yìn náà anabi èlò fẹ́ inú ẹ̀ ọmọ ń gbàmọ̀ràn ìwọ tẹ́ ẹ bá ti gbàmọ̀ràn tó jẹ́ pé ìwọ náà ní alpha and omega tó bá ti ro nǹkan báyìí ojú ẹ̀sẹ̀ òun implement ẹ̀ ọmọ ṣe mistakes tí ọ̀pọ̀ súnà ọlọ́run ni pé ọpọlọ èèyàn méjì mẹ́ta mẹ́rin ó dáa ju tẹnìkan lọ ibi tí wọ́n bá ronú lọ ìwọ ronú lọ bí positive àwọn kò rò pé negative ń bẹ lábẹ́ positive yìí o ẹ̀ wájú àtúnṣe báyìí òótọ́ mọ̀ ni ṣùgbọ́n wọn nìkan lọ fọpọlọ rẹ ṣe nǹkan aburú ọmọ ṣẹlẹ̀ sí ọ̀ngbà mi anabi sallallahu alayhi wa sallam ó pa àwọn sàádé gbogbo ayé wọ́n ti péjọ lé a lórí wọ́n fẹ́ pa wárun tábà sì lè wọnú ìlú yìí wọ́n pa wárun ilá yàṣà àlà kéne Salman Al-Farisi radiyallahu ta'ala an òun ló mú ọpọlọ wá pé ah, àwa máa ń ṣe nǹkan kan lọ́dọ̀ ti wà níta máa ń ṣe ni pé tó ti di páwọn ọ̀tá fẹ́ bá wa jà báwọn àá wà gbẹ́ kòtò tí wọ́n bá ti ń bọ̀ ibo ni wọ́n máa já sí o inú kòtò káfíwé sókàwé kẹ́nìkan olóhùn fẹ́ wá kó bòjà wà nú ilé gbogbo ibi tó yílé wa po àti wá gbẹ́ sọ́kàwé sẹ́ẹ̀mọ́ tí ọmọ ṣẹlẹ̀ ibẹ̀ làwọn èèyàn ọmọ já sí inú sọ́kàwé yẹn ìtọ́lọ̀ ń fi làwọn mùsùlùmí nìyẹn débi pàánà bí sallallahu alaihi wasallam ó tún nígbà tó di pé ibi tí wọ́n ti ń gbẹ́ kòtò yẹn pé á ah, tá a bẹ́ ilé sáfira àwọn ọ̀tá lè káwa mọ́bi tí wọ́n pa gbogbo wa wọn ò wá tètè kírun àlásárì anabi sallallahu alaihi wasallam ó ní mọ́lá Allahu qubura an-nar shagaluna an salatil wusta sọ̀láàtì àṣírí ọlọ́run jẹ́ kí iná ó kún sàárè àwọn kèfèrí yìí sàárè wọn iná ní òkun bẹ́ẹ̀ sẹ́yìn báwọn akẹ́kọ̀ọ́ jẹ́ pé inú sàárè wọn àti ibẹ̀ ni wọ́n ti máa jóná lọ àwọn èèyàn yìí wọ́n ká ìròjú bá wa they kept us busy wọ́n jẹ́ ká wá busy débi wípé àti ẹ̀ wá lè kírun àlàásárì ní àkọ́kọ́ àsìkò ẹ̀ wọ́n ẹ̀sẹ̀ wá lọ kírun jama àwọn kèfèrí ń bá wọn rí pé àwọn ò lè wọnú ìlú Mẹdínà kí wọ́n ṣe wọ́n wá ta tẹ́ǹtì wọn pé ń bọ̀ báyá yóò sọ àwọn mùsùlùmí náà àwọn tó bá ń bòde àwọn ọmọ pa wọn kọ̀ọ̀kan wọn rí èèmọ̀ wọn achieve kọ́lọ̀wọ́ tó wá dẹ atẹ́gùn ògbò náà atẹ́gùn òbú gbogbo tẹ́ǹtì wọn atẹ́gùn ọ̀ka lọ bí wọ́n ṣe sá lọ nìyẹn ẹni tọ́jú lárúbáwá lọlẹ̀ wọn àwọn tí èsì lárúbáwá kálukú gbàlú ẹ̀ lọ bọ́ọ̀lù ń ṣe làwọn sàábé lọ́wọ́ wọn nìyẹn. lẹ́yìn bàtà àwọn sàábé kú àìmọye ogun náà tó gbé ti mùsùlùmí ọ̀kan nínú ẹ̀tọ́ lágbára kódà bàbá ibùdó bá àṣọ ọlọ́run bá ní kẹ́ wọn wọ́n sọ díẹ̀ nú ogun yẹn òun náà ni ogun àwọn kíni o àwọn solidiyun àwọn crusaders mo rò pé àwọn crusaders àwọn christians nìyẹn ní gasuwatu hitin solahudin alayubi ọlọ́ọ̀bá ní sọ́lẹ̀sán rẹ ẹ lọ kàtọ́ solahudin alayubi àáfàá súnlẹ̀ ẹni ọlọ́run dáadáa ni kódà ó ní odidi tíra àkídà tíra àkídà tí wọ́n ń ṣe kíni o tí àwọn àáfàá tí wọ́n máa ń ṣàlàyé ẹ̀fọ́ tóun náà ṣàlàyé ẹ̀fọ́ àwọn fámìlì ẹ̀ àáfà àti ọ̀fọ̀rọ̀ àkídà ṣe ni ọ̀rọ̀ ìmánì kọ̀fọ́ yẹpẹrẹ mọ́ làwa náà sì gbọ́dọ̀ fọ̀rọ̀ àkídà tọ̀rọ̀ ìmánì ṣeré sọláwùdí àlàyúbí nínú àwọn àfẹ́ẹ̀sìn àtàwọn olórí ẹ̀sìn tọ́lọ́ ń lò láti dojú àwọn sọ̀lìbì yún àwọn crusaders àwọn alágbèlébù sọláwùdí àlàyúbí jẹ́ kan nù wọn bí wọ́n ṣe pọ̀ tó ọlọ́run yẹpẹrẹ gbogbo wọn ó dojú ti wọn kèwá sí ní ìdè ẹ lọ wo àwọn tí ń ṣẹlẹ̀ lágbàáyé náà bí wọ́n ṣe ń gbógun ti mùsùlùmí tó ẹ̀pà wọn bì ẹ̀pà wọn lọ́hùn ètò ọ̀sẹ̀lẹ̀ nàìjíríà táwa náà wáyé àtàwọn bòmí náà káàkiri ẹjọ́ nítorí ọlọ́sán sán lè pàwá mùsùlùmí tán ẹ̀ lè pàwá tán ìsìláàmù náà sì lè ṣe kíni o ìsìláàmù ò lè tán wà láìtáyé ìparẹ́ ìsìláàmù ọlọ́ni ọmọ sẹ́wọ̀n ìgbà tí ìsìláàmù ò ní sí mọ́ ayé fẹ́ parẹ́ nu látẹ̀kú mọ̀ sáà ilá aláṣẹ̀rọ̀rì náà ìgbà ibà fẹ́ parẹ́ kọ̀ wá ní sólórí rẹ̀ kankan mọ́ yá àkàwọn olórí ibú tọ́ba wá dìgbà hàn uh-huh, ayé parẹ́ nu ṣùgbọ́n tí ọba ti rí bẹ́ẹ̀ ẹ̀ lè pa síláàmù rẹ̀ ẹ̀ sì lè pa mùsùlùmí rẹ̀ àwọn ọ̀tá sí wá sọ́dí ẹ̀ pé alagasawatul askariya gbogbo àwọn ogun táwọn ń gbé jà àwọn mùsùlùmí yìí àwọn ń pa wọn àwọn ń bọ́ǹbù wọn àwọn ń ṣe báyìí fún wọn islam tó ń torí ẹ̀ lò òkè ni ẹ wo september eleven september eleven sẹ́yìn bẹ́ẹ̀ september eleven làwọn kan wá tó lọ ṣe research pé sẹ́yìn ah, rúbáwọn mùsùlùmí ló lè ṣe ìkẹyìí sáà bá rí bẹ́ẹ̀ kúrò làwọn kan ṣe lè rò pé káwọn ò tiẹ̀ wá bọ́ọ̀mù àwọn nǹkan kan wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe research báwọn èèyàn ṣe ń gbà sùlámù ni bí wọ́n ṣe ń gbà sùlámù ni bí wọ́n ṣe ń gbà sùlámù lamẹ́ríkà nìyẹn wọ́n ń gbà sùlámù ní Britain wọ́n ń gbà sùlámù ní Europe tẹ́ ẹ bá lọ gbogbo àwọn continent gbogbo àwọn erékùsù erékùsù tó wà lágbàáyé Áfíríkà nìkan ní sùlámù lẹ́bù tó fi ń grow ìló kéré compared to other continents gbogbo ẹ̀ bẹ lórí net tá bá ń sọ̀rọ̀ pé àwọn bọ́ọ̀lù islam àwọn peter pé islam is the fastest growing religion ẹ lọ sí gbogbo àwọn amẹ́ europe ní ẹ lọ america ẹ lọ gbogbo àwọn australia ẹ lọ sí asia ẹ lọ káàkiri islam ni àwọn èèyàn wá ń gba islam wọ́n wá ń gba islam àwọn ọ̀tá wá design method mi ìtàn wá design wípé sẹ́ẹ̀rá àwọn mùsùlùmí ẹ má jẹ́ àtàrà wájú bó ṣe kùkàlà abẹ́ máa pa wọ́n tó mo ò lè kú tán ìta àṣẹ ni wípé ẹjẹ́ agbógun ọpọlọ tí wọ́n ẹjẹ́ àṣẹ kí ni ká gbógun ọpọlọ tí wọ́n sẹ́ẹ̀mọ̀ túmọ̀ rẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n mọ̀ kírun mọ́sálásí lóòótọ́ ṣùgbọ́n ọpọlọ Daniel òun ní bẹ̀rẹ̀ ọpọlọ wọn wọ́n mọ̀ gbàwẹ̀ lóòótọ́ o ìròrí kí ni o Johnson òun ni wọ́n fi mọ̀ gbàwẹ̀ wọ́n mọ̀ lọ lóòótọ́ ìrònú Michael òun náà fi lọ ẹ wà á rí wọn nù mọ́sálásí lẹ́ni tẹ́rọ pẹ̀lú mùsùlùmí ṣùgbọ́n míṣà wọn mọ́sálásí míṣà wọn tẹ́sí ni a gbógun tí wọ́n débi wípé àwọn nǹkan ẹ̀sìn wọn yóò dàrú mọ́ wọn lójú níbi mo ti kọ nǹkan tó ń lọ bíi twenty nínú àwọn ọ̀nà tí wọ́n lò láti gbógun ọpọlọ tiwa sẹ́rí bàtẹ́mi náà ń ka àwọn táwọn afẹ́ẹ̀sìn sọ wà lẹ́rù ọlọ́run bá mi pé ah sẹ́rí majority wa náà àti kó sínú trap àti kó nu páńpẹ́ gbogbo àwọn àtàndá sùkúrù lẹ́yìn à ń sá àwọn kẹ́kọ̀ọ́ tẹ́ bá débẹ̀ àwọn ọmọ pé àwọn ọ̀tá ìròrí wọn là ń lò fáwọn muslim school stand dálẹ̀ i'm telling you àwọn ṣọ́ọ̀bù wa stand dálẹ̀ tààlà ń káwọn ọmọ ń ṣe wọ́n tún jà wá lógo débẹ̀ bá a ṣe ń ṣe súnà ọmọ bá a ṣe ń ṣe wedding wọ́n tún jà wá lógo débẹ̀ bá a ṣe ń ṣe rìhásátùlì mọ̀sáájì bá a ṣe ń darí àwọn mọ́sálásí wọ́n tún jà wá lógo débẹ̀ bá a ṣe hùwà láwùjọ bá a ṣe múra wọ́n jà wá lógun débẹ̀ bá a ṣe ń jẹun wọ́n tún jà wá lógun débẹ̀ ẹni jẹ̀ máa ti ọ̀fẹ́ jẹun mùsùlùmí ọ̀fẹ́ lo kọ́tílẹ́rì wọ́n ti jà lógun yọ́ wà máa fọwọ́ tó kú rẹ̀ sí yọ́ ma fọwọ́ sí yọ́ ma fi mọ́kẹ́ ní òdòdó ó rò pọ̀ wọn lájú wọ́n ti báyé rẹ̀ jẹ́ débẹ̀ ní ìwọ náà kọ́ tọ́lọ́ bá níwà sí òwúlò fún ọ ó lè mọ̀ pé àṣẹ wọ́n ti báyé rẹ̀ jẹ́ àṣẹ wọ́n ti jèmí àti ẹlógún tí ẹ bá ń sọ àwọn àfẹ́ẹ̀sì tó wá ń ṣàlàyé fún wa lọ́wọ́ ajé ká mọ̀ pé ah, wọ́n ti hàn wá léèmọ̀ níbi tá àwà léèmọ̀ dé àwọn nǹkan tó lè máa jẹ́ agbára wa àríságbára mọ́ àti wíìkì ń bẹ̀ wọ́n mọ̀ pé mùsùlùmí a máa ń bímọ tó pọ̀ wọ́n ti ti family plan sí gbogbo yín wọ́n ti sọ fún yín wípé kí ni o tẹ́ bá ti bímọ pọ̀ yóò ta fún yín ni òsì ọ̀tá yín ni àwọn sì mọ̀ tó fẹ́ achieve nígbà tẹ́ ẹ̀ bá pọ̀ tó population yóò mọ̀ reduce gbogbo àwọn nǹkan yẹn ó wà nú àwọn àlàyé tá a ṣe nígbà tí àlẹ́kọ̀ọ́ ìbá ṣe kéde tó bá ń lọ síwájú nígbà tán wá tẹ́sítì ẹ̀ sẹ́ẹ̀rì tá ń sọ yìí wọ́n ti bẹ̀rẹ̀ ní ìsìn ó ti lé ní one hundred years láti eighteen something láti bẹ̀rẹ̀ nínú àwọn rìpọ́ọ̀tì míì eighteen nineteen níbòmí eighteen ninety one even ní century nineteen century tó lọ yìí nineteen twenty four wọ́n ṣe odidi conference lágbàáyé ní Turkey nineteen eleven wọ́n ṣe conference míì àìmọye conferences tí wọ́n ti ń gbé àwọn ìròrí kalẹ̀ pé dámì rúlí ìsìláàmù wà áhàláwù bẹ́ẹ̀ ṣe wó ìsìláàmù rí àtàwọn tí ń ṣe ìsìláàmù wọ́n wá ogun wọ́n wá jù sáàrin wa àwọn ọ̀nà tí wọ́n ń gbà ju ogun màá wá salaye díẹ̀ bẹ́ẹ̀ kọ́lọ̀ jásìkò gbà wá àwa náà wá rò pé á ah, ǹjẹ́ àwa sínú ogun báyìí ogun eléyìí ò wá ṣiṣẹ́ lára èmi àti ẹ̀ jù máa pa wá gan lọ wọn ò torí àmọ́ṣe kí ni àwọn tó bá lè kú nù wọn ẹja pa wọn ó ti láwọn ọkọ̀ tá a máa lò a lè sọ pé à ń pa àwọn terrorist terrorist náà là ń pa àwọn mùsùlùmí náà sì máa pa á là ń pa àwọn agbésùmọ̀mí ẹ máa pa àwọn àmọ́ àmọ́ á là ń pe àwọn agbésùmọ̀mí ẹ máa pa àwọn olórí ẹ̀sìn à ń gba àwọn tó ṣe kí ni o àwọn tó gbógun tìjọba ẹ máa pa àwọn ẹlẹ́yà obìnrin nígbà àwọn tá a bá lè pa àápa tí wọ́n kù àwọn eléyìí ti kú wọn ti lọ ọ̀dọ̀ ọlọ́run tiwọn àwọn tó bá wá kù á wà bá wọn jagun ọpọlọ á sọ wọn di kí ni o mùsùlùmí ló kọ ṣùgbọ́n kèfèrí ní kí ni o ìròrí ìtọ́ bá sì wọnú ọpọlọ ó ṣẹ́jú nǹkan mí lọ bí mo ṣe ń ṣe wá sí ilé ìṣe tí má rò pé kí ló burú náà ìtàwọn obìnrin fi jókòó lẹ́yìn kí lẹ́yìn àfáà máa ṣe láì obìnrin wà láàrin wa náà kí ni problem kan wà láàrin wa sẹ́yìn pé èmi ò rò pé mo lajú àbí pé ara ah, ìsáfara náà kọ̀mọ̀ pé àwọn ọ̀tá ṣe kí ni wọ́n ti gba yí òun jẹ à ń bọ̀ wá bẹ́ẹ̀ yìí nílá ìtàlá ìtumọ̀ alákọ̀ọ́kọ́ àwọn àfáàní sí ń jẹ́ ká bá àyàn jagun ọpọlọ òun náà ni ìsìnmáàlù ìwàsá ìlì gẹ́rù làskàríyà alẹ́ títà kọ́dà àná sọ́rọ́ wà gẹ́rù wùmín àdá ìlà ì ní ìzálàtì mọ̀bọ́ ìrìnlẹ̀ hayati islamiyya wà sọ́rọ̀fìlì musulmi náà ní tàmásùkì bí islam àkídà tán wá sùlùkán nínú túnmọ̀ alákọ̀ọ́kọ́ wọ́n ní tí ń jẹ́ báyàn jagun ọpọlọ òun náà ni lílo àwọn ọ̀nà àwọn wàsáìlù àwọn means àwọn ọ̀nà tó yàtọ̀ sí military lílo ọ̀nà tó yàtọ̀ sí kábáyàn jagun ká máa lo ìbọn ká lo bọ́ǹbù ká lo tear gas ká lo àdá ká sáyàn ní nǹkan lórí lílo àwọn ọ̀nà tó yàtọ̀ sí eléyìí eléyìí tí àwọn ọ̀tá ẹ̀sìn àwọn ọ̀tá ọlọ́run àwọn ọ̀tá mùsùlùmí tí wọ́n ń lò yálà nínú àwọn yẹ̀wúdí àbáwọn nàṣàárà ni o láti ṣe kí ni o láti mú àwọn nǹkan àmì ìsẹ̀mí ayé ìsìláàmù kù ní ìsẹ̀mí ayé wa jẹ́mọ́ ẹ̀gbọ́ yóò mọ̀dọ́ irú làhàyàtì islamiyya mọ̀dọ́ irú alhàyàtì àwọn nǹkan tó jásí pé tó ọba ti rí yàn ó ní ẹ̀bẹ̀rẹ̀ pé sàárọ̀ ayé mùsùlùmí ṣé mùsùlùmí ni ọ́ ó nídìí kó béèrè tí bá rú àfáà mi ní ìsìn tí mo rí wọn tẹ́lẹ̀ pé wọ́n dánú gbọ̀n sí wọ́n dé fìlà ṣòkòtò fóòkè ṣáyẹ kí máa tó bẹ̀rẹ̀ pé ṣé mùsùlùmí ni wọ́n mo rí sísítà tó jásí pé kí ni ó wé skáàfù ó lò jáàbù ṣẹ́gbẹ̀rẹ̀ pé ṣé mùsùlùmí ni ṣùgbọ́n ẹ máa wo mọ bẹ́ẹ̀ nìkan pàdé sẹkítẹ́rìàtì ọwọ́ trọ́sà ọwọ́ shirt ṣòkòtò rẹ̀ ń wọ́lẹ̀ kò sínú gbàlagbọ́n rẹ̀ mo tó bá nílé ọtí mùsùlùmí sì ni kódà abdullahi ló pẹ̀ abdulrahman ló pẹ̀ mo bá rí tí ń sọ pé ó lẹ́nu àmì ìwé sí mùsùlùmí ni mí náà ìyìn rápẹ̀rẹ̀ mùsùlùmí lára yìí rẹ̀ mẹ́tọ́ ọṣẹ́ tá à ń ṣe ni nature kí ni o ṣáà kẹ́kẹ́ ìjọ ní tiwa náà tí èbá ṣe báwa tọ́lọ́ máa ní ká àwọn àpẹẹrẹ ìsìlẹ̀ ní ọ̀wà tá a bá àwọn ọmọ ìyá wa níbi iṣẹ́ nígbà tán bá ti dì gbogbo à ń dì à ń wọ ṣẹ́ẹ̀tì ogun ọpọlọ ni jẹ́mọ̀ kí mo pé ọ̀n bẹ́ẹ̀ nù àwọn pọ́ǹtì tí mo list tá a bá débẹ̀ ogun ọpọlọ ni ṣé nínú ọ̀sà Yorùbá ṣé káàdì wà mẹ́ Yorùbá máa wọ ṣẹ́ẹ̀tì àǹtrọ̀ṣà kí ó ṣáà jẹ́ pé jọ Jímọ̀ nìkan wọ́n à ní jọ Jímọ̀ a lè wọ òkúta kí ló ní kí n má lè wọ Guinea ẹ lọ́lẹ̀ haúsá àwọn haúsá yẹn o tó wọn mú àwọn haúsá náà wọn mú wọn láwọn bòmíì náà tásìkò bá gbà wá haúsá ti bá dé àwọn ga wọn wọn lọ ní máa ti ẹlòmíì àwọn ọmọ ìyá wa gan pé kéèdì sátidé ni ìjọba ló ń ṣe yọ wà compelled bí ìjọba máa rí láyé níjọ mo wá rí níjọ kan wá bọ̀ wá sí public lecture tó ń ṣe lọ́ba ń gbàbí iṣẹ́ bọ̀ àkọsọ táàfà ilẹ̀ rẹ̀ ní ìrí láyé kó de táì rí lọ́ba de táì lọ ló di papapa a sọ pé téèyàn bá de táà ní kèfèrí ni àwọn ọ̀sọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n táà sọ ni pé wáyì táwọn kan ń pọ́ọ̀sì àwọn kankan lé wa lórí tó fi jásí pẹ́ntì ọba ti á ní orun gbọ̀nú àwọn èèyàn wa kò dé fìlà tẹ́ ẹ bá rí wà láyé ẹ̀mí dáhùn tó mùsùlùmí ni àwọn obìnrin tẹ́ ẹ bá rómi tọ́kẹ̀ dé fìlà abẹ́rẹ́ ìbílà èwo náà máa dé <clears throat> bẹ̀rẹ̀ẹ̀tì àbọ̀ ara lókè ní kan lẹ́sìn mùsùlùmí ni kiri lórí ẹ̀ náà ẹ wà rí mùsùlùmí alájà ẹ rí lẹ́nu iṣẹ́ ìjọba ọmọ bàyàn àti sálámà torí kò kí ni o mùsùlùmí lára rẹ̀ èyí ò ní kakọ́ dé kọ́nfẹ́rẹ́nsì ọkùnrin àtòbìnrin náà bára wọn bọ́wọ́ ẹ máa wà dé wọn wà yóò wa mr adigun mr mrs wọ́n yóò kọ ìsìláàmù rẹ̀ kú ó kọ ìwà òfin ṣe kí ni ó wọ́n fi máa gbogbo tó lè jẹ́ kẹ́ ẹ sáfara pé mùsùlùmí ni ẹyọ́ pò ní sẹ̀mí ayé wọn wọ́n ṣe débi pé káwọn ọmọ ọmọ lò jáàbù láwọn sùkú ìjọba sùkú ìjọba tó yẹ pé àjọ níjọba ni àjọ jára àlú ni wọ́n ṣe débẹ̀ pé ẹ má jáwọn ọmọ ẹ wà ara wọn ẹ làwọn sùkú ẹ wà nílò àwọn mùsùlùmí mọ́ torí pé wọ́n ti kí ni o gbogbo wọn ti dàbí aṣẹ́wó wọ́n ti wọ́sọ bọ́ǹfò ọwọ́ jẹ́ káwọn ọmọ secondary school kan ya onísìnà lọ àwọn ọmọ obi tí wọ́n ti ń gbọ́mú ẹwà àwọn ọmọ ní ìsìn age twelve àti àwọn ọmọ ti menstruate ẹ tẹ́ bá lọ kó mọ̀ọ́sì àwọn ọmọ jọ àfi táwọn náà bá sọ́ra ló kù àwọn ọmọ tiwa náà ká sọ́ra bíbẹ̀ kọ̀ wọ́n bà kárí àwọn ọmọ tiwa náà jẹ́ ọmọ ss one ss one ss three ní ìsìn tẹ́ ẹ bá kó wọn jọ majority wọn they are not virgins again wọ́n ti ń ṣe sìnà káàkiri tẹ́yìn ọba tí ọba dá yín lójú Ògùn state nìyẹn àjùwọ̀n high school lógùn state last two years principal obìnrin tó conduct kéde o virginity test fáwọn ọmọ ss1 three hundred female students out of three hundred female students ss1 only thirty eight were virgins àwọn ọmọ ss1 àwọn ọmọ age fourteen àwọn ọmọ age fifteen ọ̀pọ̀ jù age sixteen tọ́mọ ss1 bẹ́ẹ̀ jẹ́ pé èjì ẹ̀kọ́jà sixteen ẹ̀kọ́ rẹ̀ ó ní serious scale ẹ̀ àwọn ọmọ tẹ́ẹ̀mọ̀ náà kéré nù nínú ọmọ three hundred thirty eight lọ́wọ́ àfàjẹ́ kéésà bí àwọn ọmọ aṣọ burúkú tí wọ́n wọ̀ tíjà gbọ́ ọmọ bá wọn sùn tíjà ń bá wọn ọmọ sùn secondary school àwọn ọmọ gángan bára wọn sùn àwọn ọmọ ń lo fóònù gbogbo àwọn nǹkan burúkú tí yóò já àwọn ọmọ wà sexy tí yóò jẹ́ ká seducing in nature tẹ́gbẹ́ máa ti rí ra báyìí wọ́n mọ look attractive gbogbo ẹ̀ náà ti já ogun fún wa àwa náà wọ́n ń dá sùkúù lẹ̀ ní máa bà mí inú jẹ́ síjọ́ alhamdulilayi wo sùkúù bí umulu kúrọ́lá múlòkó àwọn ọmọ wọn wọ skẹ́ẹ̀tì tí wọ́n balẹ̀ ni táwọn sọ fún ọ pé tó bá dá sùkúù rẹ lẹ̀ káwọn ọmọ tiẹ̀ náà tún wọ skẹ́ẹ̀tì bó ń fò ìjọba ò lè torí ẹ̀ máa approve school rẹ̀ wọ́n mọ̀ pé muslim school school rẹ̀ ara àwọn sùkúù táwọn ọmọ wọn bojú bá bẹ alikitaabu ní ẹbọlúwájú àwọn ọmọ tó ń bojú wà ní múlùkù ọkọ wáyé ṣẹjáde ní ìsinmi náà àwa náà tó wá dá ti wálẹ̀ àwọn ọgá ogun tó ti gbéjà wà àwa náà tó lò táàní kí wọn náà tó lọ skẹ́ẹ̀tì tó ń fò ní sùkúù tiẹ̀ tó dálẹ̀ táàní káwọn ọmọ tiẹ̀ náà tó máa débẹ̀ rẹ̀ ti olórí búkì ta ló tó ní kọjá sí wípé àwọn ogun tí wọ́n ti bá wa jà làwa náà tó ń lò àǹfààní ti jẹ́ bẹ́ẹ̀ nìyẹn o tó fi já sí pé àwọn nǹkan tí wọ́n fi mọ̀ pé mùsùlùmí ni wá wọ́n fẹ́ ró kúrò lára wa wọ́n sọ́rí fún mùsùlùmí náà á ní tàmọ́ súkìbìlì Islam bákan náà arógún fíkìrù yẹn ni pé kánsẹ́rì mùsùlùmí kúrò níbi kádìrọ̀mọ́ Islam àkídàtà wàsùlùkà àkídàtà wàsùlùkà nínú àkídà nínú gbàgbọ́ nínú ìmánì nínú àdìọ́kàn wa ká má jẹ́ mùsùlùmí òdodo nígbà tí wọ́n náà bá ti ní pé o ti ń wẹ̀yẹ ayé mọ̀ bá wà gbogbo àwọn eré táwọn onílé náà wọn bá wà jagun ni gbogbo àwọn ẹyẹ ayé ẹran ìlú Òṣogbo òbúkọ dúdú ṣàwòrò gbogbo àwọn eré ebú àpòsí àlàyé òkú níyà rẹ bàbá rẹ ti jẹra gbogbo àwọn eré ebú yẹn èmi ò ní táìmù fọ ọlọ́run ẹ program mi kùránì kùrán kẹsẹ̀ ti gbẹ tọ́jọ́ ọ̀rọ̀ lẹ́yìn bá bẹ́ sọ̀rọ̀ alẹ́ mo ara tán bá àwọn bá kọ́ra dúkìá ibi bá gbọ́ títí mo fi sọ̀lọ́ fún sọ̀lọ́ ọ̀tán ee lásìkò kẹ́kọ̀ọ́ fẹ́ gbọ́ kùránì gẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà máa wọ ẹ̀yà ayé ṣùgbọ́n àwọn kẹsẹ̀ ti pẹ̀lú táìtù èyí tó pé tí ó bá kìí dàjẹ́ lọ́wọ́ àbẹ̀ gbogbo àwọn nǹkan ilé wọn wà sẹ́ni wa kúrò níbi àkìídà tó fi jápé mùsùlùmí kò ní bẹ́ẹ̀ kọ́ ọlọ́run ẹ̀yà ayé ní ọ̀rọ̀ rẹ̀ tọ́ba ti rọ́ọ̀bù kọkàn olóògùn kan yóò ṣogbo lélẹ́yìn tálàǹgbà bá jágbó ọlálàǹgbà ayé rè wọ́n sì gbé orí ibú wá bá wa nú ilé àkídà wa wá ń yàtọ̀ sùlù ìlànà tá à ń gbà ṣe nǹkan yàtọ̀ mùsùlùmí náà wá ń ṣe wedding wọ́n ṣe engagement sùlùkù tiwa ọ̀ṣẹ́ engagement ń bẹ àwọn sùkú mùsùlùmí wọ́n ṣe end of year party àwọn ọmọ náà ṣàgbàṣàgà wọ́n wá ń sírí ilẹ̀ torí kan ṣàgbàṣàgà ẹ̀yin ò lè gbẹ́sìn ga àṣàlẹ̀ ń dé ga àwọn ọmọ náà ṣe drama ọkùnrin àtòmí wá ń dìmọ́ra wọn ní sùkú mùsùlùmí náà wọ́n fẹ́ káàdì pèsè bí wọ́n ṣe eré ìdòbí ẹ̀ńtátẹ́mẹ́ǹtì àwa náà lọ sí excursion excursion wa dàbí pé kí ni o kèfèrí ló lọ sí excursion gbogbo àwọn akẹrẹ wọ́n fẹ́ kọjá pé àkìdàtàn wàsùlùkà àkìdàtàn wàsùlùkà àkìdà wa ìgbàgbọ́ wa àdìọ́kàn wa àníjẹ́ mùsùlùmí òdodo ń bẹ ẹ tó bá ti lè jẹ́ pé ẹ̀yà ayé ní bẹ̀rù ṣé mùsùlùmí lélẹ́yìn ẹ ti ń bẹ̀rù pé àwọn àjẹ́ ní ọ̀pá òun ṣé mùsùlùmí lélẹ́yìn sùlùkà ẹni tó jásí pé ìlànà tó ń tà ń ṣe nǹkan kọ̀jẹ́ ti mùsùlùmí mọ́ ọfẹ́ ṣe súná ọmọ òun náà ẹsẹ̀ wá orógbó ẹnu orógbó èsè gíní kan ẹnu ọtí ètí ọfẹ́ ṣe wedding òun náà ní kámúsí máa ń ṣì náà fùwá tó fi jápé sẹ̀mí ayé wa yọ wà yàtọ̀ mùsùlùmí náà wá bí méjì ọdẹ tí ń sọ̀rọ̀ méjì òun náà wá bá wọn dá sọ̀rọ̀ méjì ó ní tóun ọ̀bá ṣe ọmọ òkú ọmọ ìtàn sọ̀rọ̀ méjì rẹ̀ ń jẹ́ òní sí òkú ètò ìṣòro méjì ẹ̀tọ́ nínú òtúmọ̀ táwọn àfáà fún kíni o alagazu alfikri bíbá ni jagun ọpọlọ bàbá ibn baz ìtumọ̀ tí wọ́n fẹ́ mú wáyé ọlọ́run bá ní kẹ́ bàbá <clears throat> bàbá ní sẹ́ẹ̀rí nígbà pé bàbá níbẹ̀ ni ogun ọpọlọ wọ́n bá wa mùsùlùmí jà bàbá ní mùsọ́là ń àdìf sẹ́ẹ̀rí gásùlù fàkìrí alagazu àtúlù fìkìrí àbí alagazu lè fìkìrí ogun ọpọlọ yẹn bàbá ní ọjẹ́ bíi kí o ọjẹ́ terminology ọjẹ́ contemporary terminology nínú àwọn ọ̀rọ̀ tá à ń lò lásìkò yìí tí wọ́n fi ń bá wa jagun ọpọlọ bàbá nítumọ̀ ẹni mọ̀jùmọ́ àtúlù juhud alẹ́ tí tẹ̀kùmù bí a ùmọ̀ tó mìíràn lè kúmọ́ mi lìlí sílá àlá ùmọ̀ tí ń kúrọ́ bàbá ní ti ń òun làwọn ìgbìyànjú kan àwọn ìgbìyànjú àwọn struggles àwọn activities àwọn plans àwọn plots àwọn ìgbìyànjú àwọn ètò kan tó já sí pé àwọn ìjọ kan nínú àwọn ìjọ wọ́n gbé kalẹ̀ wọ́n ń ṣiṣẹ́ tọ̀ ọ́ láti jẹ gàba mo fẹ́ kẹ́ tó bọ̀ tuma tuma ìná yìí láti ṣe kí ni o láti jẹ gàba lé àwọn ìjọ míì lórí awi tàfírò àléyá tàbí kọjá pé àwọn làwọn influence wọn mo fẹ́ kẹ́ ẹ gbọ́dọ̀ bàbá Ibn Baz ẹ̀rọ àfa àgbẹ̀rẹ̀ bàbá Ibn Baz ìta àwọn ìjọ kan ẹ ti mọ àwọn ìjọ tó ń sọ àwọn ìjọ tá a fẹ́ ilé sọ lókè Yahudi wa Nasara àtàwọn ọ̀tẹ́ ẹ̀sìn mi nínú àwọn ẹlẹ́bọ wọ́n ń tẹ̀lé láti jásí pé wọ́n jẹ gàba lórí ta ni lórí àwa mùsùlùmí wọ́n tó wá influence wa tí ó bá rí bẹ́ẹ̀ àwọn ọmọ ìyá wa ń lọ school of nursing school of nursing bẹ́lẹ́lẹ́yẹ lé ń dì kí ni problem èèyàn pẹ̀lú pé òun ṣe nursing àti ìjáàbù ìlànà kiri yóò òun lasọ tí wọ́n wọ̀ school of nursing lẹ́lẹ́yẹlé ìlànà kèfèrí lasọ tó ń wọ̀ láwọn sùkúù ìjọba àwa mùsùlùmí nílànà tiwa ṣẹbẹ èèyàn ni wá aráàlú nàìjíríà ni wá kí ni pírọ́blẹ́mù àwọn tó darí school of nursing wọ́n tún sáàkì àwọn èèyàn ní gbóbi hospital lẹ́kọ̀ọ́ tí wọ́n sì yan àjọ kéèsì yẹn dòní tí wọn ò tí ìdájọ́ yẹn wọ́n sáàkì àwọn ọmọ ìyá àtiwá tó lò já ìjáàbù táwọn sọ yìí náà kèétú sì jáàbù odidi ètò ọlọ́nfẹ́ o ìjáàbù díẹ̀ náà ni o wọn à ń lò ní kọ́ọ̀bù wọn à bójú o ajẹ́pá àwọn kèfèrí àwọn náà fẹ́ jẹ gàba lórí àwa mùsùlùmí tí ìbá ṣe bẹ́ẹ̀ kí ni sọ̀rọ̀ yé gan-an ṣé wọn ẹ̀rọ àwọn nọ́ọ̀sì ní Saudi Arabia tí wọ́n sọ sẹ́ bí ẹ̀yìn aṣẹ́wọ̀n nọ́ọ̀sì tilẹ̀ Yorùbá lọ àti ti Nàìjíríà àwọn náà fẹ́ jẹ gàba lé lórí kásò tọrọ tẹ́ bá lè pa gbogbo wa ipa wa nà ẹ̀ tí ẹ̀ lè pa wa ikú wa bẹ lọ́dọ̀ Ọlọ́run jíjẹ gàba ni àwọn ìjọ kan káfẹ́ jẹ gàba lórí ìjọ míì ká tó wá rò pé àtàfírù àwọn gbọ́dọ̀ influence ìjọ yẹn ṣé wọn ti wá influence wa àwọn ọmọ tí wọn lọ sùkú ọmọkùnrin ò lè wọṣọ súnà ọmọkùnrin ò lè dé fìlà nígbà táwọn tọ̀ṣọ́ bẹ̀rẹ̀ táwọn alábọ̀dé kálukọ́ wọṣọ rẹ ṣé kiri yọ lásọ kan ní aṣọ olówó àná lànà báìbù ẹ jẹ́ kiri yọ wọṣọ báìbù bí wà lọ́ọ̀bà ní dé ṣé ti catholic lẹ́wọ̀ ni àbí ti jehovah witness àbí ti cac àbí ti redeemed ṣé lásọ ni àwa lásọ aṣọ wa sì wà yùnà ó wà unified tẹ́ èdè saudi tẹ́ èdè america tẹ́ èdè london ìjáàbù lásọ wa ọkùnrin aṣọ wa tí ọba lẹ̀ tá a dé fìlà sí i ẹ jẹ́ káláwo náà wọṣọ rẹ bí yóò bá gbé odù pọ́n sáyà àwa lásọ ẹ̀yin ọ̀ lásọ àwa nìmọ̀ra tí wà ń lẹ wá fẹ́ jẹ gàba lé lórí kí ni problem káwọn bàbá ibùdó bá sì náà ń sọ̀rọ̀ tí mò ń sọ yìí o kíjọ kan nínú àwọn ìjọ kó fẹ́ jẹ gàba àlìsílà lórí àwọn ìjọ míì kó tó wá fẹ́ influence wọn pé òun gbọ́dọ̀ lápá lára wọn iná ọlọ́pàá tó fi já sí pé nìsín tẹ́ ẹ bá lọ wo àwọn ìlànà kan ní nàìjíríà àwọn kèfèrè náà jẹ gàba lé a lórí ìlànà tá à ń gbà akẹ́kọ̀ọ́ kí ló dé tá à máa gbọ́ lóde tọ́sí à friday friday làwọn lọ jímọ̀ ìlànà kèfèrí ni ẹ làwọn olùbí saudi arabia náà tó bá wá rí bẹ́ẹ̀ àwa tó wá gbà fún yín sọyẹ ní ìsìn pé ká máa lọ sùkúù àtọwárà àwọn sùkúù kan tó yẹ pé ọmọ mùsùlùmí wọn ò tó jẹ́ wọn lọ kí jímọ̀ débi pé wáyé tẹ̀lé jọ ọjọ́ báyìí ká máa bọ́lídé ní friday and sunday wàhálà ọ̀sẹ̀lẹ̀ torí mọ́ àwọn kristian àrí àwọn sábtù àwọn àsáàbù sábtì àwọn tẹ́bùsáyìdé wọn lọ chọ́ọ̀chì tiwọn ẹ wá ṣe tó fẹ́ fọ́ ti yín ẹ̀yin ò ní lọ bí iṣẹ́ níjọ́ sunday ti yín ẹ̀yin ọ̀rọ̀ ayé káwọn ọmọ ti yín lọ chọ́ọ̀chì níjọ́ jímọ̀ àwọn ọmọ tiwa wọn ti wà ń sùkú ètò bá wù ní òkè jímọ̀ ètò bá wù òní kí ẹ tẹ́lẹ̀ bí pé àwọn sùkú ìjọba kí o gbọdọ̀ tó ní jímọ̀ ká tó ní màámù ṣe bẹ́ẹ̀ ní sẹ́ẹ̀tò tó fi já pé sunday ẹ̀yin ọkọ̀ ọmọ ti yín lọ ẹ̀yin ọwọ́sọ gidi àwọn ọmọ tiwa wọn wà á fi níkà àtàṣọ tó ni wọ́n fi kírun jímọ̀ ẹ fẹ́ jẹ gàbálẹ́ alórí nìyàwó tó bá rí bẹ́ẹ̀ gbogbo orú àwọn ni bíbá ni jagun ọpọlọ ogun ọpọlọ nìyẹn bàbá ibùdó bá àwọn náà sọ̀rọ̀ ọlọ ọlọmọ nìkan bàbá bàbá ní pé àtàtà tájíà wújẹ àtúmọ̀ àyànà tóbi dá sí ní pé àwọn tó fẹ́ jẹ gàba láwọn míì lórí wọn ìtàn bá fẹ́ bọ́n bá se fẹ́ kọ́ ọ máa ronú bọ́n bá se fẹ́ kọ́ ọ máa rí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ṣe máa rí tó bá fẹ́ kó rí pé ọ̀rọ̀ yìí ó dúdú dúdú náà lórí pupa ni o gbogbo tá à ń sọ ilé ìsìn tí mùsùlùmí mi bá wà nínú àwọn tí wọ́n ti kó sí lọ́pọlọ yọ lẹ́yìn àfa alákatá kí tẹ́ ẹ̀sìn dé ẹ tó fẹ́ dá wàhálà ẹ̀ láàrin muslim and christian máa tara rẹ jẹ níjọ́ tí kálukú bá bẹ̀tọ̀ rẹ̀ gan ni ò ní sí wàhálà tọ́lárò bá fẹ́ àwọn ọmọ wa wọ́n tó lè jà wá lọ wọ́n lè jù á lọ bí ní láì tààlà níbi ẹ̀sẹ̀ ọlọ́wọ́ ṣe bẹ́ẹ̀ táwọn ọmọ wọn tó ti àwọn àwọn wàá jẹná torí nígbà náà lọ́yàsì ti pọ̀ nú àwọn ọmọ wa doctors ti pọ̀ nú wọn engineers wọn tó wá ma ẹ̀tọ́ wọn jà wá lọ nígbà èmi nìkan bá bí ma bí twenty four ní ìsìn tọ́jà pé nu wọn dókítà mẹ́rin wà nbẹ lọ́ọ̀yà bíi mẹ́jọ wà nù wọn ẹ̀ẹ́n tó ṣe máa sọ̀rọ̀ bíi mẹ́fà wà nù wọn tí mo tún wò pé twenty four gan kéde kájẹ bíi mẹ́bí thirty six ní ọmọ pàwọn ọmọ mi nìkan tó bá kóra wọn jọ wọn fàjọba ṣe kéèsì torí pé lọ́ọ̀yà bíi mẹ́rin lọ́wọ́ nù wọn àwọn ọmọ tí wọ́n tún lajú bíi nílà á sì kọ́ wọn lẹ́kọ̀ọ́ tọ́lọ́wọ́ sì kọ́ àlọ́wọ́ lórí ọlá láìláìlọ́lá bàbá ní pé kèétí ìtàn o bàbá ní sẹ́ẹ̀rí ogun ọpọlọ tẹ̀ ń wò yìí wàhùwà àtọ́rù ọ̀rọ̀ bàbá ètò báàsì lè mọ́ sọ o former grand mufti Saudi Arabia àná tí wọ́n ti kọ́lọ̀ fọ̀rọ̀ kẹwọn bàbá ní wàhùwà àtọ́rù minal gasuwi alaskari bàbá ní sẹ́ẹ̀rí intellectual warfare ká máa báyàn jagun ọpọlọ ká máa gbógun ọpọlọ ti yàn bàbá ló léwu ó burú ju kí ni lọ ká máa yìnbọn máa yàn lọ sẹ́wọ̀n pé tó bá yìnbọn mọ́ tó bá lọ́la wọ́n mọ̀ pọ́ta rẹ̀ rí ẹ̀ ti ṣe conference ṣùgbọ́n àwọn tá a jọ rẹ́rìn tó yẹ pé ogun tí wọ́n plan fún wa wọ́n ti ba ilé wa mọ́gi tá a bá sọ́ra gan àlùjẹ náà wa wọ́n jù ú lọ́dọ̀ gbé ni bẹ́ẹ̀ ni internet sẹ́wọ̀n pé àwọn ọmọ ti lọ lórí ibú àwọn ọmọ wọn dọ́sìn náà sùkù torí pé àwọn ọmọ fẹ́ lọ school of nursing àwọn ọmọ sì á dáadáa kí wọn ò gbọ́dọ̀ lóyún èèyàn kọ́ láti tẹ̀lé ọmọ lóyún tó bá lóyún kọ́ kò ní ma nursing àbá àrà àwọn tó bá rí yunifásitì tó ní first class tí wọ́n bá mọ̀ wọn àwa mọ̀ wọ́n tí wọ́n pọ̀ kódà tọmọ yàrá akẹ́kọ̀ọ́ átíkù lórí ẹ̀ láìpẹ́ lórí net àwọn tí wọ́n wọ́n marry school tẹ́lẹ̀ ní first class jáde pẹ̀lú pẹ̀lú marital challenges tá a sì ráwọn ọmọ ilé ìtàn sórí ibú kí tẹ́ pé wọ́n tún ní kárí òfà káàkiri ni kí ló jẹ́ kéèyàn lọ school of nursing kọ̀ mọ́ lóyún kí ni kí ni ogun eléyìn wọ́n fẹ́ dọ́gbọ́n sàwọn ọmọ wa dára sẹ́wó ni sẹ́kù ti ń kọ́ nursing wọ́n máa òògùn kálẹ̀ lò lórí òfin ní gbó àtọ́mọ̀ bá ní ó yíwọ́ lókun gbogbo àwọn ogun yìí wọ́n ti wá bèmí àti yíjà ibi tó bá fẹ́ ká ronú lọ là ń ṣe kí ni o bá a dẹ̀ ń plan sẹ̀mí ayé wa náà nu bá a ṣe ń plan rẹ̀ nu yóò wá dijọ́ jimá tánà bí ọ̀sálà tó lọ ẹ̀ka ìpèdè jimá ká ṣe káfí ká ṣe mélòó nínú ayé ká káfí mọ̀mọ́ wa ó ti jí kó lé tó bá pẹ́ ó dọ̀ fóòmù ó tó ṣe ẹ̀kẹ́lẹ́ kan nǹkan kan ó kí jimá tán ó padà bí iṣẹ́ ìgbà tí èdè ló ti rẹ̀ òórùn ti wọ̀ káfí lọ àfẹnulọ́ọ̀ máa ń yọ ká ọ̀rẹ́ ẹ̀sìn kò ní ó rí káfí ká a jẹ́ pé ogoro àwọn kan yẹn rèé tó bá ká dájímọ̀ náà fáwọn náà kọjú ọjọ́ jímọ̀ àtọjọ́ sunday kọjọjọ́ dé káwá wò tá a bá sọ bẹ́ẹ̀ kí wọ́n alákatá kí tí ẹ̀sìn ni wá tá a bá ní pé alákatá kí tí làtọ́ nípa ń béèrè fòjú ẹ̀sìn ẹ̀yin náà jẹ́ sunday ọjọ́jọ́ ọ̀sẹ̀ ṣèbí sunday gan ni yọ́mùl ahad òun lọ́jọ́ àkọ́kọ́ ní ọ̀sẹ̀ ó jẹ́ kọjọ́ àkọ́kọ́ ní ọ̀sẹ̀ àfi máa sẹ́mi torí kọjọ́jọ́ ọjọ́sẹ̀ tiwọn. bàbá ibùdó bá ọlọ́mba ni kẹ́ bàbá bàbá ní sẹ́rẹ́ o bàbá ní sẹ́rẹ́ ogun ọpọlọ yẹ́nìfù ìlàsìrìyà sẹ́ẹ̀rọ̀gbọ́ ọpọlọ yẹn rèé <laughs> ogun àbánijà ní kọ̀rọ̀ ni ogun kí mo pè ogun kọ̀rọ̀ sẹ́ẹ̀bẹ̀ ní ìsìn mò ń ṣe wá sí bàbá tó wà lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n parí yẹ ẹ̀yin ò rí mi mò ń fa abẹ́rẹ́ gún wọn sẹ́ẹ̀bẹ̀ yóò ní rí mi àga ìtì ṣe kí ni ó ti bò wá àwọn ń pariwo àwọn kẹfún mi ń fọ̀tí talẹ́pìn alákatá kí nínú àwọn méjèèjì tọ́rẹ́ rí tiwọn ẹni tí ń kun yín lábẹ́rẹ́ sì rí yà ní kọ̀rọ̀ òun ló ṣe yín láburú tó pọ̀ jù tí gbogbo ẹ̀jẹ̀ ara yín èjò lẹ́tàn àwọn èèyàn ní mà ẹ̀yin kẹ́ fún ní fọ́tí kan ní o ọwọ́ apá ẹ̀kẹ́ rẹ̀ lé tí ó nípa ẹ̀kẹ́ rẹ̀ ti lé ní ẹ̀jẹ̀ lè lọ́dọ̀ kíni o ẹ̀jẹ̀ ló ti ń jò láàlẹ́ yìí ta ló lùsì nǹkan tó pọ̀ jù náà méjèèjì ṣùgbẹ́ ní tẹ́ rí kó fún èèyàn fọ́tí tẹ́ ẹ̀kẹ́ rẹ̀ lé òun lé kíni o òun lálákatá kìtì babalógun abẹ́lé ni òun lógún yẹn kódà baba ibn Bas ọlọ́run bá ní yọ́nú baba baba níbi tí ogun yẹn tó yóò wá bàbá ní pé wà tẹ kúlù nàti ìjàtù yìí anna avi yìí tusibi anna avi umar tusibi umar ibota alfikri wal ihsas yóò wá débi pé àwa mùsùlùmí ìrònú wọn wà máa ṣàìsàn the way we think ah ní ronú sí ẹka ronú mọ àìsàn ti dé bá wa ní òrònú wa wal ihsas feelings bá a ṣe máa ń nígbàmọ̀ nǹkan àwọn tó yẹ kí ara wa kí wọ́n ní pé ẹ wọ́n mọ̀ ní kí sísà kan kọ́mọ́ lò jáàbù school of nursing ká ní òun náà compromise kọ́ta ọdún mẹ́ta náà ní ọdún mẹ́ta ní yá àti pé kí ni o sars fílẹ̀sì wa ó ti wálẹ̀ torí pé wọ́n ti bá wa jagun ọpọlọ bẹ́ẹ̀ sẹ́mọ̀ gẹ́gẹ́ kan dọ̀dọ̀dọ̀ àmọ́ràn ti kọ́ ìdá àwọn kẹ́dẹ̀ ń ṣe tiwọn confident àwọn àmọ́ lo kọ́ ìdá at the expense of our religion bàbá ibn Abbas ọlọ́run bá ní kẹ́ bàbá o bàbá ní sẹ́yìn ibi tí wàhálà yóò dé tùhìbù mọ́ yùrí ìdùwú là á àdúgbò à á ń tùhìbà o wà tẹ́kọ́rọ́ mọ́ yùrí ìdùwú mi á ń tẹ̀kọ́rọ́ àwọn in táwọn ọ̀tá rẹ bá fẹ́ kó o nífẹ̀ẹ́ òun lọ́mọ wá nífẹ̀ẹ́ tó láti gbógun tì ọ́ in tó bá fẹ́ kó o kórìíra òun ló kórìíra ẹ máa wo arọ́mọ kan ó ṣe medicine ó di medical doctor whereas ó ti ṣẹ́yún ṣẹ́yún ṣẹ́yún ó ti ṣe ìsìnà ṣe ìsìnà ṣe ìsìnà wọ́n wá díjọ́ wẹ́dẹ̀ rẹ̀ wọ́n lọ gba jọ́gọ́ sẹ́ńtà wọ́n lọ gba màkó wọ́n lọ gba ọ́ọ̀lù tó wọ́n wá ṣe a very flamboyant wedding fún ọ àtọ́mọ kan tó dádì mi àdàmà ara mi ọ̀gbọ̀n náà ní ìsinsìnyí ẹgbẹ́ lọlé ọkọ ọba lọlé ọkọ lọ́mọ eighteen years àbọ̀mọ seventeen tó ẹsẹ̀ parí secondary school ilé ọkọ ẹ̀ ọyọ́ lọ kọ́ṣẹ́ àbọ̀ ń gbàbẹ́ lọ skul lọ́dọ̀ tí wàá kọ̀ àchífù torí kó tètè má rí èyí tó di dókítà kò tó má rí tó ti sórí ibú lọ́dọ̀ ọlọ́ tí bàbá rẹ̀ ò lè tara ẹ̀wà lùjọ́ náà lọ́dọ̀ tí wàá ló kí ni o ìlọ́dà ìtafẹ́ ká nífẹ̀ẹ́ náà whereas ọmọ ìtọ́bárì ní ẹ̀ńtì tí ò ṣe sì náà rí àdìsí gbẹ lórí ẹ̀ yọ wà nú àwọn ọmọ ẹ̀ ń bá rẹ̀ mọ́ ní àlàjà àríyàtẹ́yìn hátà tẹ̀bùlúgbọ̀ wa majority àwọn òbí ọlọ́mọdé aṣọ fún àwọn obìnrin majority ọmọ lónìí ara pé wọ́n ń pa ẹsẹ̀ wedding tẹ lórí àwọn ọmọ tó ń lò jáàbù àwọn tó ń lò jáàbù sẹ́yìn wàláhì mọ́ fọlọ́n búra tí mò ń sọ yé mi tí wọ́n bá mọ̀ èmi mọ méjì mẹ́ta mẹ́rin márùn àwọn ọmọ tó ń lò jáàbù tí wọ́n sì ń ṣe sí lẹ́tàn sẹ́yìn torí páwọn òbí wọn rò pé wọ́n fẹ́ kàwé kàwé kàwé àwọn ọmọ ń dọ́gbọ́n sí ó lè jẹ́ pé mi kẹ́sì máa wo ẹ̀ẹ̀mejì náà ni o ẹ̀ẹ̀mejì bá doyún àwọn ọmọ tó ń lò jáàbù sì sí náà tí wọ́n bá mọ̀ àwa mọ̀ majority òbí òṣùpọ̀ wájú ọlọ́run iyì ni pé kọ́mọ rẹ̀ ọ wọlé ọkọ lẹ́nu tó wà fàájì tí ò ṣe rí wọ́n ti àtàfọ́ ọ̀kan tó fẹ́ ká ni wípé kọ́mọ wa náà ń gbọ̀ di bọ́bá di phd ọ̀dà àbọ̀ parí masters táwa ṣe flamboyant wedding lóòótọ́ ló ń lò jáàbò ṣùgbọ́n ti sẹ́yún sẹ́yún ó ń lò jáàbò ó ti ṣe sìnà ṣe sìnà àìmọye ọkùnrin ti ń bá ṣe sìnà inú wọn wà gbọ́dọ̀ bàbá ìyàwó wọn wà pàwọn náà fún pé àwọn wa ga gbádà àbànújẹ́ àwòrán pàpàdà àdùnnà ọmọ tí ò lè jẹ́ àwọn àgùntàn náà ṣùgbọ́n mi ìtọ́jà pé ó ṣe wẹ́dìnì kékeré tí ọ̀dẹ̀ sí náà dáradára tánàbí lẹ́ ń bá rẹ ọmọbìnrin méjì àtà tẹ̀bùlúgọ̀ wà tùdọ́rọ́kà táwọn ọmọ yẹn fi bàlágà tán sì bá wọn lódìdí tí wọn ṣe sìnà rí èmi àtòbí wọn àjọ àlùjá náà ni oṣù wà náà àdí ìlú yẹn bí ìka méjì sẹ́wọ̀n pé ìtọ́fẹ́ káfẹ́ ni pé ká nífẹ̀ẹ́ ké ni o pé lágbájá ẹ̀rí lọ́ọ̀yà barista barista Rashida àwọn náà ń sọ ẹ́ dè lónìí o inú ọ̀bà náà ó dùn àwọn òní káwọn ọmọ wọn mọ̀ di barista àní tá à ń sọ ni pé ìtí islam bá gbé ní value òun ni ká pè ní value value islam ọmọ ọmọ ọba àdí forty years ọmọ màá rí kọ́sà tí má ṣe sí ní tọ́ka wa nìyẹn ṣùgbọ́n majority àwọn ọmọ lónìí ẹ ọ́ nìdí ní ọ̀gá pọ̀ṣù nc ọ̀gá pọ̀ṣù nd hnd degree ẹ lọ wo mọ́ọ̀sì àwọn ọmọ àfọmọtọ́lọ́ ń bá gbàdúrà wa lórí ẹ̀ tó ti realize rẹ̀ kò tó wọ yunifásitì tó ti mọ̀ pátá àmọ́ ní sinmi bíbẹ̀ ẹ̀kọ́ ìtàn bá yín ní kámpọ́ọ̀sì kò sí ètò ìṣẹ̀sìn lọ́wọ́ ìlànà àṣà àwọn nítorí káka kò fáàlù lónìí òun ni pé kí ni o tó ń kọjú láàrin àwọn àfáà náà àfáà tó fẹ́ ṣe wá sí bó ṣe wá sí tájá sí bíi twenty tó wà lápá mi ọ̀tún ajá sí forty lápá mi òsì bí mo ṣe ń bọ̀ tèmi náà gbé jíìpù lá bíi mẹ́ẹ̀ẹ́dógún dání tán tẹ̀lé mi àfáà dáadáa mi àfáà tó lọ ṣe kí ni o tọ́lá lò ní káàdìyẹ ṣùgbọ́n ọjọ́ gbé ní ìsìn kan fẹsẹ̀ rìn ni àbọ̀kadà lọ aráfin lọ́gbẹ̀ àbí mọ́tò ẹ ti ẹrọ mi sí lòǹkó kéwòrè ọ̀nà àlùbáríkà ìwọ́tọ́ bá lè kówó ìjọba jẹ́ tàbí àṣẹ yẹ sà tá fọ tẹ̀lé wọn náà ìwọ́tọ̀ lálùbáríkà nìyẹn ìtàwọn ọ̀tá ìbáwá fẹ́ ká nífẹ̀ẹ́ òun láàmú nífẹ̀ẹ́ ìtàbá fẹ́ ká kórìíra àmọ́ wá ṣe kí ni o èèyàn wà rẹ́lẹ̀ àtọ́wá bojú ọ̀lẹ́wẹ̀lẹ́ àyẹ̀wò ṣe rí sá onígbó ṣe rí ni kò tiẹ̀ fáìn dáadáa ní ẹ̀dẹ̀ graduate lẹ́dẹ̀ pé olú ọmọ ọlọ́mọ kan jẹ́ kó ara máa look up it àwọn ọ̀tá tí wájú ni pé nǹkan bá fẹ́ ká fẹ́ òun là ń fẹ́ ìtàn bá fẹ́ ká kórìíra òun là ń kórìíra ta ló sọ̀rọ̀ tí mo sọ yìí o bàbá Ibn Baz ọlọ́run bá ní kẹ́ bàbá jama torí àsìkò tí ó sì màá wá sọ díẹ̀ nínú àwọn ọ̀nà eléyìí táwọn èèyàn yìí tí wọ́n ń lò láti gbógun jà wá ẹjẹ́ mọ́ ọmọ oníkọ̀ọ̀kan kọ́lọ̀ kó tọ́ àwọn àmì sọ́nà alákọ̀ọ́kọ́ nínú àwọn ọ̀nà tí wọ́n ń gbà gbógun jà wá òun náà ní kí ni ó báfù ṣubuhat haula masọ́dírì ní islam من wal ẹ jẹ́ ká farabalẹ̀ tó ń tọ́ lọ́n àti bọ́ sínú iṣu báyìí aná ń wa jagun ọpọlọ bó o láàṣẹ màpá ń wa jagun àwọn ọ̀nà tí àwọn tí bá ń bá yẹn jagun ọmọ pèsè ó yí ọ̀ ń bani ọ̀ ń tọ́ lọ́fà ọ̀ ń tọ́ ní katapọ́ọ̀tì àbí ó ń fọ́ ọ̀ ń fọ́ ní fọ́tí ọmọ mẹ́tọ́ọ̀dù olóńlò wọ́n lónìí ọgbọ́n ṣe kí ni o ó ṣe dìfẹ́ǹdì ara rẹ̀ sẹ́yìn tí wọ́n sọ pé èèyàn ta wá katapọ́ọ̀tì ọwá ń lọ wá pépà ọ̀wá túwèé olè èèyàn fẹ́ tán rọ́bà ọwá fẹ́ dìfẹ́ǹdì ẹ̀ ọwá lọ mú ìwé báyìí ìwé ló fi dákátá bọ́ọ̀tì dùn sórí oko yóò lu ìwé yẹn yóò lọ fọ́ ojú ẹ̀ dànù ni èèyàn fẹ́ yàn níba ọwá ni mo ti mọ tí màá ṣe bọ́kẹ́ẹ̀tì omi ni màá fi gbàgbọ́ dúró ọwá rọ mí inú bọ́kẹ́ẹ̀tì ọwá gbéra ní ẹ̀mọ́ ìwo sórí gbà kí mo bá wọnú bọ́kẹ́ẹ̀tì báyìí omi gbọ́dọ̀ tó wá di gbígbóná yóò tó já fọ̀rẹ́ dànù ọgbọ́dọ̀ mọ̀nà wo náà ń gbà bọ́ ọjà gan ó lè mọ kí ló ṣe kí ni o kí ló múra lẹ̀ àwọn àfà pọ́lọ́dọ̀ àkọ́kọ́ náà nà tán bá jagun ọpọlọ ìpẹ̀lú wa ni pé doubt iyèméjì ròjìròjì wọ́n ń fa kí nípa àwọn ibi tá a ti mẹ́rin nínú nínú àwọn sources of legislation said when the sources are defeated uh -huh, when the foundation is faulty kí la fẹ́ build upon the foundation wọ́n kọ̀ rò pé ẹ̀yin mùsùlùmí àbáyé yín jẹ́ bá a ti fẹ́ bàjẹ́ ni pé àwọn àfáà yín tán máa ń bá yín sọ̀rọ̀ mọ́sálásí jọ jímọ̀ ní yídì láwọn wáàsì ibi tán ti kọ́ mẹ́rin wọn a kọ jùrùjùrù tú sí yín lórí ẹ̀ a sọ fún yín pé Kùránì sọ̀rọ̀ Ọlọ́run a sọ fún yín pé Kùránì ò relevant ẹ máa wo majority àwọn àwọn míì ní mùsùlùmí lónìí tẹ bá kóòtù àyà Kùránì fún wọn ni pé wọ́n sàǹpáyà yẹn láyà nàbìtọ́ lọ́n sọ kalẹ̀ yẹn ò kì í se kọ̀ǹpútà ẹ̀rà so àyà yìí ò fẹ́ gbogbo ara relevant wọn sẹ́rí lẹ́nu rẹ̀ àwọn ọ̀tá ti ṣiṣẹ́ wọ́n ti bọ́pọ̀lọ́ wa jagun ẹlòmí ìdẹ̀rẹ̀ wọ́n bá jagun débi pé kùránì sàngílítì ni yà ní àáfà níbo lè rí ká máa dárùn lọ sí wà lóò kùránì níbo lè rí kóbìnrin ogojú wà lóò kùránì níbo lè rí sókòtò kọ́mọ kọjá ogúnṣẹ́ níbo lọ́wọ́ lóò kùránì níbo lè rí ká máa fọwọ́ ọ̀tún jẹun ká máa fọwọ́ sí gbogbo ẹ̀lú sí wà lóò kùránì làkọ́dí kánìlà kún fírọ̀ súlè láì ó sọ àtọ̀nà àṣà wà máa ta kọ́mọ̀ rọ̀sùn fàkú bí Ibn Mas'ud ṣe dẹ́nìkan lónìí ẹ nígbà tó mi ń béèrè ẹsẹ̀ wọ̀ kan tọ́lá àtànàbí rẹ̀ sọ ntànàbí bá ti ní àṣẹ àṣẹ tó bá ní àmọ́ ṣe á jìnà sí àwòkọ́sí dáadáa lára àbí àsálà wà máa yẹ́ ń tí pa nílẹ̀ ànàbí ìsọ̀rọ̀ fẹ́ nu èyí tá a bá ti nínú kọ́ẹ́tà bá ti lè nínú àdíìsì ọlọ́run náà ló fẹ́ bẹ́ẹ̀ wọ́n wá kúrò ìròyìn síbi àdíìsì náà pé má sọ pé àdíìsì rọ́wọ́ àdíìsì ẹ má sọ àdíìsì ànàbí fún wájọ ìjìmá àwọn nǹkan táwọn àfẹ́ẹ̀sì ti fẹnu kò lórí ẹ̀ ọ̀kan nínú ẹ̀ ní rọ́jímọ̀ kọjá pé ẹni tó ti níyàwó ilé ìmáàmù náà wà wí hákàlì ìjìmá haúlà rọ́jù wàkàdálíkà làháfíìsì ní abdulbarri àwọn táwọn àfẹ́sì ti gbọ́ pé ẹnu àwọn onímọ̀ ó kò lórí ẹ̀ lánàá àwọn tó wá ṣe kí ni o nínú àwọn nǹkan tí wọ́n ṣe òun ni pé wọ́n wà kó dúdúdú mùsùlùmí ọmọ wá rí ẹ̀rí náà Kùránì ibi ọlọ́run ti ní kó mi gbogbo ara rẹ̀ rí o ibi ọlọ́run ti ní ká mọ́ ṣe báyìí rí o mùsùlùmí ọmọ wá dá òtún ẹ̀ torí wọ́n ti parí iṣẹ́ lórí ẹ̀ àwọn ẹ̀rí yíhun mrani àdíìsì ìfẹnukọ àwọn onímọ̀ kìyàásù ẹwọ́dún ọ̀rọ̀ sìgá ẹ̀ léráyà kùránì lóòótọ́ ọ̀tọ́ dà rẹ̀ torí sìgá ṣe tí mọ̀ sọ́yé torí pé láyà nàbí wọ́n sìgá pẹ̀lú ìjìmá àti kìyàásù aráàlú sìgá torí pọ́lọ̀ ti ní pé wà látúlù àwọn ọ̀kankan mẹ́tẹ́ mú ẹ́ ìfà rẹ̀ nínú kùránì àti súnà ẹ wà juxtapose ẹ̀ pẹ̀lú tó ń ṣẹlẹ̀ lásìkò ti yé sìgá àwọn tó ń ṣẹ́gun ọ̀tọ́ kí ni o tẹ́lẹ̀ kí náà máa ń sọ wọ́n ti pẹ́ federal ministry of health warns that eh, tobacco smoking is dangerous for your health pé ó léwu fún ìlera ara rẹ wọ́n wá rí pé ẹ mẹ́jẹ̀ àtàwọn èèyàn jẹ́ ó léwu kọ́ smokers are liable to die young ìwọ tó o bá mu sìgá ó kù kékeré ni ó tètè sọ́ọ́lẹ̀ tó o máa lọ ọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́wọ́ tó wá bọ̀ ń bí sáré àti nínú náà gbogbo tó bá sì lè kó nira bá wa ìsìláàmù ọ̀fẹ́ àṣẹ jẹ́mọ̀ sí tàǹsọ́ yàgbé òye gbogbo tó lè fa wà látàkùtù ló wà fún sàkọ̀ iná lọ àkáànà bí kún pẹ̀lú ẹ má para yín ẹ má fọwọ́ ara yín fanti ọ̀pá yín rẹ ẹnì kan sọ pé àáfà tó náà mùsùlùmí àáfà tó náà bá lọ pé mùsùlùmí àkúlẹ̀ mùsùlùmí náà ní abẹ́ náà kọ́lọ́ fọ̀mọ́ kẹ tí ọba ti sẹ́bọ́nú iṣẹ́ ṣùgbọ́n yọ̀wọ̀ tó gbé gbogbo lọ́wọ́ àkàlà mùsùlùmí àwọn kan tó wá mú lọ látẹ̀yìn àfa àbùsẹ́ ẹ̀rí pé ìmáàmù jimá gan tó ni pé sẹ́ẹ̀rí pé màmú náà máa mú sìgá ni kèé mu tí òṣùpá sìgá ó lè mú ó lè mú yóò máa rú tú ẹni tí mímbà rí ọmọ ọrùn fún sìgá ó lóun máa ráwọn sáwọ́ lójú ẹgbẹ́ máa mú sìgá àwọn ará egypt lójú ẹgbẹ́ sìgá lókè ara sáwọ́ sànàbí mú sáwọn sàbẹ̀ mú àwọn ọ̀tẹ́ẹ̀sìn arógbó tán bá wa jànú àwọn ibi tá a ti mẹ́rin yẹn wọ́n kọ́ sọ rújúrújú síbẹ̀ ọ̀nà oníwà àgbà sọ rújúrújú síbẹ̀ ẹ jẹ́ kí n mú díẹ̀ nù rẹ̀ alákọ̀ọ́kọ́ ni wípé ẹni tó lọ́wọ́ fi ṣẹ́rán tí ń ṣe ànábì Muhammad sallallahu alaihi wa sallam wọn kọ́ kó rúdúrúdú palẹ̀ lórí ànábì Muhammad ìgbàgbọ́ fún rẹ̀ sallallahu alaihi wa sallam mo fẹ́ ká farabalẹ̀ gbọ́ àwọn ibi tá a dé yìí o àwọn ibi tí wàhálà tó ti ń ṣẹlẹ̀ nìyẹn ṣẹ́rẹ́ ìgbà tí wọ́n ti ti Kùránì tán wọ́n ní Kùránì kì í sọ̀rọ̀ Ọlọ́run wọ́n dẹ̀ na àwọn àfa wọ́n nà wọ́n pankẹ́rẹ́ nítorí ẹ̀ pé kánikúrà ní ìsọ̀rọ̀ ọlọ́run nínú àwọn àfa tí wọ́n lù òun ni imam ahmed bin hanbal wọ́n lù nínú ramadan tí imam ahmed dákú lórí pé kọ́tọ́ pé kùránì kìí ṣe kàlámù lọ ìmáwọn ní alukùránì kàlámù lá ìgẹrù màkùrù ọ̀rọ̀ ọlọ́run ní kìí ṣẹ̀dá ọlọ́run wọ́n dẹ̀ mọ́tọ́ fẹ́ tá a bá ti ní kùránì kìí sọ̀rọ̀ ọlọ́run ẹ̀dá ọlọ́run ni ẹ̀dá ọlọ́run máa gbó sọ pé àwọn àwọn ìsìn àwọn tó tínú ìbọn fún tí wọ́n àánú wa ní ìsìn ìtumọ̀ ẹni pé yẹn ti ń súnmọ́ sáàrí sọ pé táwọn ti rí pé ó ní olùgbọ̀n dúdú àtọ́lùgbọ̀n funfun ta ló ti ń súnmọ́ sáàrí jù lọ́dọ̀ tiwa àwọn olùgbọ̀n fún ó lè jẹ́ olùgbọ̀n dúdú ní ọkọ̀ kú o ṣùgbọ́n olùgbọ̀n funfun ó ti ń dàgbàlagbà lọ tó bá dàrin kan yóò darúgbó bàbá mi kò lè bẹ́ẹ̀ màmá mi kò lè bẹ́ẹ̀ hypertension ti dé gbogbo àwọn nǹkan tí èjẹ́ kéèyàn ó lè wà active kéèyàn ó wà agile ó lè sí i àṣẹ́tù ẹgbẹ́ tó wá dásìkò kan kùránì náà dárúgbó kò ní relevant tó fẹ́ achieve ní gbẹmọ́ ṣe bẹ́ẹ̀ lórí wà láìbẹ̀ ẹ̀kọ́ lórí nígbà tí wọ́n fẹ́ ṣàṣeyọrí lórí eléyìí àwọn àfẹ́ẹ̀sì wá dúró pé kò sí ń tọ́jọ́ ara wọn ni mọ́mọ́ ahmad imam bukhari wọ́n jẹ wọ́n yà ṣùgbọ́n wọ́n dúró lórí òdodo wọ́n wá bọ́ sórí ànábì wa muhammad sallallahu alaihi wasallam ìtàn wá ṣe nípa ànábì ẹ máa gbọ́ mi o wọ́n fókọ́ọ̀sì ṣàṣíyà rẹ̀ personality

ọmọ ìjókòó wájú kíní kan wọ́n sábẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ personality ìmáàmù tán bẹ́ẹ̀ níbi personality yẹn wo wọ́n ti wo mọ́sálásì yìí wọ́n kòrò ìròyìn sẹ́mi yí tẹ́ẹ̀fì ní ní trọ́ọ̀sì ma ẹ̀yin ó sì rò pá nìyẹn yín dáwọ́ ṣùgbọ́n àwọn ọ̀tà wọ́n wà instigate àwọn kan nù yín ẹ wà yí ọmọ àmọ̀ ọwọ́ akúta ní ọjà mọ́mọ́ wàhálà ọ̀wà ṣẹlẹ̀ àwọn ìlú kan wàhálà rẹ̀ bẹ báyìí tí wọ́n ti yàn mọ́mọ́ mi tọ́jú mọ́sálásí pa wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa personality anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ẹ wo mọ́ọ̀sì àwọn tó fẹ́ dá fìtínà lẹ́lẹ́ yorùbá náà wọ́n mú àwọn olórí àwọn jẹ̀mọ́ islam wọ́n àwọn sọ̀rọ̀ pa àwọn olórí yẹn lágbájá ọ̀dá sọ́sẹ̀gbè làkàṣègbè ó ṣe báyìí jọ kan wọ́n fẹ́ ìwòtá àwọn personality àwọn olórí àwọn ti wójọ yẹn táwọn bẹ̀rẹ̀ personality ìmáàmù mọ́sálásí ti wó ẹ̀yìn ìjọ kẹrẹ èsì ègéèsì ẹni pé àfẹ́ ah, máa mọ̀ máa wọ́n náà máa ṣe báyìí wọ́n náà máa ṣe báyìí ẹ̀yọ báyìí ó kẹ́ tí ó jẹ̀ lómi àwọn kádẹ̀ wọ́n fẹ́ jẹ tẹ́lẹ̀ àwọn kárò pé ààbò ah, sílẹ̀ ṣe fún mọ́mù ẹ̀yin mùsùlùmí ọ̀rọ̀ máa para yín wàhálà mi lẹ̀ dálẹ̀ ọ̀kàwárí jù ní tó dé nìyẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa personality anabi wa Muhammad sallallahu alaihi wa sallam kí làwọn kọ́tà sọ láyé tí rẹ̀ kódà ẹnìkan láìpẹ́ yìí èmi àti ẹ̀ fa wàhálà ó sì jó kọ tó tí wọ́n kọ mùsùlùmí lóókọ ẹ̀ náà rújú èlú náà ìmọ̀lẹ̀ mú ní òkòkò lélẹ̀ ìlú pa ànàbí òsà sálà wọ́n nípa ànàbí wa wọ́n lálákọ̀ọ́kọ́ wọ́n ló nífẹ̀ẹ́ obìnrin pọ̀ wọ́n fẹ́ yàwó mọ́kànlá ó nífẹ̀ẹ́ obìnrin pé ẹ̀rì ànàbí wọn àwọn ara wọn náà tó wá ń dá wọn àwọn tó jẹ́ objective researchers nínú wọn wọ́n wá ń ṣe rọ́dù fún wọn wọ́n ń kọ̀rọ̀ padà sí ẹlẹ́nu pé ìsọkúsọ ló sọ àbí àwọn sí abẹ́ ìsọdí ìtàn rẹ̀ ni ẹni tó já sí pé láti jọ́tọ́ lọ́n ti ní kan bíi tẹ́ pé fifty years ìyàwó ẹ̀yọ kan lọ́fẹ́ abẹ́ kàtà níbi àsálà látọmọ ọdún twenty five tẹ́ pé fifty ìyá wa kájíjá nìkan lọ́fẹ́ gbogbo ìyàwó mẹ́wàá yòókù tọ́fẹ́ láàrin 51 one sí age sixty three tó láyé ni láàrin ọdún mẹ́tàlá ìlọ́fẹ́yàwó mẹ́wàá yòókù nínú gbogbo ìyàwó tó wá fẹ́ Aisha nìkan lọ́jọ́ lọ́mọge àwọn ìyàwó yòókù widow divorcee ni wọ́n àwọn obìnrin tọkọ wọn kú tánàbí rò pé kọ́mọ̀ lọ di kèfèrí àtàwọn obìnrin tọkọ wọn kọ̀ wọ́n lẹ̀ kọ́mọ̀ lọ di kèfèrí kò sọ́mọgé nu wọn ẹjọ́ ẹ bá nífẹ̀ẹ́ obìnrin sárúgbó ní ọmọ òye kódà níbi àsálà nínú àwọn ìyàwó ẹ̀ tí ó mú sàlámà 63 years lọ́wọ́ àtúnfẹ́ ó ti wọ menopause kò lè ṣe nǹkan oṣù lọ gbogbo àdáadáa yìí wọ́n sọ pa ànábì wọ́n àsálà wọ́n ní yóò mú dá ẹ o wọ́n kọ́ àwọn òwe wọn ni o wọ́n yóò mú ọ̀tọ̀ wà mọ́kúrà àwọn ara wọn náà tó wá ń ṣọ̀rọ̀ dùn fún wọn pé àà ah, ah, ẹ̀yin kèfèrí ẹgbẹ́ wa ẹjẹ́ abẹ́rù ọlọ́run anabi tẹ̀ ń sọ yìí ẹ ti gbàgbé pé wọ́n lè kó mọ́kà ni wọ́n lè kó níbo jàmbá mo fẹ́ ká farabalẹ̀ torí ọlọ́run o wọ́n lè kó níbo mọ́kà òun nìkan tó wá kọ́ àtàwọn sàábẹ̀ wàhálà ìrọ́nà pàmà nàbí ẹ tó wá máa wo àwa tá ìsà nàbí tá a bá fẹ́ mú Kùránì ọwọ́ ọ̀tọ́ la fi máa mú àbọ̀wọ́ òsì tí a gbèdé dèrè ní wọn àwọn sọ di bíbélì àtàwọn ìwé mi tí wọn kò sábíà the bible says the bible says àwa máa ń kọ́ Kùránì ilé àwọn efọ́ ọwọ́ ọ̀tọ́ la fi máa mú Kùránì jẹ́mọ́ kí la fẹ́ mú Kùránì ó wá ọ̀nà bí fọwọ́ òsì mú Kùránì ọwọ́ àfọwọ́ ọ̀tọ̀ mọ́dà asán dèdèrè ànàbí ọwọ́ ayẹpẹrẹ Kùránì dèdèrè wọ́n lá nàbí sallallahu alaihi wasallam wọ́n lọ fẹ́ ọmọ kékeré èyí ni yàwó Aisha wọ́n ló nífẹ̀ẹ́ ọmọ kékeré bí àwọn tí máa ń fọ́ méje lànà bí ìwà sallallahu alaihi wasallam àwọn sọ fún wa pé àṣẹdídìrín ọ̀tọ̀ Ọlọ́run nìyí ọmọ ọdún mẹ́sàn-án nílẹ̀ Lárúbáwá ibù kámọ̀sọ̀ láyé àdàbí ìgbà ẹgbẹ́ àlọ́ ayé ẹ̀sìn ẹgbà tí láwọn èèyàn tó lọ Saudi Arabia ẹ̀jẹ̀ kan sọ àwọn tábà ń ọmọ ọdún mẹ́sàn-án Saudi ní bọ́dì ní ara ó tóbi dọmọ 20 years ibi lọ níjọ́ tánàbí fẹ́ yàwó Aisha ó ti mature tó ti ṣe nǹkan oṣù kánàbí ò tó fẹ́ ọdún mẹ́fà lànàbí fẹ́ ànàbí ọ̀dẹ̀ súnmọ́tẹ́ kọ́mọ ọdún mẹ́sàn nígbà tó mature tọ́rẹ́ ní for marital life ẹlẹ́kejì ànàbí fẹ́ ní sulọ́kà bàbá rẹ̀ Abubakar lọ́yọ̀ǹda rẹ̀ fánàbí sallallahu alaihi wasallam ẹlẹ́kẹta àwọn màlẹ́kà nàbí fọ́tò yàwó Aisha wà bá nàbí marot several times láìmọye ìgbà pé eléyìí ìyàwó rẹ ni láyé àti lọ́wọ́ ẹ wá máa wò lẹ́yìn Aisha nìkan gbogbo àwọn ìyàwó yòókù arúgbó ni wọ́n ẹni tó ẹkọ́kọ́ rẹ̀ kú àbí wọ́n kọ́ lẹ́nu kódà tí mi ti di matanu wọ́n wá sọ ìsọkúsọ ìmọ̀kẹsọ díẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sọ tọ́pọ̀ jù bá ń lọ o tí wọ́n náà bá ti wá ń gbọ́dù kan inú rẹ̀ àwọn àgbò ọ̀tá ọlọ́run ni wọ́n náà ní tán fi ń gbógun tèmi àti ẹ̀ ṣèbí ẹ̀ mọ̀ pé odidi ẹnìkan náà àwọn adarí lọ́yọ̀ wa iná sọ bẹ́ẹ̀ ipe ah, tí wọ́n bá yà ní fẹ́yàwó tó pọ̀ ìyàwó kan òun ni pé torí wọ́n ní pé wọn àti wọn bá yà fi lé tí wọ́n bá fi níyàwó tó pọ̀ nínú àlùjánnà ìyàwó òun nìkan náà làwọn ọjọ́ wọ àlùjánnà fún wọn yàwó iná náà ni ọwọ́ mi tí ọba fẹ́ ọpọlọ ni ti lè kó ṣùgbọ́n irú ẹ̀ náà ló wá fà tọ́já sí pé wọ́n tó wá kórújúrújú yẹn débi wípé àwọn ń tànà bí mo wá àwọn tó ń fa ìfàsẹ́yìn ni wọ́n ní ò fa progress ní tí mò ń sọ yìí kìí ṣe àwọn kèfìrí nìkan ló ń sọ bẹ́ẹ̀ o àwọn súdẹ́ǹtì wọn náà tákẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn nígbà àwọn tápá fi mọ́ra Islam wọn náà sọ bẹ́ẹ̀ ibi àfa ìwọ náà ìmọ̀lẹ́ ẹ̀rú àfa nìkan ló lọ́ọ̀ka sí rúrùgbé ilé náà láti sọ òlé fárú ilé ìtorí pé ọfẹ́ iṣẹ́ ilé iṣẹ́ epo ìlówó fún 18,000 naira kí ló ní kí èèyàn má fi rúgbọ́n rẹ̀ ṣe pólísì àbẹ́ẹ̀rẹ́ àwọn pólísì Saudi Arabia yìí tẹ́ẹ̀ ti lọ ájì wọ́n fárú gbọ́n kí ló ní kí èèyàn má fi rúgbọ́n ṣe sójà ṣe David ṣe civil defense wọ́n ń bá wa jagun ọpọlọ ní pé àfẹ́ rí gbogbo tó bá jọ mẹ́sìn ṣe tí wọ́n sọ yàbí òye wọ́n wá gbógun yẹn tìwà tó fi jẹ́ pé a lè máa sá tá a bá ti ń sá ẹ mú gbàgbé ọ̀rọ̀ bàbá ibùdó bá ṣe ẹ̀kan o wọ́n wà á lè jẹ gàba lé wa lórí they will not influence us negatively tó fi jẹ́ pé ń bá wọn bá lágbára lórí wa ní ìsìn àwọn ọmọ ẹjọ́ mẹ́yìn àwọn ọmọ jẹ́ kíni o àṣíwájú kọ́lọ́ ọ̀ṣọ́ wádà síwájú wọ́n bọ́ sórí àwọn sàbí ànábì wọn mọ̀ wọ́n tó sọ ìsọkúsọ lọ nípa àwọn sàbí mo fẹ́ ká gbọ́ gbọ́ àwọn nǹkan iye sẹ́nà pé àwọn sàbí nígbà díìsì wa nígbà tàbọ́ sórí kùránì ọlọ́run jẹ́ wọn fẹ́ẹ̀lì wọ́n bọ́ sọ́rọ̀ àbí wa sallallahu alaihi wasallam wọ́n fẹ́lì wọ́n wá bọ́ sórí àwọn sàábé wọ́n láwọn sàábé àwọn sàábé tó yẹ pé wọn ò ní sẹ́ ìmí ìnú wọn mọ́sálásí ló ń sùn ìmí ìnú wọn gẹ́gẹ́ kan ebi wọn pa wọn sáwọn tẹ́bí kanáà wọn gbàdí ìsì wa pàápàá wọn fọ́kọ̀sì àbúrè rà pọ̀ tọ́lá àbúrè rà wọn lọ gbàdí ìsì tọ́pọ̀ jù wọ́n àdíìsì náà gbà wá a lè ṣe kí ni o a lè takò tá a bá dẹ̀ ti takò kò sí Islam ṣé tá à ń sọ yà ní òye gbogbo àwọn nǹkan yìí o ogun ọpọlọ ni o tó fi já sí pé kùránì àdíìsì àtàwọn ibi tá a ti mẹ́rìí yìí kò ní nítumọ̀ lọ́dọ̀ wa ìyẹn jẹ́ nínú àwọn ogun ilé tí wọ́n gbé ti wà kọ́lọ̀kọ́lọ̀ ẹni àti yín lọ́wọ́ wọn nínú àwọn ọ̀nà tí wọ́n tó ń lò jama òun ni láti yí àtàríhùl ìsìlámi wọ́n fẹ́ yí ìtàn ìsìláàmù padà kúrò ní bó ṣe wà wọ́n dẹ̀ ṣe iṣẹ́ tó pọ̀ lórí eléyìí sẹ́ẹ̀rí yorùbá ní pé tọ́mọ ọba bá ìtàn yóò ṣe kíni àbọ̀bá ni bàbá kíni wọ́n ní tọ́mọ bá bá kíní kan lẹ̀ kò ní fi aṣọ dá ìtàn fẹ́ ṣe ni pé ìtàn ìsìláàmù wọ́n fẹ́ dàrú mímí àti yín lójú gbogbo tí ò ṣẹlẹ̀ wọ́n wá ń sọ kó ṣẹlẹ̀ tó bá dẹ̀ ti lè sọ bẹ́ẹ̀ mùsùlùmí náà wà máa yé ti Islam pé èwo ni gẹ́gẹ́ tí ẹ̀fẹ́ lómìnà máa sọ pé tó máa ń dùn fáwọn mùsùlùmí nìyẹn terrorist ra mùsùlùmí dèdèrìn mọ̀ ní ọ́ ọlọ́ọ̀ka ìtàn àgbáyé first world war ṣé mùsùlùmí ló dálẹ̀ second world war Adolf Hitler Catholic member ni member church òun Adolf Hitler ẹ mọ̀ iye àwọn èèyàn tó kú fifty to fifty five million kọ́ ni wọ́n sọ fún ọ wípé wọ́n ti tún ìtàn islam kọ wọ́n láwọn mùsùlùmí ogun náà máa jà mùsùlùmí agbésùnmọ̀mí ni wọ́n gbogbo ohun tó bá ti lè ṣẹlẹ̀ lọ́dọ̀ mùsùlùmí wọ́n wà á pa ìtàn lójúdà fún ló fi já sí pèmí àti ẹ bẹ́ẹ̀ nìkan ṣe lébi lórí ọ̀kadà lórí tó ní àfa àbùkù ara ah ó dùn mí tí mi lè bá ọ̀kadà rẹ̀ gbẹ̀gbẹ̀ kọjá mọ́ ọ máa ṣe ìbá àbájọ́dé police station lónìí ìwọ tó ọ̀mọ̀wé èmi tí mo lè èmi tẹ́ kékeré yunifásitì mi ní tambo kwalamu náà méjèèjì ìtọ́ bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ bí àwọn kankan sí ẹlẹ́mì àwọn alùkáìdà lélẹ̀ àwọn akẹ́lẹ́gà lélẹ̀ wọ́n lọ tún ìtàn islam kan wọ́n wá ń yí àwọn ìtàn yẹn padà sẹ́lábàlá ìtàn islam mo fẹ́ ká gbọ́n àti mo fẹ́ sọ ara tí wọ́n ṣe ni pé ẹ mọ́ kọ́ ìtàn islam nínú syllabus mo bọ̀ wá bí ọ̀rọ̀ syllabus mẹ́ta bá débẹ̀ sẹ́rí kò sì bá ṣe máa kọ́ ìtàn islam táwọn ọmọ wa ò ní yẹ ní ọlọ́run gbogbo àwa tá a bá ti bí máa ń bì táwọn ọmọ wa ti ń dàgbà kan ti ń gbọ́n mò ń rọ̀ wá nínú syllabus tá a fi máa ṣe tẹ́rí bí àánú ilé tá a bá ti ẹ̀ ń ṣe ara bí problem wa náà nu àráyè tẹ́rí bí àánú ilé àwọn ọmọ wa ń dàgbà lẹ́yìn pé wọ́n lọ muslim school ẹ̀ máa tara yín jẹ ṣé virus ò sí muslim school náà ọmọ tó ẹgbẹ́ wọn náà ti ya tọ́ọ̀gì àwọn òbí ẹ̀rù bẹ́ẹ̀ lọ́n lè sàmì àwọn ọmọ wa muslim school virus ń sì ń bẹ lára ẹ̀ yọ transfer díẹ̀ sára ọmọ yín ẹ̀yin lẹ́ni powerful antivirus inú ilé tẹ́gbẹ̀ tẹ́rìbí àfáwọn wọn nínú tẹ́rìbí àwọn ọmọ yìí ẹ má jẹ́ kíta òkú ń bẹ ẹ̀sọ̀tà nàbí wa mọ́ sọ̀sọ̀lọ̀ fún wọn ẹ̀sọ̀tà Abubakar Umar Usman Ali ẹ̀sọ̀tà ogun Badiri ogun Udu ogun Azab ogun Fatu Maka ogun Khaiba ogun Tabu wàláì tẹ́ bá ń sàwọn tẹ̀ fáwọn ọmọ tí wọ́n sì gbọ́yé ẹni Ọlọ́run ni wọ́n yà ẹni Ọlọ́run first class bí sàbẹ̀sẹ̀ ń se lọ́n mọ́sẹ̀ kakùránì mọ́sẹ̀ náà fílọ̀ òru mọ́sẹ̀ náà ọmọ yìí ò ní yà wọn lónìí sáà sọ́pà àwọn sàábí fáwọn ọmọ ẹ wá wò àwọn tí ọ̀wà lẹ́sẹ̀ wọn bá díà àwọn wá láyé wọn wá ń ká ọmọ wọn láwọn àtàn mo pàdé ọmọ máa díà kan ní school of salude liberty ọmọ kékeré lọ́wọ́ ń bá mi yá jù lọ́wọ́ tó sàmùrù kan pé àdúrà mẹ́rìnsá kò fi pamọ́ pé amadé àlùmí ọmọ kékeré pé ní sí bóyá jẹ́ sọ́rọ̀ jẹ́ sùúrù lè wà kò tá ti parí ẹsẹ̀ ó ní àdúrà mẹ́rìnsá gulam ahmed wọ́n bí ọmọ méje orúkọ alákọ̀ọ́kọ́ adara mẹ́rìsá ló bá ń kà á lọ ló bá ń kà á lọ ó sì àtà àbájá sórí tẹ̀ àwọn ọmọ tí àwọn àtà ànàbí òní wọn àtà àbúbákiri wọn àtà òwúmọ àwọn ọmọ wa obìnrin gbogbo ìyàwó ànàbí kánmọ̀tà wọn kánmọ̀tà àwọn obìnrin ẹni rẹ tán ti lọ wọn ò lè fẹ́ máa kọ́sẹ̀ wọn àwọn àmọ́ bí ẹ pé ta ló fẹ́ jọ nínú àwọn tá a sọ táwọn yìí ilé òní ìmọ̀ àbúrera ìmọ̀ Usman ìmọ̀ àbúbákiri ọwọ́ àwọn mọ́nítọ̀ àwọn ọmọ yẹn lórí ẹni tán fẹ́ ṣe kí ni o tán fẹ́ jọ táwọn bá ti ṣe léyìn fún wọn gbọ́n dé skul tán kọ́ wọn nípa Adolf Hitler tán kọ́ wọn nípa Karl tán kọ́ wọn nípa Aristotle yóò á èmi ọmọ àfáànù Karl Aristotle ṣèbí tán kọ́ wọn nu wọ́n pé you know the kéde kan who propounded the theory of theorism yóò ní pé ìṣẹ́lẹ̀ kan inú rẹ̀ àwọn ọdún pé ah Karl Marx Aristotle lówó Adolf Hitler lówó wọ́n ní pé Adolf Hitler great warrior ìbí olóhùn fẹ́ dàbí Awólọ́wọ̀ Ọlọ́run má jẹ́ dàbí Awólọ́wọ̀ láyé mẹ́jẹ̀ dàbí Nnamdi Azikiwe láyé àwọn ọmọ tiẹ̀ wọn ò rẹ́yìn gidi jọ ọwọ́ àwọn èèyàn gidi tó jẹ́ ní ọlọ́run táwọn táwọn ọmọ tiẹ̀ ọjọ́ àwọn tó fẹ́ kí wọ́n jọ ọmọ ṣe kéde o ọmọ sọ̀tàn wọn ara pọ́blẹ́mù tẹ̀gbé tí àánú sáwà gán mọ́ tàwọn tá à ń sọ yìí ẹjẹ́ ọlọ́mọ wá àwọn ìwé táwọn àfẹ́sẹ̀ kọ gbogbo tí ẹjẹ́ àti ìbọnú sílábọ́ọ̀sì ló léde yẹn àti láwọn skul wa tá a bá dálẹ̀ táwọn mọ́ fi yẹn ní ọlọ́run arogun tí wọ́n gbé ti wà jẹ́ mọ́ òun ni wípé àwọn nàzàátùlì jàìlíyà ìyáhù nàzàátùlì jàìlíyà sẹ́ẹ̀rí àwọn àṣẹ́sí jàìlí tó ti kọjá lọ wọ́n wá ń jí padà wọ́n ń ṣe kí ni kánífà ẹgbẹ̀ sí kánífà wà lè ọwà lẹ́ yorùbá tẹ́lẹ̀ ẹ̀ẹ́dámilò sẹ́ẹ̀bá àwọn mùsùlùmí lẹ́pọ̀ tó ń ṣe kánífà iléyà kánífà wọ́n tó fẹ́ mú kánífà wọn ló àwọn olórí gbogbo àwọn ọmọ tí wọ́n wọ́n náà àwọn ọmọ àkọ́ọ̀gbà ìtúnu àwẹ̀ kánífà ṣé kánífà wà ní islam kí wọ́n ṣe ní kánífà wọ́n mọ̀ sí ránù kí wọ́n jò wó pe akọrin wọ́n bá wọn lóbe ń sùn wọ́n fọ́gbò ẹwẹ̀ tán ṣe ní gbòòrò tán bí south west wọ́n ti bá àwọn fún kánífà sí àtàwọn local government ní pé kọ́ mọ́ ṣe kánífà mọ́ jà iléyà mìtọ́bìyà ọ̀dẹ́dẹ́ jà iléyà ní ìwà ìmọ̀kan rẹ́pì ká máa rẹ́pù obìnrin sáà fi wà jà iléyà ní ẹwà àwọn ọmọ ní ìsìn gbogbo àwọn aṣọ àwọn ọmọ nìwọ náà ẹlẹ́à lọ́wọ́ náà rà fáwọn ọmọ rẹ àwọn aṣọ dúbe kiss me love me ẹlẹ́à náà rà fọmọ rẹ ọmọ rẹ wọ̀ lọ́ta yà á lo ìjáàbù súnmọ́ ọ̀kan sí ọmọ bá ti ayọ̀ gbogbo àyà rẹ̀ báyìí yà máa ṣáì ibẹ̀ làwọn ọkùnrin ọkọ̀ wò ayé tiẹ̀ náà ń ta lọ nìyẹn ẹlẹ́à tóun náà ń gbé wíìgì gbọmọ lórí ó ń ṣe jẹ́rìí ṣe pàmì fọmọ oníkòkù tí ìbàlágà ayé rẹ̀ ta lọ òun bóra fọmọ rẹ láti kéke ìwọ náà ń soge fọmọ rẹ ìwọ wà àwọn tó bá tọlọ́ọ̀mù àwọn ìjà ilé yàrá rí káwọn ọmọ wọn sọ kásọ jàìlíyà ni ó ti dé àwùjọ wa ọtí mọ́mọ́ jàìlíyà ni ẹwà àwọn bí àparò tó ṣe pọ̀ àwọn bí àparò sọ́pọ̀ tó báyìí tẹ́lẹ̀ àdúgbò ti wa tí n bá sí òye mo tún kò ọ̀rọ̀ lọ fẹ́ gbà wà mẹ́rin ò tí ìbẹ̀ láàrin muslim junction muslim níbi tẹ́mi gbénu sí ọ̀nà mọ́sálà lọ́ọ̀nà ògbèrè gbogbo tó jọ wọn bí àpàlọ̀ tó wà mẹ́tẹ̀lẹ̀ bẹ́yà ló pé méjì mẹ́ta ní ìsìn wọn ti lé mẹ́wàá wọn ti lé mẹ́wàá alalẹ́ ẹwà ara àwọn tí ọ̀tá ní ọ̀pọ̀ jù ní muslim nìkan junction muslim nìkan bí àpàlọ̀ bí márùn lọ́wọ́ àbẹ́ ní ìsìn kódà ìkánú àwọn tí ń tà tẹ́lẹ̀ tọ́lọ̀ tí ní káwọn èèyàn wa àwọn ẹlẹ́ àsúnà kẹsẹ̀lá rẹ̀ ó bẹ kọ̀bá tàmọ́ wà lẹ́gbẹ̀ẹ́ sínú padà abẹ́nu owó wà ń bí ẹ tó ti lọ kọ́kùnrin nìkan tó ti ka kùnrin bó ṣe padà tọ́tọ́ rẹ̀ kan náà wọ́n sì náà rẹ̀ ayéjọ́ tí ó fẹ́ ọba tó padà abẹ́ ọba tó sórí ìlú rẹ̀ kọ́lọ̀ ọba dídá padà lódìdí jahiliya ẹwà aláwọn alájẹ alájà àwọn náà wà nù wọn àwọn tí ẹgbẹ́ láti ọmọ ká eyín góòlù eyín ájì eyín sí àríyí àwọn akẹyìn díẹ̀ kí alájà alájì àwọn tọ́rọ wọn ti dojúrú nìyẹn jahiliya ọwọ́ padà tẹ́tẹ́ tẹ́tẹ́ ti gló tẹ́tẹ́ tẹ́ntì ẹ̀ tẹ́tẹ́ premier lotto tẹ́tẹ́ kìnnì kan chance Ọ̀yọ́ state kìnnì kan gbogbo àwọn tẹ́tẹ́ tẹ́tẹ́ yẹn jàìlíyà mi sọ bí àjẹrí jàìlíyà ni sẹ́ẹ̀rì gbogbo kan rèé wọ́n wà pákéjì ẹ̀ fún wa kò ní dàbí ìyapa ọlọ́run wọ́n ní kánífà ọ̀rọ̀ ẹ̀sìn náà tí ọba lọ́rọ̀ ẹ̀sìn ló kílẹ̀ ṣe bí kánífà orí ìbúlẹ̀ ṣe bẹ̀ ọlọ́run ṣàánú wa wọ́n tó ṣe imam kánífà nìbàdàn wa imam kánífà imam kánífà nìbàdàn tẹ́yìn ọba máa wà máa gbogbo táwọn ọmọ wa ń ṣe lọ nìyẹn eégún gbogbo àwọn ọjà ìlíyà yẹn ṣe wá rí ẹwà wọn ti gbé kan wá nú wọn rí lórí rédíò tó nípa ìsìláàmù ọ̀tọ̀ àṣà ọ̀tọ̀ tá ń sọ bẹ́ẹ̀ fún ọ ìsìláàmù ni ó dìtẹ́ẹ̀tì fàṣà àṣà kí ó dìtẹ́ẹ̀tì fún ìsìláàmù àṣà yorùbá ní ká dọ̀bálẹ̀ kò bá ìsìláàmù bẹ́ẹ̀ ni àìbẹ́ẹ̀ kọ́ àṣà yorùbá ní káwọ kẹ̀m̀bẹ̀ ẹbọ kẹ̀m̀bẹ̀ bóyá sọ àbá súnmọ́ kẹ̀m̀bẹ̀ bí ẹ̀sìn kí wọ́n yẹ súnmọ́ kẹ̀m̀bẹ̀ ọba súnà ló nàjẹ báyìí wà láì kẹ̀ǹbẹ̀ sáwọn kẹ̀ǹbẹ̀ mọ́ lónìí àwọn ètò bá súnà múnú àṣà Yorùbá ṣe àwọn ètò wá jẹ́ ẹranko làwọn ṣe ẹ̀yìn ìṣẹ́ mẹ́wọ́ kẹ̀ǹbẹ̀ gbogbo ayé kẹ̀ẹ́dó kẹ̀ǹbẹ̀ inú wọ́n mọ̀ nígbà bá rí tẹ̀wọ́ kẹ̀ǹbẹ̀ kẹ́yẹ̀lẹ́ àná kẹ́ wá kẹ́wẹ̀ káwọn afáàyàn wọ kẹ̀ǹbẹ̀ kẹ́jọ wọn lò dé kílé yóò lò afáàyàn afáàyàn ó kẹ̀ǹbẹ̀ sokoto rè ó fòkè sẹ́yìn ọba ayé kọ̀ọ̀bá súnà mú ẹ mọ̀ kẹ̀ǹbẹ̀ ní sùsà aṣọ tí ó wà lójú ko sẹ́yìn òkè sẹ́wọ̀n ọmọlúwàbí mélòó ni wọ́n kẹ̀ǹbẹ̀ mọ́ ní oyin àwọn ẹranko ní àṣà Yorùbá lẹ́wà mú anasaatul jahiliya ni wọ́n ṣe ìyáwó rẹ̀ wọ́n wá ń ta àwọn àwọn ọ̀wọ́ ẹranko àwọn ìṣesí jahiliya àjò òní wọ́n wá ń ta ají gbogbo àwọn nǹkan tí Islam ti wá parẹ́ tẹ́lẹ̀ òun náà wá ń tají ogun ọpọlọ ni wọ́n mọ̀ pé táwọn jàìlíyà yẹn bá ń ṣẹlẹ̀ sam ẹ má gbàgbé definition tá fún o àtàmọ́ sùkú ká lè dáadáa kò ní tó náà máa tọ́ fẹ́ achieve lèmi àti yíò ṣe ń sàdúrà lórí lábúrà àwọn òkú wọ́n ti sọ wá dẹ̀ máa rí lè ẹ mẹ́tẹ̀ tara mi jẹ́ o ẹ̀yin náà mọ́ tara yín jẹ́ o lẹ́fù wa sọ́lọ́ ti yẹ pẹrẹ mùsùlùmí 200 lónìí wọ́n yẹ̀ wá jẹ gbé ìgbà kò sì ní ṣẹlẹ̀ kò rí bẹ́ẹ̀ lánàá téèyàn bá yẹ èmi nìkan jẹ náà fi àràkà méjì ti tó tí ìbẹ̀lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó dàrú ṣùgbọ́n ní ìsìn gbogbo táwa náà ń ṣe ó ti járáǹkì wa lọ́dọ̀ Ọlọ́run wọ́n ti ju àánú ọjà ìlíyà wọ́n ti jẹlẹ́ àánú ọjà ìlíyà wọ́n já àfa àánú ọjà ìlíyà ìṣesí ìjà ìlíyà làwọn náà bá kí ogun ọpọlọ ni wọ́n fi bá wa jago ni ká sọ́ra lára rẹ̀ nínú àwọn nǹkan tí wọ́n ṣe òun ni kí ni o wọ́n ṣètò tóbi já sí wípé fọ́rùkù kìyàdátù aládúwálì islamiyya àwọn olórí láwọn ìlú islam láwọn àgbáyé Islam wọ́n ṣètò fi já sí wípé àwọn náà ń jẹ gàba lórí àwọn olórí ìyẹn pín sọ́nà méjì ọ̀nà àkọ́kọ́ tó bá di pé tó fẹ́ jẹ nílùú Islam sẹ́ẹ̀pẹ́ ìlú tiwa tún ni ó tẹ́pà wà la pọ̀ ń bẹ́ àwa là ń darí wọ́n wà á ṣe tó jẹ́ pé tó bá di pé mùsùlùmí gidi òun ló fẹ́ jẹ́ yìí eléyìí ò ní gbọ́dọ̀ sí alẹ́nu kò ní bá wa spread ogun tá a fi ń jà wọn mùsùlùmí nínú nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé a ṣètò tá a fi yọ dànù ó ṣẹlẹ̀ àbí ó ṣẹlẹ̀ ẹ dá mi lò ẹmọ tó ṣẹlẹ̀ ní Egypt àtàwọn abomi ẹlòmí ò ní mẹ́kọ̀ọ́ wọn bá wa jagun ni ẹlòmí ò ní sí pé wàhálà ìfúwàn wàhálà sàlàfíà wàhálà kìnìkan níjọ́ tí wàhálà rẹ̀ ní gbogbo mùsùlùmí lọ́kàn ní Egypt àfẹni tí ìbò tó rí òpin àràbí tí ìbá ṣe mùsùlùmí lókun tàbí bẹ́ẹ̀ kọ́ àwọn aláàmọ̀ yan mùsùlùmí fún yé mùsùlùmí jẹ́ pé mùsùlùmí ló kọ gbogbo ìyàwó àtọmọ christian mùsùlùmí ló kọ ìlórí kèfèrí níbẹ̀ ní kéde orí ẹ̀ ara nǹkan tí wọ́n ṣe fún àníyẹn tó fi já sí pé àwọn táàmù rò pé mùsùlùmí ni wọ́n àwọn ní darí ọpọlọ wọn wọ́n ti ṣiṣẹ́ wọ́n ti tírèèni wọn lórí kéde lórí àtibáwá jagun ọpọlọ ara ọ̀nà tí wọ́n gbà bá wá jagun nìyẹn ara ẹ̀dẹ́ tánúbì náà tún gbèrò sáàtì alisti ṣùrọ̀kíyà ìlà aglabi logat alẹ́tì tàkàlábù bí aṣọ ẹgbẹ̀rún mùsùlùmí middle ọ̀díyàwó Indonesia wà gáyìí rà bọ́fẹ́ ká tó gbà rẹ̀ rẹ̀ máa wá sọ̀rọ̀ díẹ̀ láàrin à ń pa àwọn kan ní mustachiriku jẹ́bẹ̀ kí bọ́lá gbé wọn àwọn orientalist àwọn kí gbogbo sí ẹ̀ láàrin tá a dé yìí farabalẹ̀ torí tọ́lọ́ ní tí mò ń sọ yé mi pọ̀ torí pé nú àwọn fíìdì mi yàn ara course táwa ṣe lára Arabic and Islamic studies ẹ bá ṣe Arabic àti Nigeria universities ara àwọn nǹkan tí wọ́n kọ́ wọn rè majority wa náà dẹ̀rẹ̀ fáírọ́ọ̀sì wa ra wa ẹni tọ́lọ̀ ọ̀bà ní kọ́lá ti fáírọ́ọ̀sì lọ́dọ̀ àwọn àfa àsúnà tàbí pé pòun náà ka tí àsúnà fáírọ́ọ̀sì ń bẹ lára majority wa tá a ṣe Arabic Islamic studies tá à ń gbé kí tá a mọ̀ àwọn orientalist wọ́n èé ṣe mùsùlùmí kèfèrí ni wọ́n wọ́n lọ kọ́ lárúbáwá wọ́n dẹ̀ mọ́ lárúbáwá wọn ó jìnà ju tèmi lórí lọ́kọ́ bí one million wọ́n gbọ́ lárúbáwá fọ́ lórí wọ́n dẹ̀ sọ ní Islam wọ́n máa kùránì wọ́n máa tẹ̀sílì wọ́n máa díìsì wọ́n máa tààrí ṣùgbọ́n gbogbo tí wọ́n lọ kọ́ kan lè ju pọ́ìsì sínú Islam ni o kan lè da ìrírí ẹ̀yìn mùsùlùmí rú ni o kan lè pe súnà ní bídíà kan pe bídíà ní súnà kan lè dáná ilé wa rú káwọn obìnrin wa ó dìdàkudà ni o káwọn ọmọ wo dìdàkudà àwọn orientalist yìí wà rẹ̀ ẹ̀mọ̀ ìwọ ọlọ́run wọn láwọn abala kan fún Islam positively àwọn dictionary arabic english àwọn náà ṣe ìtọ́pọ̀ jù david cowan dictionary david cowan he was an is an orientalist kìí ṣe mùsùlùmí ṣe àgbẹ̀lẹ́yìn dictionary àtọ̀pọ̀ encyclopedia encyclopedia of islam àwọn mùsùlùmí kọ́ lakọ́ ìta ń pèlè encyclopedia ẹ̀sìn ìwà tálọ́bà wa kọ́ àwọn kìfì àwọn orientalist lọ́kọ́ lóbi jáde pé tẹ́ ẹ bá kà á lọ́ngbà mi air research air academic research ìgbà mi wọ́n wà báyìí ju points sí rẹ̀ pé a máa ń sọ̀rọ̀ jáàbù ẹ̀yìn àkọ́lé tó Quran kíní kan wọ́n bàbá yín sàlàyé mọ́mọ́ dánísìn bẹ́ẹ̀ mọ́ rí bẹ́ẹ̀ Islam ní kò sí mọ́mọ́ dánísìn wọ́n wọ́n kó pọ́ìsì ìlú encyclopedia fún wa lọ ṣé tí mò ń sọ yé nìsín wọ́n kọ àwọn ìwé ìtàn wọ́n wá da ìtàn rú wọ́n gbójú fáìnà wọ́n wá tú àwọn ìwé àwọn ẹ̀kọ́ wọ́n tú sí àwọn èdè ayé àwọn èdè tí wọ́n tú sí kó lè jẹ́ pé fáírọ́ọ̀sì ọ̀wọ́nú èdè kọ̀ọ̀kan ẹ̀yẹ tẹ́ ní ìsìn wọ́n tún àwọn sí Yorùbá wọ́n tún sí English wọ́n tún sí Indonesia wọ́n tún sí Urdu àwọn ìwé tẹ́yìn bá wá ń kà wọn tẹ́ bá kàwé nípa ìjáàbù wọ́n lè sọ wọ́n yé pé ìjáàbù gangan àṣà alárúbáwá ni kì í sàṣà Islam don't be surprised tẹ́ bá ra àwọn alárúbáwá majority wọn bí èlò wọn èlò jáàbù wọ́n ti kàwọn ìwé àwọn orientalist wọ́n kọ́ta wọ́n kọ̀wé ní Arabic wọ́n dẹ̀ àgí rẹ̀ gbẹ̀yìn olórin kan ẹkùnwà ìsírọ̀ ọkọ̀ nínú orin ẹ̀gbẹ́ wà ìjáàbí tí wọ́n kò lé orin wá pé lárúbáwá ti mọ ti jẹ́ ìjáàbù pé ìjáàbù bá náà sì rí wọn èèpo rí wọn èèpo ojú wọn kẹ̀ mọ́ sírí wọn lẹ̀ ní adẹ́kùnrin náà lè ṣe kí ni o lè sírí lẹ̀ ṣe tí mo sọ yàbí òye obìnrin tó bá wá karú ẹ̀ yà ní àfà kí ni pọ́blẹ́mù tẹ́ fi aṣẹ tó ní àwọn ọgbọ́n ojú ibo ìka borí gẹ wọ́n ní pé kì í sàṣà sílá wọ́n ní lárúbáwá ni gbogbo ayé àkùnrà ni wọ́n wà tútùkùtù wọ́n dẹ̀ ṣe tí ó wà academic wọ́n tó wáyé pé ah kí ni yẹn wà academic ó ti sọnù déèsì ọ̀rọ̀ àwọn àfẹ́ẹ̀sì tọrọ Kùránì àtàdíìsì ọ̀rọ̀ fíkìú tó yé ìwé àwọn orientalist lọ ká and let me tell you majority àwọn tó bá ṣe Arabic Islamic studies ní Nigerian universities they can't do without reading books written by orientalist so ti ká gómìnà àwọn orientalist rí tí wọ́n ní pé hajj tá ń lọ wọ́n ní kí èsè ìjọsìn tourism ní siyaha you are just wasting your money you are enriching Saudi Arabia by going there ẹ̀yin mùsùlùmí wa lọ pé kàwé náà wọ́n dẹ̀ proof ẹ̀ wọ́n proof ẹ̀ pẹ̀lú poison tàfẹ́ fi báyé mùsùlùmí jẹ́ wípé kànábí ò tó dé àwọn èèyàn máa lọ sí ájì ní maka lóòótọ́ ni ṣé ájì ti Islam ni wọ́n ń ṣe ṣé làbáìkà làwùmọ̀ làbáìkà ni ń ṣe ṣé táwọn sọ́yà bí òye wọ́n wá ájú rẹ̀ pé as a result ẹ̀ nílì kẹ́mọ̀ lọ hajj ìwọ́tọ̀ ọba ó wà academic ìbèrè ó wà academic ọ̀tá rẹ̀ ọ̀tá rẹ̀ ó pọ́ìsì ó pákéjì pọ́ìsì wọn ọwá ó ti kú dèsì àwọn ìwé àwọn orientalist yẹn wá rè àìmọye ìsọkúsọ náà sọ ẹ ti níbi tán ti ágìrì rẹ̀ rí àwọn orientalist tó sọ wípé zaka a nídi zaka ṣe tí mọ̀ sọ yé gbogbo nǹkan tí àjẹ́ káwà mùsùlùmí kí sẹ̀mí ayé wọ́rọ̀ nù wọ́n rẹ̀ mọ̀ zaka kí lọ yẹ ó nídìí ẹ̀ wọ́n dẹ̀ ágìrì rọ wọn wọ́n sì máa ágìrì rẹ̀ irú nǹkan bá wá pọ̀ bá wọn tí wọ́n ti ágì ìwé àlàwọn tó sọ nípa ànábì wa muhammad náà sallallahu alaihi wasallam àáfà ní àárọ̀ ọ̀nà tí wọ́n gbà bá wa jagun rèé algaswatu alfikriya jama àárọ̀ ọ̀nà tí wọ́n bàbá jagun òun náà ní ìtìámù lilkọwàdí wà núhùmù alìsìlámíyà bí ádámì lọ́kùdọ̀rọ̀ alàmùwá kàbátì rọ́kùbìl tàhádùr wàtàkọ̀dùn ẹjẹ́ kágbà rìn náà yìí wọ́n bọ́ sórí islamic laws wọ́n ní òfin islamu àti àwọn ètò wà nuzumul islamiyya àwọn islamic activities or programs bí islamu ṣe ní kẹsẹ̀ súnú ọmọ bí lápẹẹrẹ ká fárí ọmọ ilé ìsìn ní kílẹ̀ ń fárí ọmọ fún irun tọmọ gbé wáyé kílẹ̀ fẹ́ fà ṣe tí mọ̀ sọ yàbí òye bí kálá afẹ́fẹ́ obe à ń lọ yọjú sí bàbá àtìyá rẹ̀ kí lẹ́ǹsì dára yín láàmú ẹni tí máa ní sex kẹ́ẹ̀tọ́ yọjú síra yín kí ni gbogbo eléyìí òfin Islam ẹni tó bá jalè ẹ lọ́wọ́ that is is barbaric to them to enemies of God èèyàn jalè wọn gé lọ́wọ́ that is still barbaric lọ́dọ̀ wọn pé bígbà téèyàn ọ̀làjú ni ọkùnrin tó ti níyàwó lé àtóbi tó ti lọ́kọ́ lé wọ́n ṣe ṣẹ̀rí àní ẹgbẹ́ kòtò ẹ̀rí wọn mọ́bẹ̀ wá lẹ́wọ̀n ló kó pa wọ́n ní that is capital punishment èyí tí ò tí ìdíyàwó tí èlọ́lé ọkọ ẹ fún wọn lẹ́gbàá mélòó hundred wọ́n wá mú àdá ìbọn bọ́ọ̀bù wọ́n jù òfin Islam jama àwùjọ tí wọ́n ti ń lò bí Saudi Arabia tí wọ́n gbìyànjú àwa tá a ti lọ sí ájì ìfọ̀kànbalẹ̀ bí àbí òsì jẹ́mọ̀ sí tàn sọ́yà bí òye wà láyọ̀ dá mi lójú dọ́dọ̀ ọlọ́ tá a bá bẹ̀rẹ̀ sí ní gé o ẹ má jà tí ì máa pa amúrọ̀bàs òfin ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ bá jẹ́ amúrọ̀bàs ó lè tóun náà tọ́ pààyàn ẹ pa ni ṣùgbọ́n ẹ jẹ́ àmì látòrí pé ẹ bá ti jà fún amúrọ̀bàs ẹ kẹ̀ máa gbé wọn lọ́wọ́ wà láyọ̀ ló dé kulẹ̀ bọ́ọ̀ bá fẹ́ má jalè nítorí ọlọ́run ó fòlè lẹ́ẹ̀ àbò jáde mọ́ ẹ kẹrin àti àṣírí ẹ̀kọ́ yọ ogun àwọn obìnrin tí wọ́n wọ aṣọ kẹ̀tẹ́lẹ̀ aṣọ ẹ̀ obìnrin tó jalè lọ́wọ́ jáàbù tẹ́lẹ̀ lóde kọ́ọ̀bù wá ìjáàbù ńlá tọ́ ọmọ náà jáàbù rọ gbé lórí gbogbo lọ́wọ́ ó ti lọ́wọ́ kúkú ọkùnrin kí ọwọ́ rẹ̀ ọ̀tọ̀ ó tó jalè lẹ́ẹ̀kejì o kí ló kù tí ẹ máa jalè ìmọ̀ ó fẹ́ gbé láptọ́ọ̀bù yóò bá fi gbé láptọ́ọ̀bù ẹ wo ọwọ́ kan mi ó jí láptọ́ọ̀bù yìí gbé ọwọ́ kan ọwọ́ kan ọ̀tọ̀ ìbò fi jí láptọ́ọ̀bù yìí gbé fóònù rẹ̀ blackberry ọwọ́ kan mo kó blackberry bíi mẹ́rin márùn ó di mélòó báyìí mo kó ó di méjì mo tó kó ó di mẹ́ta sísẹ́wọ̀n máa kó lọ wọ́n ti gé ọwọ́ ǹdánù kí ló fi kí ló fi jílé kí ló fi jí blackberry mọ́sálásí kí lè wájú jẹnẹrétọ̀ ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí nílò wàláì olè òdekù tí olè ọ̀bá tán olè òdekù gbogbo àwọn tọ́tí olórí ibú náà ṣe sì náà rí ẹ̀sà fún wọn lẹ́gbàá 100 ẹ̀ẹ́dì pèsè ní ó sọ pé wọ́n máa rí ètò ní pé òun ò tí ì parí dìgírì yọ parí púpọ̀ bá ti sì máa mọ́ pé àwọn àwọn òní ọmọ ṣe dìgírì rẹ̀ ẹ̀sà wọn mọ́ wọn mọ́sálásí wọn fún lẹ́gbàá 100 wọn tó broadcast lórí rédíò àbórí tẹ́lì pé lágbájọ́ ọmọ lágbájá ń fún lẹ́gbàá torí kò sì sí náà sẹ́ẹ̀mọ́ tí ó sì ètò bá jọ pẹ̀ nítorí bá wá bá ara rẹ̀ ò lè gbé rí yọ ọ̀nà ti bí lálà 100 ara rẹ̀ ó kù dànù ní èyí tó ara rẹ̀ ò lè gbé rí tí ọba gbérí dáàdì ẹ̀wò wà lẹ́yìn máa ṣe wedding ẹ̀ parí dìgírì mọ́ ṣùgbọ́n torí pé àwọn èèyàn rí alternative fún ni ṣùgbọ́n àwọn olórí ibú yẹn wọ́n wá ṣe kí ni o wọ́n wá bèmí àti ní jago àwa náà wá tako ṣẹ̀ríà àwọn ètò tí Islam ti wá gbé kalẹ̀ àwa ń tako wọ́n ń bá wa jago ni kí wọ́n náà ṣe gbogbo ọpọlọ ni alagasu lè fi kiri òun ni jama arógbó yìí tí wọ́n tún bá wa jà òun ni ibu'adul ulama wa du'at amma raqizi tawjih wa sulta wal qiyada àwọn tó bá jẹ́ àfẹ́ẹ̀sẹ̀ àtàwọn ẹni ọlọ́run tí wọ́n ń pèpè sójú ọ̀nà tọlọ́run àtàwọn tó bá tó rí bẹ́ẹ̀ wọ́n wá ń jẹ́ kó yé wa pé irú wọn ò lẹ́tọ̀ọ́ sí kán wà nípò àṣẹ àfa mọ́sálásí ní kẹ́yìn kan mọ́lé àfa ò lè jẹ́ kánsílọ̀ chairman àáfò lè jẹ́ dàrẹ́tọ̀ ní secretariat ìmáàmù tọ́jọ́ pé ní sefsiri ní mọ́sálásí kò lè ṣe kéde o kò lè jẹ́ minister of kilo kọrẹ aviation ẹmọ tó fẹ́ achieve mẹ́ àwọn tó kọ̀rọ̀ kẹjọ ọmọ darí ìlú tó fi jábẹ̀yìn tẹ́ ẹjá àfà ẹ̀sìn ọwà nira fún yín láti ṣe ó nira àbí òmìnira lè ṣe ẹ̀rùn pọ̀pọ̀lọpọ̀ àwọn àfà wa tán lórí ibú mi táwọn náà wá design ọ̀nà bídíà tí wọ́n ń gbà tẹ àwọn èèyàn jẹ torí pẹ̀tọ̀ wọn ọ̀dọ̀dọ̀ wọn ni ayé ogbórùgbónà kàtọ̀ àwọn ìmáàmù wọn gbowó wọn gba sálárì àwọn tí ò lálùbáríkà tó máàmù wọn gba sálárì náà ní àwọn ọmọ tọ́ọ̀gì tẹ́kẹ́ ló pòlí tí kúrìsì wọn gba sálárì àwọn àfáà tán mójútó ayé àtọ̀run wa kí ló ń gbà náà ní tiwa yìí ṣùgbọ́n pọ̀lọpọ̀ àfáà tá a bá ń sàlàyé kò yé wọn àwọn náà wà dísáì rẹ̀ ìlú ẹ̀látúlẹ̀ kọ́ nírì olùmọ́lùdì olùkọ́kọ́rọ́ alàrúbá kọ́kọ́rọ́ alàmísì àwọn náà wá design media lọ wọ́n fi à ń gbowó lọ́wọ́ àwọn èèyàn ṣùgbọ́n gbogbo eléyìí kì í sẹ́rì iwájú ọlọ́run wọ́n fẹ́ gbé wa jẹ̀nà sí pé ntọ́jọba darí ìlú kọ̀ọ̀kan wa ọdẹ kan wa anábì ló darí ìlú sallallahu alaihi wasallam àwọn sàbẹ́ náà jẹ́ gọ́vnà rẹ̀ káàkiri tó tọ́sẹ̀ ìlú káàkiri gbàdàbí tó kúrò láyé náà kọ́ àwọn náà náà tó ṣe kéde o àwọn náà ni wọ́n darí àlámẹ́rí ẹ̀sìn kọ́lọ̀ bá ní sanwó-owó ẹlẹ́sìn olóore àáfàá àdédé náà tí wọ́n máa ń bá wa jagun ètò wa lágbára jù òun ni mo débẹ̀ yìí wọ́n fẹ́ ṣe yíyípadà fún ètò ìkẹ́kọ̀ọ́ ètò kí mo pé ètò àtàlímù wà fàkọ́fà ẹ̀kọ́ kíkọ́ àti ọ̀làjú ọkọ̀ fẹ́ ká farabalẹ̀ láàrin tá a dé yìí sí aláwọ̀ tá a jẹ́ mùsùlùmí àti kóòlù pánpẹ́ láàrin la ilaha illallah ẹjọ́ torí ọlọ́run mo ká farabalẹ̀ èmi náà ẹsẹ̀ bẹ̀rẹ̀ secondary school kan tí ó take off pẹ̀lú àtúndẹ̀ session ní àdúgbò wa muslim gbẹ̀yìn mufilihun high school torí ẹ̀ mo ti ń study àwọn nǹkan kan lẹ̀ fúnra mi pẹ̀lú àwọn school tèmi náà ti teach dó ọlọ́run nìkan lọ́ba tó complete o ṣùgbọ́n pẹ̀lú ọlọ́run tá gbàdúrà wa mo ti ń plan débi pé gbogbo àwọn errors téèyàn náà ti ń rí o èyí ó lè gbìyànjú àti yọkùnrin téèyàn tẹ́gbẹ́ tí ọba ti ẹ̀sẹ̀ ku errors yọ wà ku error ọmọnìyàn ṣe é ráwọn ẹrọ́ọ̀sì kan ṣe tẹ́ pé number one à ń ṣe torí pé àwọn sùkúù yòókù ń ṣe no you should not be like that sùkúù kan ṣe kíní kò ní kébì ó ṣe you can think of something better sùkúù kan ṣe agbásàga èmi lè ṣe nǹkan náà sábàsàga kí náà ṣe nù agbásàga wọ́n máa jó wọ́n máa lùlù wọ́n máa kọrin kíní kan eh, kíní kan ilé ẹ̀ka ẹ̀ka àwọn ìwọ ò lè dá àwọn tí wọ́n máa kọ lárúbáwá orin lárúbáwá lẹ̀ àbáwọn orin yorùbá tó mú lọ ọpọlọ dání tí wọn ò sì ní máa sí òòlẹ̀ sukú kan ṣe kókò tó ti bá gbọ́dọ̀ ṣe ṣé wá rí lábàlẹ̀ ètò ẹ̀kọ́ àtọ̀làjú wọn bá yé wa mọ́jú wọn bá wa jagun àwọn òṣèlú bá wa jagun ẹja máa mú kọ̀ọ̀kan alákọ̀ọ́kọ́ nínú nǹkan tó fi bá wa jagun òun ni àṣàìtọ́rọ́tù aláàmàná ìjì tààlé àṣàìtọ́rọ́tù aláàmàná ìjì wọ́n ti báyé wa jẹ́ mẹ́wọ̀n curriculum syllabus scheme tá a fi máa kọ́ àwọn ọmọ wọn jẹ gàba lórí ẹ̀ wọ́n ṣe kéde wọ́n jẹ gàba lórí ẹ̀ sẹ́yìn pé up till now ah solution sí yìí o àbúkọ́ wọn bá máa fail WAEC tí wọ́n máa fail state exam òun ló kù ah the solution sí yìí o níjọ́ ọlọ́run bá ní ká láwọn èèyàn tán wà ni wọ́n bá ní change yẹn ẹ mọ́ sí mi bọ́ o gbogbo tó wà ní kọ̀dùkúlọ́mù tá à ń lò kọ́lọ́jẹ́ ara mu ṣùgbọ́n àwọn nǹkan kan bẹ tó yẹ kọjá pé lápẹẹrẹ ẹjẹ́ amú látòrí theory of evolution àwọn tàwọn ìsáyẹ̀ ṣùgbọ́n àtàwọn theory of evolution theory of evolution Islam says capital no theory of evolution wọn ò gbà pé Ọlọ́run ló dá èèyàn nù rẹ̀ àbúgbà ẹ̀ dámilò wọ́n ní bí apc àbíyẹ ṣe ìdàkí àbíkílẹ̀ pé pépà padà bí ogun aṣe rí nìyẹn àwa yọrù aṣegede kan ládàáda báyẹn tí ó rí tẹ́ dàárọ̀ yìí pòfẹ́sọ̀ mi kò jẹ́ mùsùlùmí ó ní bìlífù rẹ̀ gbogbo àwọn simple interest simple interest ìbáàjẹ́ compound interest wọ́n ti ti sílẹ̀ àwọn sálábọ̀ọ̀sì wa àwọn nǹkan kó jẹ́ pé táwọn ọba ti ẹ̀ka wọn tó bá ti á kọ tán islamic field wọn gbogbo tẹ́ ti akọ́ láàrin ọ̀sẹ̀ mẹ́ta wọ́n wá sí lọ́dún rẹ̀ jọ́ka <laughs> àti àgẹ̀wé àgbẹ̀ láti jọ èyí àgẹ̀mẹ̀kẹ́ ẹ̀kọ́ ni èèyàn lè máa burú láàlìṣà rẹ̀ ṣùgbọ́n tó bí kọ́ wá máa burú kán wá sọ wọn pé aburú yẹn lòdodo àgbẹ̀wò ni tó bá ti akọ́ tọ́rẹ̀ revolution irú àwọn tàbá jẹ́ mùsùlùkù mùsùlùmí ẹ̀kọ́ mọ̀ ní tọ́rẹ̀ revolution kí lẹ́ṣe ẹwà àdúgbọ́ǹbù gbẹ̀tọ́rẹ̀ revolution fúnra yín ẹ̀ mú jíga ẹ̀ kẹ̀ sáwẹ́lẹ́wẹ́lẹ́ irọ́ lọ́wọ́ àbẹ́ o wọ́n ní kẹ́ ẹ̀kọ́ ma sẹ́gẹ́tì ní ìsìn ẹ̀rù pínlẹ̀ àwọn akéde social studies civic education wọ́n láwọn topic kan náà ń bẹ tí wọ́n pàpẹ́ lọ síbi kéde o àsọ̀bíyà tribalism or nationalism ẹ̀ káwọn ọmọdé ní ẹ̀kọ́ ẹ̀ wà dúró gbùgbé in Islam calling or preaching nationalism is what is haram mùsùlùmí ẹ̀mẹ́fà kìí mara pé ẹ̀yẹ̀ èdè jẹ́ Yorùbá ìwọ̀jà Hausa àwọn Nàìjíríà kan ní Nàìjíríà lọ́kọ̀ọ́ tí mùsùlùmí nàìjíríà àti mùsùlùmí ghana bá pàdé ara wọn wọn dọmọ ìyá umma kan ni wọn mùsùlùmí ghana mo nífẹ̀ẹ́ rẹ̀ ju kèfèrí nàìjíríà lọ bó ṣe yẹ kó rí fún ọ nìyẹn tàbí bá mọ̀ pẹ̀lú ọdún wípé àwa ìyẹn ò bá ní wá àwọn kan haúsá àwọn èṣe bẹ́ẹ̀ gbogbo àwọn tọ́pì tọ́bá rí bá wọn àwọn ọmọ ìjẹ́kì tí Islam sọ sínú ẹ̀ ara kan jẹ gàba lórí kọ̀ríkúlọ̀mù wa wọ́n fẹ́ yọ àwọn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìtàn Islam kú wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ Saudi Arabia àgbọ́lọ̀ ní fún ṣe pé kan yọkú kan mọ́ kọ́ àwọn ọmọ ní gbogbo àwọn ogun kankan yẹn máa ń pè ní jáwọn èèyàn ya terrorist á fi yọkú nígbà táwọn ti ń ka Adolf Hitler tí wọ́n ń ka gbogbo àwọn tó ti sọ ayé nù àwọn kèfèrí àwọn tí wọ́n tó yẹ pé warriors ni wọ́n wọ́n tún ayé ṣe ni káwọn ọmọ kọ̀ọ̀tà wọn mọ́ torí ogun tí wọ́n jà àbáníkà àtàwọn àbúbákiri wọn rùmọ̀ ńlá ṣe tó wá rí ẹjẹ́ tó sọ kankan láàrin my own personal experience most àwọn curriculum tí wọ́n design fún wa babanla wasting of time babanla kí wọ́n pè babanla kì wasting of babanla wasting of time òun ni gbogbo skill js one to ss3 a lè summarize ẹ̀sùn ló mẹ́ta ṣe ẹgbọ́n tí mo rí fún yín ah nídìí ká waste we are wasting time of our children ìní jáwọn ọmọ yóò ń sẹ́rí ẹ̀yìn òbí tẹ́ wà ń bì èmi ń sọ láwọn wáàsí tí mò ń ṣe lẹ́nu jọ́mẹ́ta yìí o gbogbo ẹ̀yin tó jẹ́ pé àáfà asúnà níyìn ẹlẹ́yà asúnà níyìn títọ́ lọ́n tóbi lẹ́mìí yín tẹ́ ẹ bá torí western university tẹ́ ẹ ń dílé èdè ká àwọn ọmọ yín ẹ sọkọ́ lórí àwọn ọmọ yẹn o báwọn kan ṣe ń sọkọ́ lórí àwọn àáfà asúnà lórí ọmọ wọn tẹ́ ẹ bá ti fura pọ́ ọmọ yín ó ti níbi ìdèkà ẹjọ́ ọlọ́mọ kàyókù ní ọkọ̀ ẹ̀ èmi ń tẹnu mọ́ èmi tí mò ń bọ́ sọ̀rọ̀ èmi náà gba páálí tèmi o yunifásitì Ìlọrin lèmi ti ṣe nìka yunifásitì mo ti wẹ́ẹ̀dì èdè rìgírẹ́tì ẹ̀dà àárọ̀ yìí wàláì mi rìgírẹ́tì mi rìgírẹ́tì ẹ̀ for a second ní sẹ́mi ayé mi ó sì dá mi lójú lọ́dọ̀ lọ́jọ́ ìyá mi ti fi dé ègbò ní èèbò bẹ́ẹ̀ kankan ní sexual intercourse ni lẹ́yìn ìyàwó mi tí mo fẹ́ nílànà tọ́lọ̀ àtúnṣe lẹ́ẹ̀kejì tó ń plan láti ṣe láì pé ṣáà ní sẹ́ẹ̀rí gbogbo ń tẹ́ kàkàtì fẹ́ǹtì àwọn kàkàtì fẹ́ǹtì àwọn kàkàtì fẹ́ǹtì o èmi tí mo bá rí nígbà tí mo yunifásitì mi ì dẹ́sẹ̀ sí náà mo níyì lọ́dọ̀ ọlọ́run jùwọ́ tó parí masters kó tó má rí tó ṣe sí náà lọ kódà kọjá ẹ̀kan ló ṣe sí náà ọmọ tí a rí náà tẹnu mọ́ yìí tẹ ẹ̀yin tẹ bá súnmọ́ àwọn èèyàn àwọn èèyàn ń sunkún lọ́wọ́ báyìí o ṣé dùdú rẹ ni kọ́ mọ̀ rí ó lóyún kọ́ sẹ́yìn ìkásẹ̀lẹ̀ láìpẹ́ ìtọ́jẹ́ pé ó lágbára kọ́lọ́hún jọ kọ́ bá ní sẹ́mọ̀ wà láìké sẹ́ẹ̀bí bàbá àlejò bàbá ló ní místéèkì ṣùgbọ́n ọ́lì dìde òkè àwọn àdìṣẹ́ àwọn àdìṣẹ́ ọmọ ti lóyún máa wò bílá ọmọ tó sì lò fún lè jàmbùlé kò sí lọ sùkúù kẹfẹ́ rí láyé sùkúù mùsùlùmí náà ló ń lọ ẹjá sọ́ra sẹ́ẹ̀rì ọmọ yàtọ̀ sọ́mọ ọmọ mi tẹ́bílẹ̀ ti sọ́rọ̀ àwọn ọmọ tó ẹgbẹ́ wọ́n parí gbogbo ẹ̀kọ́ wọn kan tó márì wọn àdẹ̀ ṣe sínà tán fi márì nínú àwọn tẹ́bẹ̀ gangan kọ́ ìtọ́ parí yunifásitì ìlọrí wà mẹ́ ìtọ́ parí lọ́tẹ́ẹ̀kì ìtọ́ parí gbogbo wà táàmà tí wọ́n farabalẹ̀ kọ́ gbogbo ẹ̀kọ́ wọn wọn àdẹ̀ ṣe rádaràda táwọn ọkọ wọn kàn fáàmù rẹ̀ pé wàláì kódà yìí kan ṣẹlẹ̀ láìpẹ́ before Ramadan tọkọ rẹ̀ dúpẹ́ lọ́wọ́ mi ah, èmi kọ́ lóòdùgbẹ́ ọlọ́run lóòdùgbẹ́ lọ́wọ́ rẹ̀ pé ah usa ah wàláì inú owó dùn gan o ṣé pàwọn sísá tó tó wà kéré kan wà láà ah, ọmọ tó bá jọmọ dáadáa yóò fara balẹ̀ ìyàwó dẹ́rẹ̀ ó ti lọ bí twenty five years àárín tó yẹ kó tilé twenty five tẹ́ pé ó sì wọ́n wọlé ọkọ lódìdí ọmọ kì í sọ̀rọ̀ age ọ̀rọ̀ ọmọ là ń sọ ẹ sọdí ọmọ mi tẹ́bá ti para rẹ̀ ọba lẹ̀ garangaran ẹ má jẹ́ olóyún máa yín la o ibùn bí olóyún wọn máa ṣe ń sẹ́yìn o iyì ni kọ́ máa wá wọlé ọkọ lódìdí ọmọ láṣẹ wà lùjẹ́ dàn gbogbo owó tẹ́yẹ tó tọ́ máa yẹ wọlé ọkọ lódìdí ọmọ ẹ̀ jèrè rẹ̀ ẹ̀ jèrè ẹ̀ ànàbí ọ̀sọ́ pé ẹ ẹ bá ní ọmọ méjì tẹ ẹ parí jáàmíà tí wọ́n yà ànàbí jáàmíà ní bẹ́ẹ̀sì wà ní ànàbí ọ̀sọ́ bẹ́ẹ̀ o kọ̀lẹ́ ń bá ọmọ tẹ ẹ parí NCE ànàbí ọ̀sọ́ bẹ́ẹ̀ ẹ ń bá ọmọ tẹ ẹ wọlé ọkọ lódìdí wà tún dírọ̀ ká nínú ti Imam Bukhari aládàbòlè bó fúlọ́ọ̀dù nìyẹn àwọn ọmọ wa ọkùnrin náà wọ́n ṣe ń sáàgì ìkè nìyẹn ìmí ti ó ti bá ìmọ̀yẹ ọmọ sí rádaràda àwọn ọmọ wa ká mójútó wọn o wọ́n chéèjì kọ̀ríkúlọ̀mù ẹ̀kọ́ wọn pátápátá kán lè ṣe kí ni o kán lè dìdàkudà ọlọ́run ló gbàdúrà wa o ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tí wọ́n ṣe ọ̀rọ̀ ikhtilat intermingling of sexes wọ́n jẹ́ káwọn ọmọ wa kán máa rò pọ̀ ara tó ń fa sínú bá ń sọ ilé àwọn atá ń dá sùkú mùsùlùmí lẹ̀ ara pọ́blẹ́mù tẹ́mi pátálì máa ní pẹ̀lú àwọn sùkú mùsùlùmí lè nìyẹn ṣùgbọ́n tàbí àwọn èèyàn ó rí yàn sí pé stars agbọ́dọ̀ fi làákà ìsàwọn kankan agbọ́dọ̀ ṣe díẹ̀ díẹ̀ sùkú tẹ́lẹ̀ ẹ̀dẹ́ ló Islam táwọn bẹ́ẹ̀ bá lè ṣe ó jẹ́ pé àwọn ọmọ ọkùnrin kan wà kíláàsì kan àwọn ọmọ obìnrin kan wà nípa gbogbo gbogbo ìfọ́sí wọn ṣe tí ó bá wà ní kíláàsì kan ọmọ ọkùnrin kọ́jọ́kùn ní sáìdì kan ọmọ obìnrin sáìdì bèké pọ́blẹ́mù yẹn ẹwà máa mẹ́nitọ̀ wọn àwọn èyí tí wọ́n ń jókòó ní kíláàsì gangan ẹ̀kọ́ kan tán pàdé wàhálà ni petro àti rẹ́rọ́ pàdé o sẹ́ẹ̀rí tá a bá sọ́ra ìtì ìṣẹ̀lẹ̀ sùkúù ìjọba yọ ó ti ẹsẹ̀ láwọn private muslim school sì kan náà wàhálà ìka sọ́ra wa ara tí wọ́n ṣe níbi ètò ẹ̀kọ́ ni pé ẹ̀jẹ̀ wọn ọmọ akẹ́kọ̀ọ́ ẹ wá jẹ́ káwọn ọmọ wọn kọ́mọ ṣe kíni o kọ́mọ rò pọ̀ kọ́mọ fara rora ibù bàtà àbí lọ sùkúl ẹ̀kọ́ lórí ibùdó ọkọ̀ àtọ́bẹ̀ ní òjòkó lórí àga ọmọ secondary school àwọn bó ti àwọn ẹ̀yẹra wọn sẹ́yìn yóò ti mọ̀ wo ó ti garun wo aṣọ obìnrin látòkè kílẹ̀ mọ̀ ti wò ó yẹ kó yẹ yóò wo bọ́ọ̀lù méjì ọmọ secondary school ó ti ń garọ̀ látòkè tọ́lájọ́ jókòó tira wọn sùkúù kan bàbẹ̀ wọ́n sọ tó ṣẹlẹ̀ táwọn ọmọ ọkùnrin gbé mérọ̀ kalẹ̀ sọ ẹ̀kọ́ bèrè bèrè náà ọwọ́ skẹ́ẹ̀tì tó fò òkè lọ́bẹ̀ wá ya kẹrẹ́ rẹ̀ wọ́n gbé bẹ̀rọ̀ sí lábẹ́ wọ́n fi wo abẹ́ rẹ̀ kódà ọmọ kan ṣe bẹ́ẹ̀ fún tíṣà obìnrin náà àwọn tíṣà oníwọ̀ kúrò wọ́n ní tíṣà yẹn wá gẹ́ẹ̀tì ọwọ́ àti orí ọmọ yẹn bá bẹ́ pé ìdíyà rẹ̀ fi bí ọmọ rẹ̀ pé ṣe kí sórí ẹgbẹ́ láyé rẹ̀ wá sí ọmọ rẹ̀ àbálọ́sẹ̀lẹ̀ sún táwọn ọ̀gá ti jáde ṣé they have achieved ẹ sọ wọ́n àwọn ọmọ wọ́n àmà kọ lẹ́tà wọn i love you i kẹ́lẹ́ kan yá àjù sínú báàgì this my phone number call me in the night i will give you something àwọn ọmọ school send me chat card síra wọn ọmọ tí yọ lọ ju wọn lọ rẹ mọ torí girlfriend mọ́ọ̀sì àwọn ọmọ yìí tẹ̀ rò pé wọn àgbọ́n yẹn wọ́n ti gbọ́n wọ́n ṣe pé kíkìtì láti ọmọ ṣẹlẹ̀ wà láhálùwà káwọn ọmọ wà kọ́rọ̀ wọ́n lè wà kọ́rọ̀ library ní laboratory àwọn bòmíì láwọn sùkúù bí àwọn ọmọ secondary school bára wọn ṣe sí nígbà wọn bá parí lẹ́sẹ̀ rọlẹ̀ yìí tíṣà ti lọ pòpáìtọ́ náà ti lọ àwọn ọmọ sẹ́kẹ̀ẹ́ tó fẹ́ jalè ọmọ yóò sọ ẹ̀ tó fẹ́ jí kan rẹ̀ sùkúù kan níbàdàn nínú àwọn government school ọmọ ẹ̀yà wọn tó lọ ṣe jí sí mẹ́gbà yẹn sọ níbọ̀ yẹn ń sáré bọ̀ rọlẹ̀ ní ńlá pé ah ah àṣegẹ́ yẹn wà fàjẹ́ ah kóhùn tó rí kiri yẹn já lónìí ah ó sọ òun ṣe wàhálà gan kéré kan ọmọ secondary school ọlọ́wọ́ ṣe ah ọlọ́run ní kí n lo kọ́dọ̀ òfúnṣá gbogbo tẹ́ ẹ̀ lè gbọ́ lẹ́nu àwọn ọmọ olóríire àwọn ọmọ tìlà wọ́n bà ètò ẹ̀kọ́ wa jẹ́ wọ́n sọ débẹ̀ nínú ètò ẹ̀kọ́ wa wọ́n wá ṣiṣẹ́ lórí pé bí èdè lárúbáwó ṣe kú tẹ́ẹ̀mọ̀ wá kọ́ àwọn èdè yìí ó rí dàbí ó rí bẹ́ẹ̀ irú láwọn skúù wa tọ́jẹ́ skúù mùsùlùmí èdè lárúbáwá kú èdè gẹ̀rìbílá fún ní priority nígbà tẹ́ bá ń ṣe english àwọn máa ṣe english lẹ́ẹ̀márùn lójúmọ́ ní ọ̀sẹ̀ everyday english arabic two periods per week ẹ máa wò mí o english gẹ́gẹ́ ti forty five period tiẹ̀ science kílẹ̀ fi kọ english mathematics kílẹ̀ kọ arabic tó ẹ pé lẹ́yìn period rẹ kò sí lárúbáwá ọwọ́ ajé ẹ̀mẹ́ mi ẹ̀yin òbí náà àwa ń tẹ̀yẹ jẹ àtẹ̀yẹ àwọn ẹ̀ka ọmọ yẹn wọ́n máa kúra ní àwa farabíìkì àfi tọyé lẹ́nu wò ẹ̀yin náà àwọn ọmọ ẹ̀mí sùkúù tó ń lọ wọ́n ń kàràbíìkì ìgbẹ́ mọ́ ẹ̀kọ́rẹ́ èdè kò lè mọ lárúbáwá tí èkó kò lè dá tí àkà arabíìkì téèyàn bá fi lè dá tí àkà ó níbi ó ń lò dé lẹ́yìn pé ó lè ka kùránì lẹ́yìn pé ó lè ṣe kí ni ó lè ka kùránì arabíìkì tó wúlò òun lè tó fi lè dá tí àkà kọ́là lọ́wọ́ wà kọ́là rọ̀sùn àwọn skul kan ti gbìyànjú ẹ̀kọ́ lọ́wọ́ kó wọn lọ́wọ́ torí wà láìsẹ́ láni o pẹ̀lú gbogbo bí almost sixteen period táwọn bó ṣe sixty subject djsn bí almost nine ten náà ti dípa àwọn ẹ̀ntàpì ní ọ̀rọ̀ àgàkà bọ́ ní ẹ̀sẹ̀ kan tó wá kó arabic rẹ odidi plan láwọn sùkúl mùsùlùmí wọ́n ṣe débi pé èdè lárúbáwá apá kí bọ́lá ṣe ó tó kúlé àwọn àfà àfà tọ́já sí pé kéwú ló fi jẹun kéwú ló fi di lè mọ́mọ́ àwọn ọmọ tiẹ̀ náà gẹ̀rì bíire wọn wà á mọ lárúbáwá mọ kí wọ́n tán láwọn fámìlì jàmá ọyẹ kọ́ pawá lẹ́kọ́ báàbùlà arọ́bí ọlọ́pàá ní sọ̀rọ̀ ní báàbùlà arọ́bí lẹ́sọ̀ rẹ̀ mọ̀ ń sọ fẹ́ yìí tẹ́ ẹ jókòó bíi náà nígbà táwa fún wa báàbùlà arọ́bí tẹ́ ẹ bá rí gbogbo àwọn yàtọ̀ àbárí sẹ́kọ́ndì sùn kálukú wa báàbùlà arọ́bí kẹ̀tíkẹ̀tì lónìí sáà wa báàbùlà àárí àwọn èèyàn lọ báàbùlà ṣùgbọ́n mẹ́jọ́rìtì àwọn tó yẹ ká tó lọ kún àkún wọn náà wọ́n ti fi èèbó gba lárúbáwá lọ́wọ́ wa whereas ibi ká ma lárúbáwá yìí ibẹ̀ láti lè ka kùránì láàfin bọ́ lọ́wọ́ wa láwọn tá a sọ lẹ́ẹ̀ka wọn ká ní orientalist àwọn mùsùlùmí kù àwọn ọmọ ọkọ èdè wa tó wọn fi pọ́ìsì nù oúnjẹ fún wa nínú nǹkan tí wọ́n ń ṣe tí wọ́n ti bọ̀nú ètò ẹ̀kọ́ tí wọ́n fi gbogbo ti wà wọlé ìyáwó fàkọ̀fà àti ìjà ìníyà àwọn ọ̀làjú ìjà èyí iná pẹ̀lú láti kọkùnrin àtòmìnira máa bọ́ alọ conference this is to present this gift to Mr. Rasheed for being the best student in Islamic studies obìnrin lọ́fẹ́ fún mi ní gift o èmi sì jẹ́ kéde o ọkùnrin yóò bá mi wọ́n sí mi yóò bọ́ mi lọ́wọ́ bí ẹnìkan tó bí mi léèrè òun ni first class tí fíìsì láì mú bẹ́ẹ̀sì ni ó ní gbọ́wọ́ fíìsì fíìsì ọbẹ̀ fún ọlẹ́bùn ọ̀ ara tẹ̀rí rẹ̀ báyìí ó sì kàwọ́ rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ́wọ́ sí ọ I don't shake I don't shake opposite sex oh disgrace the PC! you are a Muslim kò lè torí ẹ̀ sọ the second class odidi former deputy governor that's láti fáwọn orúkọ the Lagos state ara àwọn ìyá former ní ìsìn nígbà Babangida jẹ́ president kọ̀bọ̀ Babangida lọ́wọ́ odidi president Nàìjíríà mùsùlùmí lè ní ebí ebọ́kùnrin lọ́wọ́ kí n problem ẹ wà àwọn ọmọ wa tán lọ sùkúù ní ìsìn

àwọn fóònù tí browse dẹ́ra fáwọn ọmọ ẹ̀ ń bá kárí àwọn ọmọ yẹn jẹ́ ọmọ secondary school wọn tí mature láti lo fóònù ẹ fẹ́ da kárí àwọn ọmọ mi kódà àwọn ètí ò browse gẹ tí wọ́n bá play game lórí visa fóònù lórí tanásọ́bẹ̀ àwọn fóònù nokia yẹn ẹ rò fáwọn ọmọ kan pápá ńlá wasting of time ni tẹ bá fẹ́ mọ́nítọ̀ ọmọ ẹ ránṣẹ́ ìbolódé ẹ má jẹ́ kó tí ì ní permanent sí i ṣe é gbọ́n kan ní kó fi sọ fún ọ èyí ló wọ́n ta airtel ní sí fifty naira gbogbo síìmù ti di pọ́ńtọ̀ ẹ̀ra síìmù bíi mẹ́rin lé tẹ́ ẹ bá fún ní glo lónìí èyí ó lè ti ṣe gbogbo nọ́mbà yẹn sórí my sin, one sin, two sin. èyí tó bá ti mú wóde mbẹ ẹ ti mọ nítorí tí ọba tó bá fún yàn ní airtel lónìí tó bá dọ̀la glo ní òmùjáde ẹ ti ba nẹ́tíwọ́ọ̀kì ẹ̀ èmi bàbá ṣe é rọrọ ọmọ bàbá kan bẹ tó ṣe bẹ́ẹ̀ bá dẹ wàláì àṣà ìṣe tí mò ń sọ̀rọ̀ yìí o Ọlọ́run gba àdúrà lórí àwọn rẹ gbogbo àwọn ọmọ rẹ obìnrin àwọn ọkùnrin dùn wọn nìkan kí n lọlé ọkọ nìṣẹ nìkan kí kódà ìkarùn àjọ sọ̀rọ̀ lánàá àwọn ọmọ rẹ obìnrin yàtọ̀ sí pẹ́pẹ́ lọ́n fún wọn lẹ́wà wọ́n sáùndì ìdèké wọ́n sáùndì níwè gbogbo wọn ti wọ yunifásitì rẹ̀ sẹ̀ wàláì gbogbo àwọn ọmọ tí mò ń sọ yìí kò sí ìtọ́kùnrin òdùnnú wọn táwọn ọkùnrin dùn wọn tí wọ́n

ìlànàjà iléyànà jí kásọ́ra ọlọ́run ẹ̀bùsọ́ ẹ̀sọ́ wa bákan náà ara tí wọ́n ṣe nínú ètò ẹ̀kọ́ wa òun náà ní kéde o al-i'timad ala kutubil mustashrikin àwọn tíra àwọn retálìsì tá a sọ lẹ́ẹ̀kan iná fi sínú sílábọ̀ọ̀sì fún wa táwọn tí ẹ̀sẹ̀ kéde o tí wọ́n ti ti pọ́ìsìn bọ inú rẹ̀ bákan náà nínú tọ́ṣe lórí ètò ẹ̀kọ́ ẹ máa gbọ́ mi o àwọn tí èwà ṣe mùsùlùmí wọ́n lọ kọ́ nípa Islam àwọn náà wọ́n kọ́ mùsùlùmí ní Islam tẹ́ bá dé Islam Islamic studies kọ́ọ̀sì rẹ̀ torí yóò lè ṣe Muslim lè ṣe Department Religious Studies ó wà ní UI Religious Studies Christian náà lè ṣe tí ó mọ̀ kọ́ Islamic studies tó bá ṣe kéde o tó bá parí nígbà tẹ́bí wà ní secondary school nínú àwọn tíṣà méjì kan tákọ́ wa ní Islamic studies ìkànnù wọn báyìí jẹ́rì ni ó ṣe sórí tí ó tọ̀ tè bí aṣẹ́wó gẹ́fẹ̀ sàn jùlọ ìkejì èyí àti ẹ̀ máa ń ṣe ní mùsùlùmí ọjọ́ friday lẹ́yìn ọjọ́ friday báyìí bí olóògbò nílẹ̀ ẹgbẹ́ wọn àwọn tí kọ́ wa ní ìsìláàmù wọ́n ṣe débẹ̀ wọ́n ṣe débi wípé ìwọ ọmọlúàbí wọ́n yọ kò ní education bọ́ọ̀lá tí bàtà ṣe fi gidi kí wọ́n kọ́ wa ní àwọn kéré fi tọ́sọ̀ ọ̀gbìn sáà níbi ìgbà àwọn ní research is, eh, is unethical ọ̀rọ̀ rìsáàjì ọ̀kan pé sọ́bà wọn ọmọ ìlú àbíbo àbí ọba mu Islam sì rè ethics wà ló táwọn máa ń ta ìtumọ̀ ẹ̀dí sí ni pé èèyàn lè jẹ́ professor sóye kọlọ̀ mú ọmọ ọdún méjìlá kó wo láta so ti ń sìn ẹyọ ìwọ ọmọlúàbí kò ló pé professor ẹ wá ṣe báyìí no no no no ẹyọ kó ohun professor ni ohun doctor ni kò síwọ́ ọmọlúàbí mọ́ wọ́n yọ kó òun ẹ̀kọ́ nínú àwọn nǹkan tí wọ́n ṣe tí wọ́n tún fi mú ọ̀rọ̀ ẹ̀kọ́ tí wọ́n fẹ́ sọ di ìdàkudà wọ́n ní sẹ́ẹ̀tì ẹ̀wà rí gan ọ̀rọ̀ ọ̀tọ̀lọ́n ẹ̀yọ̀ ọ̀tọ̀lọ́n kò secularism aládì níyà òun ni ẹ̀fìbọn ní ẹ̀kọ́ ní ló fi já sí wípé ẹ lọ wọ àwọn sùkúù majority school lónìí wọn à ní teacher Islamic studies kódà wọn à ní teacher Christian studies tábà ti ń kọ́ báàsì tá ń kọ́ English tá ń kọ́ sáyẹ́nsì òtítọ́ ẹ̀yọ ẹ̀sẹ̀ kúrò àwa wá ń sọ fúnjọba kánábà lè máa gbọ́rú wá sí wa yìí ẹ̀sìn tẹ́ ẹ yọ kú ìní ọjà wọn wọn máa fẹ́ yìí ẹ̀sìn tẹ́ ẹ lọ kú yóò da nàìjíríà wúlé tọ́lá àwọn ọmọ ẹni wọn ò di olórí lọ́la irú olórí ibú táwọn tòníjẹ́ làwọn náà jẹ àwọn náà máa kówó jẹ ni àwọn náà máa ṣe kánífà ni wọ́n máa promote tẹ́tẹ́ ni owó báyìí wọ́n fi ṣe fúnjẹ́ tí wọ́n láàrin ara wọn ni bí wọ́n ṣe ń bàlùjẹ́ yìí náà ni wọ́n máa bàlùjẹ́ torí kò sí bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ni ó jàmọ́ pé ah, owó tẹ́lẹ̀ àfi tó ṣe títì ìgbọ̀dọ̀ náà bò mí o abẹ́lọ́ kọ́lọ́ tó lè ṣe o nínú àwọn ọ̀nà tán bá àgbéyàwó tán bá àjáwà ní olóògbé náà òun ni àdáwà ìlàlẹ́hìwá alhárù máa dábdé làkọ́ ìdíwà láfkàrù àtàjábùdé lòsúlẹ̀ lálẹ́tàhádù àsàlámà ẹ jẹ́ ká gbọ́ àrìn náà yìí peaceful dialogue jẹ́mọ́ kí gbogbo kí sudan kó rẹwà láàrin mùsùlùmí àtàwọn tí èsì mùsùlùmí tàbá ti wá fẹ́ sọ ẹ̀mọ́jà sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀mọ́ sọ̀rọ̀ kùránì ẹ̀mọ́ sọ̀rọ̀ báyìí ẹ̀mọ́ sọ̀rọ̀ àdìsí àwọn aláàlùsì jẹ́mọ́ tàbí olùsì àwọn mùsùlùmí ẹ̀mọ́ tó fẹ́ fàyọ́ bẹ̀ torí báwa láàsọ àwọn alálófin àwa lè ṣẹ̀rí àwa nítumọ̀ aṣọ báwọn kírísítẹ̀nì èyí tẹ́ ẹ fi ń takò àwa ẹ mọ̀ takò wa èyí náà sọ pé ẹ fẹ́ lo òfin báíbù ẹ bá tán sọ́lọ́fin kan tí wọ́n lò kí wọ́n lò àwa la lófin la nílànà tọ́ba tí a rí ẹja ṣe fi sùn dáalẹ̀ tọ́ba pè mí sírú ẹ̀mí wo lè má lọ́ọ́ tèmi o ìwà wà mí kẹ ìwà ní ìwà nílé kóòtù láàrin làwa náà sọ̀rọ̀ pé ẹyin sẹ́ẹ̀rí ọyẹ ká máa borí ẹni torí pọ́lọ́ ń sọ ìwà dákẹ́ nílé kóòtù kùránì mo rò pé tá à ń sọ kéde yóò sọ̀rọ̀ báwo. náà láì fi àsìkò wa sòwò tọ́lọ́jọ́ tí wọ́n fún wa ti lọ irú àwọn dáálọ́ọ̀gì báyìí ètí ó tẹ̀yìn ẹ̀ jáde ni wípé ẹ̀yin mùsùlùmí ó padà compromise ẹ padà ṣe kéde àwọn nǹkan tẹ́sìn ni ẹ ṣe ẹ wàá fọ ẹ sàtẹtẹrẹ ń pa rẹ̀ àwọn àfáà ní ara ogun tó ń gbé ìjà wá ni nígbà bá rí pàwọn mùsùlùmí àti fẹ́mọ̀ lékè mi kan wọ́n àní ọyẹ ẹjẹ́ àjọ jókòó àsọyé ẹjẹ́ àjókòó kí ni o àsọpọ̀ ìtumọ̀ ní pé ẹ̀yin náà ẹ̀mọ́ bẹ̀rẹ̀ pẹ̀fẹ́ lòjà àbùkù ẹ̀mọ́ sọ pé ẹ̀fẹ́ ṣe báyìí mọ́ yóò bàjẹ́ pé indirectly wọ́n tó ti jà wá lógun àbàgbàgbé tẹ̀sìn wá sọ. nínú àwọn nǹkan eléyìí tí wọ́n ń ṣe òun ni pé insha'ul jami'at al-gharbiyya wal madaris tabshiriyya fi bilad al-muslimin wọ́n wá dá àwọn ilé ẹ̀kọ́ gíga gíga alẹ̀ láwọn ìlú mùsùlùmí láti já sí pé ìwé ẹranko sẹ́ẹ̀rì tí ìwé ẹranko pín sí universities ni ẹ jẹ́ àlọ́ nàìjíríà as a case study Bowen University ni wò sẹ́wọ̀n káwọn mùsùlùmí lọ́dáwọ́ tó pọ̀ University University Baptist ọmọ ọdún àwọn ọmọ bàbá tí wọ́n sọ fún gbà náà tó wọn náà ní kẹ́ ẹ̀fẹ́ kí luwó dìbẹ̀lọ́pù ọmọ rẹ̀ wà lóko tako expel nítorí pé ó kírun ó dídí research ńlá ń bẹ ní university of Ibadan department of American Islamic Studies lórí báwọn Baptist ṣe ṣe àwọn aburú kan níwò ọbẹ̀ ìjìbà fẹ́ tí wọ́n yọ ẹ̀ bówó yunifásitì ní sí wọ́n fọwọ́ mùsùlùmí àti kèfèrí kọ bẹ́ẹ̀ ni àìbẹ́ ẹ̀kọ́ àǹfààní bọ́ ló ṣe fún ìwó community ìwò tó yẹpa pé ìlú àfá ìlú mùsùlùmí ni kí láǹfààní tí bówó ẹ̀ ṣe fún wọn ìwò ẹranko ni ó ní ògùn lọ lù wọn gbogbo àwọn ọmọ ẹwọ tí ṣẹlẹ̀ gbogbo àwọn graduate náà bá ọmọ wọn wá di pé ah, ilé ẹ̀wọ̀ yunifásitì ọmọ physics ọmọ maths lọ́mọ káwọn ọmọ yìí lẹ́sìn ìbẹ̀ lónìí bá wọn sùn ibẹ̀ ló sàwọn ọmọ yìí dolórí burúkú ibi tutorial wọ́n sọ ọmọ mi ìdí kèfèrí ibi àwọn nǹkan yẹn wọ́n sọ ọmọ mi ìdọ̀mọ́ tí ọ̀gbọ́rọ̀ sómi lẹ́nu wọn wọ́n wá dá wọn léèwé gíga alẹ̀ wọ́n wá fọ́kọ́ọ̀sì ìlú mùsùlùmí kó lè jásí pé kí ni o àwọn àwọn ẹranko yọ̀ọ̀mọ̀ spread náà gbé sẹ́ẹ̀dígbà wọn dá yunifásitì lẹ́ẹ̀bì kan kéèjọ ìmí lójú kí lẹ dálẹ̀ yunifásitì ibo ètò bá jẹ́ islamic university àfi kárẹ́ ni tí ọmọ ọmọdé tọ rẹ̀ ìgbà wo ni èdè non islamic university torí pé ìtọ́jọ́ mẹ́sìn islam àwọn ọ̀tá wọn ọmọdé tọ rẹ̀ wọ́n fẹ́ kówó ọlọ́ọ̀ni ọgbà fún ara tán ṣe nìyẹn ara tán ṣe owó ní pé kí ni o tẹ̀mú wíìlù mùnàfíkì àlùmùsùlùmí àwọn tó jẹ́ mùnàfíkì ni wa wọ́n wá ń fìnánsì wọn wọ́n náwó lé wọn lórí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ àárín o àwọn mọ̀nàfíkì inú wa wọ́n mọ̀ wá sponsor wọn pé ìwọ máa tako ìjáàbù irú kan tí ń ta kò ń jó orí ẹ ti mọ̀ tí wọ́n sponsor rẹ̀ láti outside Nigeria. wọ́n mọ̀ gbówó fún anytime tó bá wá sí Amẹ́ríkà máa bọ̀ tó bá bọ̀ àbúrítẹ̀ ó free sá sọ pé kò sí kóbi ọmọ lo jẹ̀lì bàbá black sọ pé kò sí kóbi ọmọ bojú bẹ̀ sọ pé kò sí ká máa kírun gẹ́bẹ̀ sọ pé ájìgè sọ̀rọ̀ yẹn sọ pé kódà ìyàwó kan ní ara tí wọ́n gbógun tì òun ni ọ̀rọ̀ polygamy káfẹ́ kọjá ìyàwó kan sẹ́ẹ̀rí gbogbo ẹ̀yin obìnrin náà ẹ̀yin ilé àtẹ̀wà bíi náà mo bá yín sọ̀rọ̀ lónìí àwọn tí local government olúyọ̀lì sọ fún wọn before Ramadan majority àwọn ẹlẹ́à bá a ṣe ń takò ọ̀rọ̀ káwọn ọkọ wọn fẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin lónìí wàláhì tá bá ṣe bẹ́ẹ̀ lọ mọ bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ mi wọ́n dùn majority wọn sọ kọ́ ẹ̀kọ́ tìmí bẹ̀rọ̀ ṣídà ṣì mú sọ bẹ́ẹ̀. àwọn ọmọ mi là ń bí lẹ́tọ̀ọ́ inú ilé ibi tẹ́mi ń gbé ẹlẹ́à bíi mẹ́rin márùn ló ń bẹ́nu ilé ibi tí mò ń gbé gbogbo wọn ọmọ mi lápàjù tí wọ́n bí gbogbo yìí lẹ́sìn ìfẹ́ káwọn afáàyàn fẹ́yàwó lè yìí ẹ̀mí àwọn ọmọ obìnrin ẹ láwọn àbúrò ọmọ obìnrin ẹ̀mí obìnrin lọ́jọ́ ọkùnrin lọ mélòó lọkùnrin tó ń gba ìsìláàmù àwọn obìnrin pọ̀ tán sí ìsìláàmù kálọ́mọ fẹ́ kiri yó kálọ́mọ fẹ́ onímídíà majority obìnrin dẹ̀rẹ̀ ọlọ́run tó dá yín mọ bó ṣe dá yín obìnrin ò lè withstandi kọ́lọ́kọ méjì mẹ́ta mẹ́rin márùn wàhálà ọ̀sẹ̀lẹ̀ ọkọ eléyìí súnmọ́ láàárọ̀ èyí súnmọ́ lálẹ́ ta ló lóyún tọkùnrin bá súnmọ́ ìyàwó kan lónìí ó súnmọ́ kan lọ́la tá bá lóyún ọmọ ẹni tó lóyún ẹ̀yin lásìkò tẹ́ fi ṣe menstruation ẹ lásìkò tẹ́ fi ṣe ẹ̀jẹ̀ bímọ ọkọ yóò ní kúkà àtàsọ obìnrin lásìkò yẹ kọ́ lọ ṣe sìnà ta àwọn ọ̀tá wọ́n pákéèjì ogun ẹ̀yin náà ń sọ̀pọ̀tì wọn lórí ẹ̀ ara tán gbógun tì ní wípé wọ́n náwó láfáwọn kan mú wa àwọn mọ̀nàfíìkì ẹ máa ta kòkò ní gábì wọ́n wá ń sọ bẹ́ẹ̀ ìwọ náà sọ bọ́ọ̀tì wọn tọ́lọ̀ bá lẹ́mí rẹ̀ ogun àwọn ọmọ tiẹ̀ náà a máa jọ wò àfi ká fi tọ́lọ́n káwò ó fi lélẹ̀ ó lè nira lóòótọ́ wàláhì àwa náà mọ̀ kò nira ṣùgbọ́n bó ṣe àìmọye nǹkan ló nira tá à ń ṣe torí pàǹgbà sálárì bọ́sọ̀ bẹ́ẹ̀ nìkan láìpẹ́ yìí èyí ọmọ ṣiṣẹ́ wọ́n mọ̀ fọ́n kwérì pé kọ́ ánsà kwérì tí ó relevant ọkọ àwọn ọmọ àwọn ọmọ fẹ́ẹ̀lì wọ́n ní kọ́ explain why tí wọ́n fẹ́ẹ̀lì ṣé ìbáwọ́ parí iṣẹ́ nù ẹ̀sán nù ni bọ́dẹ̀ gba kwérì bọ́dẹ̀ ànsá rẹ̀ torí máa gba sálárì tó bá fún mi ní kwérì mi fẹ́ dáwà àfà ẹ̀ explain why ìtẹ́ ẹgbẹ́ ní wàásì àní ọbẹ̀rẹ̀ láago mẹ́wàá ẹdẹ́ ní ten oh one wàhálà ìbú ti gbarú kwérì bẹ́ẹ̀ ni ó yẹ kó o dé mítìnì ní tẹ́ẹ̀nì ọkọjá tẹ́ẹ̀nì kó o tó dé níbi iṣẹ́ torí pé àgbà sálárì explain why disciplinary measure should not be taken against you mi ní choice kọjá kí answer rẹ̀ tó bá fún mi nírú ẹ̀ pé explain ó yẹ kẹ́ ẹ dé mọ́ ní yá central kẹ wá ṣe wá sí láago mẹ́wàá ẹdín láfta lẹ́wọ̀ kí ló ní tẹ̀ fi pẹ́ ẹ ẹ̀sùn èmi bẹ́ẹ̀ kọ́ ẹ jẹ pankẹrẹ kí màá wí kí ní sàmì ṣùgbọ́n àtọ̀rọ̀ bí ká yín máa lọ lé. àìbáyé kẹlẹ ẹ di ọ̀tọ̀ ní owó ilé ayé ẹ di ọ̀tọ̀ lọ́wọ́ náà nínú ó nira káwọn ọkọ yín wọ́n fẹ́ yàwó lé yìí báwọn ẹlẹ́yà ṣe ń ṣe lónìí àwọn ajáde gò màmá tèmi ẹsẹ̀ lẹ́yà wọ́n fẹ́ yàwó lé màmá wa àwọn òkèrè máa ń fẹ́ yàwó lé màmá wa wọ́n pọ̀ lá ní fámìlì tiwa tó fẹ́ yàwó lé wọ́n rí àti báwọn ẹlẹ́yà ṣe ṣe lónìí ẹ̀yẹ ẹlẹ́yà tẹ́ tó gbọ́ wá sí wá sí òwúlò kankan lára yìí ẹja sọ tọrọ fúnra wa ẹ kó àwọn ọ̀tá lọ́wọ́ ẹ mọ̀ pé gaswil fikiri ni àrùn ogun tó fẹ́ gbé ti àánú tá a bá ti máa fẹ́ yàwó pọ̀ àwọn obìnrin ló dó ń sìn náà àwọn èyí táwọn ọkọ yìí ọ̀fẹ́ wọn padà àwọn ọkọ yìí tí ọba bẹ̀rù ọlọ́run máa ṣe sìn náà àìmọye àfa tó ṣe sìn náà ta torí pọ́n bẹ̀rù ìyàwó ẹ̀ ẹnìkan ti sọ bẹ́ẹ̀ fẹ́ mi rí tí mo lọ sí lẹ́jọ́ láàrin àwọn elite tó jẹ́ graduate university kan ó láàfáà tẹ́ ẹ sọ òdodo ní o àwọn ìyàwó àwọn kálukú ti lọ bí iṣẹ́ wọ́n drive mọ́tò púpọ̀ bá dalẹ̀ wọ́n mọ̀ kọ orú fáwọn ó ti rẹ àwọn you need to be considerate you need to know that we are driving and we are doing this we are doing that you bring the children to school in the morning when we come back in the evening you go and pick them from the school this and that ọkọ òsùpọ̀ fẹ́yàwó àwọn ọkọ wa ń fẹ́yàwó ta wọ́n wá ń ṣe sìnà ta sọ́tán ṣe tẹ̀lẹ́sà wà fáà súnà náà dà nìyẹn àwọn ọ̀tá náà sọ́ṣọ́ àwọn kan ní wa pé ká máa ta kọ́ńtẹ́sì wa preach ẹ̀takọ káfẹ́ kọjá ìyàwó kan ẹ̀takọ káwọn obìnrin ọmọ sí báyìí ẹ̀takọ gbogbo ẹ̀dá nù ẹ̀yin náà ń kọ́ káwọn ọ̀tà lọ́wọ́ ń tèmi o ti rẹ̀ ọmọ ẹ̀kọ́ jama ara tí wọ́n tún ṣe obìnrin náà o wọ́n fẹ́ gbogbo náà wàláhì tí mo ń sọ yìí kì í sọ̀rọ̀ ara mi o ìpàápàá e, abala tí mo dé yìí baba ibnu baz ní Saudi Arabia nínú tí wọ́n kọ nípa ara àwọn wàsáìlù ara àwọn means táwọn ọ̀tá ń lò láti bá wa ja algazul fikiri ogun ọpọlọ baba ibnu baz lọ sọ bẹ́ẹ̀ ara àfáà ńlá lágbàáyé baba ibnu baz wọ́n fẹ́ kẹ́yìn obìnrin kí ni olé ọmọ tẹ̀yìn lọ́rùn mọ́ kẹ́ ẹ máa ṣe competition ṣe bá ti try rẹ̀ náà ní ìsìn ẹlẹ́yà graduate ẹlẹ́yà nco dà láti bí ọdún mẹ́wàá ó ń lọ skul ó ń tíìchì ó ń gba sálárì àáfà rẹ̀ náà ó ń tíìchì ó ń gba sálárì owó àáfà àwọn jọ fi ń jẹun ẹlẹ́ àlọ́tọ̀ọ́dún mẹ́wàá kí ló ti achieve so ti lọ mọ́kà sówó mọ́kà ti yọ ní owó rẹ̀ sọ́tẹ́ ojú tí ọ so ti go mọ́tò òkè ó ti lówó ẹ̀ lákàntì rà lọ́la kárì sẹ́ẹ̀rí tá à ń sọ wẹ́rẹ́ yìí ó ti dànù ilé wa rú àwọn ọmọ ọ̀sẹ̀ tí ó bòjú tó wọn àwọn obìnrin wọn kọ orun fọkọ wọn lé tó lásìkò tó dáa jù náà àsìkò wọn àwọn ọ̀gá àwọn ibi iṣẹ́ ṣe kéde wọ́n ti lò wọ́n lálùráàkì ọkọ̀ lẹ́sẹ̀ plan ọkọ̀ pariwo pariwo kíláàsì ọkọ̀ máàkì nóòtì àwọn ọmọ ó tó ṣe ẹ́sírà lẹ́sẹ̀ nbọ̀ bá délé yóò tó dáná tọ́ àgbà nbọ̀ ẹ̀kú táwọn ọkọ̀ bá dé àwọn ó sèmé tiwa òṣìṣẹ́ ní fáwọn obìnrin òun ó tó bọ́ kíṣe ni yóò dáná yóò lọ́ta yóò ṣe mẹ́mẹ́ yóò ṣe kéde kan nígbà ọkọ̀ bá lọ yá yá ló ti rẹ̀ wò majority obìnrin wà láì wọn kọrun fọkọ wọn ìtìmọ̀ sọ yé mi pọ̀ àìmọye ìjà tá a dá sí àwọn àmọ́ fáwọn àjà àwọn àmọ́ fáwọn àfáàdì problem nígbà bá wà àkójọ lọ ọkà ẹ àfọ ẹ mẹjẹ parọ́ olórí tó ṣe gan ni pé foró dòmí ó sì ó ṣe bẹ́ẹ̀ kan sọ wà láàyè bó fọlọ́n sẹlẹ́rì inú rọmọdán tá a wà yìí bóyá jẹta àbí jẹrẹ àfa àkẹrẹtẹsí alájí sa akéde ló ti wá bá mi tá a ti jọ sọ̀rọ̀ torí pé kan ló àwọn ọmọ tó fẹ́ ara àwọn ọmọ tá a kọ́ kéwù ó sì ka ẹ̀sùn mẹ́ta sẹ́rà àbá àwọn tiẹ̀ láìkẹ̀ owó fún adigun ní dísẹ́ ó ní ìsà number one ó foró dòmí wàhálà ọ̀pọ̀ wàáfà yẹn sọ òun sọ straight forward ní pé ẹ̀yìn ní máa fọwọ́ du òun gan òun pé agídí lòun fi máa ń ẹ̀yìn kéde kankan àáfà náà bá kọ oúnjẹ kò bá jẹ ọdún òun náà bá wò kékeré bá báyàwó fa wàhálà òun náà bá jẹ sàárì ọ̀jẹ̀ sí inú olé ọ̀sà ayé wa dẹ̀lẹ̀ òun náà gbẹ̀gẹ́ àáfà náà ti kọ oúnjẹ ẹlẹ́ wọn ọ̀jẹ̀ wọn àáfà ẹ̀wà ojú sí akílọ̀sẹ̀lẹ̀ sẹ́bẹ̀ẹ́sẹ̀lẹ̀ mọ̀ bá ní ṣe ọmọ wa nu usas òun ò ní parọ́ fún yín nọ́mbà one ọ̀nkọ̀ orúfo òun ah èmi náà sọ̀rọ̀ ọ̀jẹ̀ ilé yìí sọ́dọ̀ ètò ìṣẹ̀ sáwọn obìnrin lásìkò ilé yẹn wọ́n fẹ́ mú yíkú ònà olé kẹ́yìn náà máa ṣe wàhálà kẹ́yìn náà máa ta kẹrosẹ́nì kẹ́ máa ta pure water kẹ́ máa kiri kẹ́yìn náà máa ṣe gbogbo ẹ̀ kẹ́ máa ráyé ọkọ kẹ́ máa ráyé ọmọ kẹ́ máa ráyé ọlọ́run mélòó lóbi ti parí kùránì kan lóṣù mélòó lóbi ti ń ṣe àṣkárù àárọ̀ àṣkárù alẹ́ mélòó lóbi ti ráyè káwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ náà jama ẹ mọ̀ sí wàá gbọ́ o aráàmù kọ́ ni kóbìnrin ó ṣiṣẹ́ nọmba wá iṣẹ́ obìnrin tó dáa bìnrin tó bá ń ṣe nulẹ̀ èmi mọ ẹlẹ́yà níbàdàn yìí tọ́ ẹ pé iṣẹ́ nulẹ̀ ló ń ṣe ó ti ralẹ̀ mọ ọmọ ẹlẹ́yà méjì mẹ́ta mẹ́rin bẹ́ẹ̀ tí wọ́n ti ń kọ́lé lọ wọn ò sì kọjá nulẹ̀ èyí tí ń ta àwọn nǹkan kan èyí tí ń ta àwọn oògùn èyí tó ń sa àwọn iṣẹ́ mi tó bá fẹ́ ṣiṣẹ́ ìta náà gbogbo iṣẹ́ tó bá ṣe working hours rẹ̀ ọgbọ́dọ̀ pọ̀ bóyá nọ́ọ̀sì ni ọ lọ sí tù gbogbo iṣẹ́ rẹ̀ kọ́ mọ́ ju six hours lọ lójúmọ́ ó ti padà ní olè rẹ ó ti sàwọn ọ̀dà primary assignment gbogbo alọ́ṣẹ́ ta secondary ni àwọn ọ̀tá náà wọ́n plan rẹ̀ ní o sẹ́wọ́n àmọ́tọ́ fẹ́ kó ṣẹlẹ̀ wọ́n fẹ́ kó jásí pé àlùmọ̀sá bá kọ àlàhárà bàbá ńlá competition tó lágbára kọ́ máa ṣẹlẹ̀ láàrin àwọn ọkùnrin àtúnbẹ̀ what a man can do a woman can do it better obìnrin ọmọ kó sálángá yọ ọmọ gorí òpó lọ yọ lọmọ ṣe náà so ti yé ẹpẹ̀lẹ́ gbogbo àwọn ọ̀tá wọn wá múrò rí wa wọn bá wa jagun nínú kéde nínú rí wa ara rẹ̀ ni pé wọ́n wá ń kó àwọn chọ́ọ̀chì àtàwọn ilé ìjọsìn wọ́n wá wọ́n sponsor rẹ̀ ẹ máa kọ sáàdùgbà àwọn mùsùlùmí kọjá pé láàárọ̀ wọn ó lo microphone wọn ó pariwo sí àwọn pé téèyàn bá ń gbọ́ amadu dúdú ní kéde o àwọn ọmọ wa tá a tún sọ pé àtúnrè àárọ̀ wọ́n ti wọ́n pé ìkan bẹ̀rẹ̀ àdúgbò tiwa kó lórí báwọn èèyàn lọ dé àwọn òní jẹ́ àṣọ ni àtàgọ mẹ́rin àbọ̀ tẹ́ àsìkò téèyàn máa jí sí o wà lẹ́yìn tí mo jẹ́ àfa wá sí ẹ̀mọ́ wọlé etí mi lọ ni sẹ́gun ọ̀tọ̀ ẹ̀sẹ̀ jí microphone yẹ́rọ ọ̀bẹ tiri microphone èso àtẹ́jì nìyẹn gbára dìde rárá dìde dìde lójú oorun ojú mọ́ ti o bá ọlọ́run sọ̀rọ̀ yọ̀wà bẹ̀rẹ̀ èmi fi àwòrán yẹn sórí wá àṣẹ làkọ́mọ ẹgbọ́ láàárọ̀ yí àdígbé wọn tó ológun òdìlé jésù lè bọ́ sẹ́ àwọn tí ń jẹ́ pírọ́blẹ́mù wa lẹ̀ yorùbá sẹ́yìn pé gbogbo àwọn pásítọ̀ kankan yẹn psychologist ni wọ́n psychologist ni wọ́n wọ́n mọ àwọn pírọ́blẹ́mù wa ìwọ tó ọjà kọ̀bí lóru òní ọ̀rọ̀ àkọ́bí la fẹ́ sọ ìwọ tó ọjà kọ̀bí ogún pọ̀ fún ọ tí ìwọ kò bá lówó lọ́wọ́ àwọn àbúrò rẹ wọn àdé pẹ́ẹ́lẹ́ tí wọn kò bá rí ṣe àwọn àbúrò rẹ wọn ní kẹ̀kẹ́ yẹn tó o bá tún lówó lọ tó o tún ná fún wọn wọn á lò tún ṣe fáwọn tó èmi ń bẹ kíní kan gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àkọ́bí ní yọ̀pá tó tó bá níbẹ̀ ìpàdé àkọ́bí eléyìí tá a fẹ́ ṣe ní Sunday gbogbo yẹn wá bẹ́ẹ̀ ẹni tí ń sọ̀rọ̀ orí òkè wá ní chọ́ọ̀chì yẹn wà èèyàn tí ọmọ ọgbọ́n fẹ́ tó wá mílíọ̀nù wọ́n wá ń kọ́ àwọn churches wọ́n wá ń finance àtàwọn ilé ìjọsìn wọ́n jẹ́ pé gbogbo tẹ́ẹ̀fẹ́ gbọ́ ẹ̀gbọ́n ara rẹ̀ àwọn magazines àwọn pamphlets, wọ́n wá ń pè wọ́n wá ha lọ́fẹ̀ẹ́ kí làwọn tó wà ń bẹ̀ àwọn tí ó sọ̀yọ̀ dìdàkudà tí ó ṣe di ọpọlọ wa gbogbo àwọn nǹkan yìí òun náà ṣe ààrẹ òun ni orí rédíò taxisu idaat mo wá já àtẹ́dù ìlànà sàrànlẹ̀ yà wọ́n tó wá ti ní àwọn ọ̀rọ̀ tó yá sí wípé orí rédíò orí tẹ́lì gbogbo tí ó dàrú orí ẹ̀yin mùsùlùmí rú òun lẹ́ẹ̀mọ́ gbọ́ bẹ́ẹ̀ nínú rẹ̀ tó wá ní pé wọ́n tó wá ń gbé àwọn èèyàn wá káwa mọ́lé tí wọ́n mọ̀ sọ pé èyí èsọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ kéde ọ̀rọ̀ gbàlá ni ládùúgbò tèmi gbé ọ̀sẹ̀ tó lọ ẹ̀ nínú àwẹ̀ wọ́n sì wà tán wá dá wà láàlẹ̀ á ah, gbà tí mo dé tẹ́lẹ̀ à ń sọ fún mi wà lẹ́wọ̀n ló dún mi ẹ̀ sì lè kí n sáré bọ̀ wọ́n tún gbowó lọ ládùúgbò wọn lọ́wọ́ àwọn mùsùlùmí bí káláwọ̀n ríran sí ọ ẹ̀yin tẹ́ ń gbádùúgbò yìí á ah, ẹ bá léèyàn lókè òkú ẹ ṣàdúrà ẹ̀jẹ̀ rí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ta ni ọ̀bẹ̀ jẹ̀ tí ò ní tọ́ kékeré ta ni ò léèyàn lókè òkú ṣe ìléèyàn Malaysia ìléèyàn Qatar ìléèyàn Saudi Arabia àwọn èèyàn wá sí re táwọn bá la gbọ́ yín àyà kí wọ́n ti máa já nítorí náà èmi wá ó ní orúkọ kíní kan gbogbogbò ọ̀run o àwọn èèyàn wa tó wà lókèrè ẹ sọ́wọ́n ní orúkọ kíní kan wọ́n bá dowó bò wọ́n ló kówó lọ́wọ́ lọ́ba ṣe o mo ní tí ìwà ládùúgbò kí n bá fa wàhálà pé gbogbo èpè rẹ tó ọsẹ pé àwọn tó wà ní ẹ̀jẹ̀ dá padà wàhálà àwa ti gba microphone lọ́wọ́ wọn rí níwájú mọ́sálásí wa wọ́n wá bẹ̀ wá láti chọ́ọ̀chì ni àdìtọ̀ ọlọ́pàá láti lọ yanjú ẹ̀ ẹ tún láyà ẹ̀ ń gbà wájú mọ́sálásí kọjá tá a fẹ́ káṣọ bá kètò wá ṣe pé ẹ kọjá lásán ẹ wá lọ ẹ bọ̀ ẹ fẹ́ bá wa ràn wà láyà gba microphone wọn pásítọ̀ wọn ni tó wá ń bẹ ìmáàmù wa adébáwọ̀ ẹ mọ̀jà fún àwọn ọ̀dọ́ la fẹ́ díù pẹ̀lú wọn ẹ bàbá wa àwọn bàbá lọ sùkú àjọ a sì ní lọ́ọ̀yà láàrin wa tí wọ́n bá wa tó wọ́n bẹ̀bẹ̀ ní owó bóòlù ọ̀sẹ̀ wa mọ̀ sọ́kùtọ̀ ládùúgbò wa tọ́ mọ̀ ní pé gbogbo èèyàn kí wọ́n á ogun yìí jẹ̀mọ́ ó pọ̀ ibo náà ti bá wàá jà inú ọpọlọ ṣẹwárí ní parí gbogbo tí wọn aláìsí àwọn kan lójú àwọn pọ́ìntì kan ṣe rí àwọn nǹkan kan mú kí ló wá máa dùn ṣe má bẹ́ẹ̀ mọ́ àwọn ayé àkùrà ní ìkàtọ́ lọ́mù sàdé fún wa ọlọ́ọ̀ni yìí dúnà lè yí tó fi wú lórọ̀ lọ́ọ̀yì bí àfúwá yìí wọ́n fẹ́ pa ìmọ̀lẹ́ ọlọ́run ìsìláàmù ro wọ́n fẹ́ pa pẹ̀lú ẹnu wọn wọ́n lọ́rùn mo ti mọ̀ lórí yìí ọlọ́run ni ó pé ìsìláàmù ìgbà téèyàn fẹ́ fẹnu pa iná ó fún búrẹ́dì ẹgẹ́ ọfẹ́ fẹnu pa torchlight ọlọ́ọba àlékè ọlá òun lọ́ba tó já sí pé kí ni o mo ti mú náà rì yìí wàlà òkè alkafiru ọlọ́run lọ́ba tí ó pé ìmọ̀lẹ̀ islam kódà káwọn kèfèrí kí ni òun ọmọ dùn kódà kí wọ́n kórìíra ọlọ́run ọba àlékè ọlá ó ṣe àdéhùn fún wa nínú kí ni o sóràtù sọ bákan náà ọlọ́run ni wàyẹ̀mùkúrú náà wàyẹ̀mùkúrú lọ́ọ̀ wàláhù kẹrìnlẹ̀ máa kéré gbogbo ète ebú wọn yẹ ọlọ́run ni ó borí ète wọn ọlọ́run fún wa lọ́kàn balẹ̀ bẹ́ẹ̀ níbo bí ọlọ́run ní pé wọ́n máa náwó láti sẹ́rí yín kúrò lójú ọ̀nà ọlọ́run fàṣàyúnfì kùnà ha ọlọ́run ni ẹ̀rọ bẹ̀rẹ̀ bẹ̀rù wọ́n máa ná owó wọ́n ná lórí pósà wọ́n ná lórí pamphlet wọ́n ná lórí rédíò wọ́n ná láti fún àwọn arọ lówó arọ pé jésù lajú afọ́jú ẹ má wọ̀rí o gbogbo bó ṣe ń náà rèé òfò ni ó padà jẹ́ fún wọn súnmọ̀ tó glabun ẹ̀yin mùsùlùmí náà lẹ́ẹ̀ borí wọn ṣe wá rí èmi àti yé nínú tí màá fẹ́ ká mójútó alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ká kọ́ máa gbìyànjú gbogbo tá a bá fẹ́ ṣe kí lọ́lọ́ àtànàbí sọ lórí ẹ̀ ọfẹ́ sinmi lọ lé ọkọ má làgídí ẹ̀ sáàfà àwọn àfẹ́sẹ̀ wà mọ́ kí lọ́lọ́ sọ lórí ẹ̀ ọmọ rẹ fẹ́ wọ yunifásitì kí lọ́lọ́run sọ lórí ẹ̀ ẹ fẹ́ jẹun kí lọ́lọ́run sọ lórí ẹ̀ ẹ fẹ́ sọdún kí lọ́lọ́run sọ lórí ẹ̀ gbogbo tọ́lọ̀ àtàdébì sọ òmìnira kọ́ máa bí òṣèlú ayé ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ nínú nǹkan tí a máa ṣe nínú àwọn nǹkan tá a máa ṣe òun ni ọ̀rọ̀ mọ̀sán hábà èèyàn dáadáa ni ẹjẹ́ àwọn ẹ̀bá rìn ọlọ́run ní àyọ́ àlẹ́dí ní àmọ́ ìtẹ́kùn láwà kúndó máa sọ nìke ẹjẹ́ abẹ́rù ọlọ́run ká sì wà láàrin àwọn tá àwọn ẹni rí la ṣe sọ fáwọn ọmọ ìyá wa ṣe rí wàhálà ká gbọ́ ọmọ ṣe tiẹ̀ àwa mùsùlùmí láàánú sí ká máa kóra wa jọ ká máa ṣe tọ́lọ́ àwọn kan sọ oríṣiríṣi àwọn kan láyé àwọn òròrí òun lọ́ fọ́ká lásìkò yìí akẹ́jẹ́ àfilà akẹ́ èkó bíbẹ̀ kọ́ ìsìláàmù súnà gẹ́gẹ́ yóò lù sílẹ̀ Yorùbá àwọn tó ń ṣe bídíà àwọn ń kóra wọn jọ lórí bídíà wọ́n tó ní báwọn ẹ̀kọ́ tó wọ́n tó ní ìtìhádì láàrin ara wọn tọ́tún special program lórí rédíò lórí tẹ́lì pé àsàlátù ilé wọ́n ṣe jọ kéré wọ́n sọ yago rẹ̀ èyí ó súnà èyí bára yín jẹ́ ìsara yín láàké súnà ó sọfà kámẹ́ wà láàrin àwọn ẹni ọlọ́run kámẹ́ gbọ́ wà sí àwọn àfẹ́ ẹni ọlọ́run kí ọlọ́run sọ kí lánàá bí àsálà ń sọ ara kan tí ò lè sọ oríwé kan ah ìwé ìwà academic ah ìwé ìwà researchable ah ìwé ìwà loaded náà tara rẹ jẹ sọ ìwé kà àwọn ìwé kan bẹ tó o bá ó lè da òkó rẹ wú. ó lè da ayé àtọ̀rọ̀ rẹ rú bẹ́ẹ̀ náà làwọn ọmọ wa ká máa dá ìlú wọn ẹgbẹ́ríwé kan ẹgbẹ́rí wọn bí wá sùn wa ẹgbẹ́ríwé kan bọ́lọ conference kan ẹgbẹ́lọ islamic program kan gbogbo òwe kọ́lọ gbọ́dọ̀ ẹ̀ kà ọmọ tí ọba ti destabilizer tó bá ka àwọn ìwé kan ọkà àwọn iṣẹ́ à tí wọ́n ti bú àwọn sàbẹ̀ yọ́ọ̀kẹ́ yìí ti àwọn bá kiri wọn lùdẹ yọ́ọ̀kẹ́ yìí ti àrẹ́bí àṣàlà rẹ ká sọ́ra irú àwọn ìwé làwọn kà irú ẹ̀rẹ́dẹ̀rẹ́ àwọn wáàsì àwọn àfọ̀ọ́dẹ drama wọ́n pọ̀ ní olùwàyí abẹ́ ẹ̀ mọ̀ àwọn àfọ̀ọ́dẹ drama àwọn àfa àwọn olóore wọ́n pọ̀ ní olúwa yìí àwọn àfa àtọ́jà tó dékèdè o àfa àfihàn tajà àwọn pool crowd àfa àtẹ́gbẹ́ àfihàn pool crowd ní pé kéèyàn ó lè pọ̀ tó láfẹ́ sí lọ́jẹ̀ kò sí nǹkan kan tẹ́sí láǹfààní náà wà sí wọn kọjá pé ah ìtẹ́ ìfìbẹ̀rẹ̀ o tẹ́ ẹ bá rí wà sọ́jẹ́ pé àwọn ọmọ tọ́ọ̀gì wọ́n wá ń gbọ́ wà sí àfa àwọn tó wá ń jó inú wọn tó ń dùn ẹtùnà pé wáàsí òun kọ lápá wáàsí téèyàn gbọ́ ti dẹni ọlọ́run wáàsí dáadáa nìyẹn ká sọ irú wáàsí wo láàmú gbọ́ irú ìwé wo láàmú kà gbogbo irú àwọn nǹkan ìta bá ń sọ ọ́ ṣe ọlọ́run ọmọ làwà nínú kéde o nínú àwọn ìlú burúkú wọn ìwọ̀n bá táàlì sọ òun lélẹ̀ kọ́lọ̀ ní wúlò fún wa láyé àtijọ́ gbèdé àti àmọ́ ọba حاسك في إليك سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد الله رب العالمين